أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته wọ́n ti ní yorùbá present lecture sáré tí ò gbọ́ yorùbá bí kò wá mi. a dá ọpẹ́ fún ọlọ́run lẹ́ẹ̀kan sí i a tọrọ ìkẹ́ àti ìgbẹ́ fún ànábìwá muhammad sallallahu alaihi láì ní fi àsìkò wa ṣòfò torí ọjọ́ ti la ọ̀rẹ́ dì í àwọn tá a sì fẹ́ sọ pọ̀ ló jẹ́ kí n dọ́gbọ́n máa to àwọn pépàsì yìí tá a bá ti mú kàtá a máa bọ́ síbi next level kọ́lọ́hún kó jẹ́ kó wúlò fẹ́mi <clears throat> tí mo fẹ́ sọ àtẹ̀yìn tí ẹ fẹ́ wọ. tí n bá ṣe mistake kú ọ̀pọ̀ sí la wáyé àná síbẹ̀ lẹ́lẹ́yẹ nìbàdàn. tó ní ọ̀pọ̀ náà àwọn tí ìfẹ́ tètè ìfẹ́ lọlé ọkọ àwọn tí mo bá sọ̀rọ̀ ìwà mi. dẹ̀nà àwọn òfin èṣù kan táwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n fẹ́ dominate ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú tẹ́ ẹ wá ṣe ń skul àwọn òfin èṣù tí wọ́n gbé kalẹ̀ okùn tó ń kó ba yín náà ọ̀ gbọ́dọ̀ lóyún ṣé mo gbà abẹ́sílẹ̀ lóyún nìsín wọn àti ṣe ń jìrì àbí so bàbá ti wà ní school of nursing ọ̀ gbọ́dọ̀ lóyún tó ọba lọ́kọ̀ gan ẹ kẹ̀ mọ́ gbádùn ara yín lásán gbọ́dọ̀ gbọ́ pé èrí kò sùn sí mọ́ o ṣé mo gbà wọn àti ṣe ń jẹ̀dísìn náà They have changed it now ẹ lè lóyún báyìí tẹkibiru adépàdúrà ní ti bẹ̀rẹ̀ ti lè lóyún báyìí tẹ́fọ̀ ní sinú ọ̀sán torí mo lọ́mọ ìyá kan tó parí pé o parí kò tó bẹ́ẹ̀ kò lóyún ó sì ti wọlé ọkọ sọ ma pé òfin èsù yẹn pé torí bọ́ fẹ́ ṣe kọ́ọ̀sì kan ọ̀ gbọ́dọ̀ lóyún wíwárà àsìkò tó fẹ́ ṣe òun náà tó jọ mọ́ ibùkún kí wọ́n gbó tó lóyún kápá fún wọn gan sí experiment wọ́n lò tó gbọ́dọ̀ lóyún ṣùgbọ́n a dúpẹ́ bọ́lá ọ̀nìkan ti chéńjì òfin èṣù yẹn falila ilhamdu yàtọ̀ sí òfin èṣù mẹ́ńtálítì tọ́pọ̀lọpọ̀ wa náà ní nípa àwọn nǹkan kan ó ń kó bá wa so nígbà tí mo ní tọ́pìkì pé marriage guidance and counseling ó jẹ́ kí n rí pé ó níbi ìkábára wa sọ àwọn míì tí ò sí bí wọ́n tó lè padà máa gbọ́ lẹ́kítọ̀ yìí bóyá látara àwọn tó bá rí kọ́ọ̀dù yìí tàbí ńgbà tó bá lórí íńtánẹ́ẹ̀tì àbáwọn àyè mi sẹ́yìn àwọn tá a jẹ́ mùsùlùmí àwa ò kí ń tara wá jẹ jẹ́mọ́ kí mo wí. ẹ rí i pé dábà sọ̀rọ̀ gẹ́rẹ́sà kánsẹ́lì àwọn tó jẹ́ lẹ́dúkéṣàn àwọn odidi kọ́ọ̀sì ní táwọn ṣe nígbà tí mo ṣe PGD mi lọ́wọ́ kódà gẹ́rẹ́sà kánsẹ́lì one guidance and counseling two téèyàn bá lọ sí education education ti ní àwọn tó jẹ́ guidance counselors níjọ́ tí nàìjíríà dá tí ò tí ì dàrú kọ́lọ̀ wọn bá ní tó padà àwọn public schools nígbà táwa fi lọ secondary school wọ́n á ní guidance counselor ọmọ tí ń pẹ́ dé sùkúl ọmọ tí máa ń sọ̀nà kíláàsì ọmọ tí ọ̀mọ̀wé ọmọ tó parí gs3 tó ń pèsè sáyẹ́ǹsì ní kó wọn lọ commercial àbí áàtì ọmọ tó fẹ́ parí wáyẹ́ẹ̀kì e kọ́ọ̀sì wo ni kọ́ lọ ṣe ọmọ tí bàbá àti ìyá rẹ̀ kan fọra wọn jù lórí tí wọ́n affect ẹ̀ ọmọ tí divorce ń láàrin dádì àti mọ́mí ẹ̀ wọ́n máa fún àwọn ọmọ yẹn ní guidance and kíni o counseling ìjàmọ́ ẹ̀jọ̀ ìlédì yẹn ní ṣe pẹ̀lú kíni o education ìjàmọ́ sẹ́yìn pọ̀mìyé àbẹ́ pọ̀mìyé àwọn army tó o bá fẹ́ ológun ó ní guidance and counseling tiwọn lọ́tọ̀ pé tó o bá rí àwọn olè tí wọ́n bá wà ní ọgbó ibi tó dùn sílẹ̀ tó bá wà lórí ibi ibi tó ti lè jábọ́ rè tó bá jẹ́nu rin gbóná bó o ṣe lè ṣe rè sí wípé bí ogbó wá ṣe pọ̀ tó yìí ká tó lè na sọ́jà kan ká tó lè rí pa wàhálà yà á sì wàhálà ṣe àgbé àgbé àgbé torí by virtue of their training wọ́n ti so training wọn débi wípé ibi tí wàhálà bá ti ń ṣẹlẹ̀ sọ́jà ni máa kó lọ ọbẹ̀ kì í sọ ọlọ́pàá jẹ́mọ̀sẹ̀ wọn tí mò sọ yé torí training tí wọ́n tún rọ́gẹ́dì training kí ni lọ o ọlọ́pàá lọ ẹ wo téèyàn bá lọ fún NYSC wọ́n ti mọ̀ pé àwọn kọ́pà wèrè pọ̀ nù yín wèrè tó wèrè campuses wèrè gbogbo universities wèrè gbogbo àwọn poli wọ́n wà kó wọn wá sí NYSC wọ́n mọ̀ pé ọmọ kóòtù wà nù yín wọ́n wà káwọn sọ́jà lọ sí camp kí ló jẹ́ wọ́n kó wọn lọ láti control yín kán lè kọ́ọ̀bù àwọn atrocities tẹ̀lé fẹ́ máa ṣe ṣùgbọ́n lónìí àwọn ọ̀sọ̀rọ̀ ń pa ọbẹ̀ ṣiṣẹ́ sọ́jà àṣọ̀rọ̀ ń pa education àṣọ̀rọ̀ ń pa business àwọn oní business wọ́n ní guidance and kini o counseling tiwọn lọ́tọ̀ pé tó bá dásìkò òjò irú ọjà báyìí àgbọ̀dọ̀ kó pamọ́ lé ó máa bàjẹ́ tó bá dásìkò ẹ̀rùn irú ń tá a lè ṣe rèé ṣùgbọ́n lónìí àwọn tó sọ nípa marriage guidance and kini o counseling afẹ́ fúnra wa nímọ̀ràn a fẹ́ tọ́ra wa sọ́nà a fẹ́ gbara wa níyànjú nípa tó ní í ṣe pẹ̀lú ètò àlẹ́ká èyí tẹ́yìn lóyìnbó ń pè ní kíni o marriage àbí wedding sẹ́ẹ̀rí ní tọ́pìkì ọ̀nà méjì ló lè gbà wáyé jàmọ́ ọ̀nà mélòó ọ̀nà méjì <clears throat> ọ̀nà àkọ́kọ́ ni kọjá sí wípé àwọn àpọn bachelors àtàwọn spinsters àwọn tí èyí yàwó tí èyí lọ́kọ ẹ wá fẹ́ fún wọn ní guidance and counseling tó o bá fẹ́ lọ́kọ o irúgbó la sí lọ́kọ irú nǹkan wo ló yẹ kó o gbọ́ yé bó o lò ṣe ní ní ọkọ tó jẹ́ pé dojúmọ́ lọ́wọ́ máa jẹ fọ́tí tó jẹ́ pé dojúmọ́ ni wọ́n máa fún wọ́n máa gbọ́ ní boxing sí é tó o bá fẹ́ níyàwó irú sísà wo ló lè fẹ́ tó o fi ní sọkún tí wàhálà ò ní ṣẹlẹ̀ tí ò ní jáde gbogbo tó níyàwó tó náà ó tún jẹ búrẹ́dì àti gàrí tí ó sùn ọ tẹ́sìn rẹ ò ní bọ́ tóòtò ní jí àlọ́dọ̀ ọlọ́run ẹlòmíì torí pé níyàwó ló ṣòro ìbùsẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìyàwó sẹlòmíì dẹ́ lọ church ìyàwó sẹlòmíì dẹ́ pé kò sí Islam gidi èmi mọ ẹnìkan tó já sí pé lónìí tí mò ń sọ̀rọ̀ yàtọ̀ kọ́ lọ́wọ́ gbàdúrà lórí ẹ̀ Christian ìyàwó ẹ̀ Christian òun ní kéde òun ìyàwó ẹ̀ ẹni tí mò ń sọ yìí ó ti ṣiṣẹ́ nìkan nínú àwọn Islam gidi nínú Ìbàdàn as olùkọ́ ó ti padà fún omi lónìí lè ṣe bóyá ní kí o gbogbo àwọn ọmọ ẹ̀ kírísẹ̀ ni wọ́n òun sì claim islam ṣùgbọ́n islam wọ́n ti bà islam jẹ́ mọ́ la. jẹ́mọ́ ìgbà míì tọ́bátá sí pé àwọn àpọ́n tí ò tí ì níyàwó tí è lọ́kọ la fẹ́ ṣe marriage garrison council fún ọ̀tọ̀ níbi táàdà ìta tiẹ̀ lọ sóyè àbí òye jẹ́mọ́ sóyè àbí òye mo rò pé èèyàn lọ́rẹ́ ní báńkì pẹ̀lú tiwa ń bì í tá a bá rẹ tó ti má rí inú wa ń bí wọn lè tó ten percent ṣé mo gbà. náà ìgbà míì tó bá jẹ́ pé àwọn married lè bá ń bá sọ̀rọ̀ ẹ fẹ́ bọ́kọ àtìyàwó sọ̀rọ̀ ṣé tí mò ń sọ yé ìtẹ́ bá wọn sọ ẹ ti fẹ́ ra yín báyìí o bó o ní fámìlì yìí ò ṣe ní dàrú o bó o lẹ́sìn mọ́ kí lójúṣe tiẹ̀ tọ́ ọjọ́kọ àtìyàwó bó o lẹ́sìn tọ́jú àwọn ọmọ yín bó o làwọn èèyàn ó ṣe máa rí fámìlì yìí sí role model ah ọlọ́mọ bí ọ gbogbo ọmọ mi lóbìnrin tí wọ́n bá lọ́kọ irú ọkọ fáwọsá ni ọjọ́ wọn fẹ́ o tí màmá ọmọ fi ọ́ ṣàdúrà ìwọ ọlọ́run gbogbo àwọn ọmọ mi lọ́kùnrin tí wọ́n bá ti fẹ́ níyàwó ìyàwó bíi fáwọsá ni kọ́ ọjọ́ wọn ní o tí wọ́n lè máa fi wá proud tí wọ́n lè máa fi wá ṣàwòkọ́ṣe dáadáa tí ò ní jẹ́ kó ní agbérawa lọ ṣẹ̀ríà court ọ̀la customary court ọ̀túnla asárawa ládàá lórí jọ mẹ́rin ayaṣẹ́ẹ̀tì àáfà jọ márùn àáfà síjà burú sísà sọnù jọ mẹ́fà àáfà sani àdáni pẹ́tẹ́pẹ́tẹ́ àdáni jọ keje òun náà fọ́ fóònù àáfà jọ kẹjọ àáfà lẹ láptọ́ọ̀bù ẹ̀ mọ́lẹ̀ jọ kẹsàn gbogbo tẹ́lẹ̀ nílé lọ́fọ́ jọ kẹwàá àáfà fọ́ olúfàsì nílé wàhálà ìjòjúmọ́ tí fámìlì tiwa ọ̀nà rí bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí láti tẹ́lẹ̀ ní reality gbogbo tẹ́yìn máa ń rò lójú ọ̀nà i love you torí tọrọ wàhálà ìkẹsẹ̀ rí love is fake love gbogbo tẹ́ẹ̀mọ chaati dèdèrè tẹ́ẹ̀mí sùn lóru kọ́ọ̀mọ wá sùn lẹ́jọ́ rúùmù kìí ṣe rí lọ gbogbo tẹ́ẹ̀mọ pẹ̀lú ayé rẹ̀ náà lóru ẹ̀lú ṣayé gbogbo wa mo ti dé sùn mo ti dé lẹ́jọ́ rúùmù òkè máa pẹ́ ẹ̀ padà the next thing is ṣé lẹ́jọ́ ayé ti dé ó ní ó ti wọlé ń sùn òkè máa pẹ́ ẹ̀ padà ìgbà máa parí next one hour ok yọ ọmọ sọ táìmù ní o exactly one hour ó lè ṣẹ́jú kan báyìí bóun ní so ti parí wọ́n fẹ́ round off one round off lọ́wọ́ okay ó lè tẹ̀lé ẹ̀mí ẹ̀dógún lójú ìlú tẹ̀lé àti àwọn ẹ̀mọ́ ìyẹn ìyá sílé fọ́lí ní lọ́wọ́ mi sí ó lọ́ọ̀ mi gan ọ̀ ń tọ̀ ọ́ jẹ ó padà pé ẹni tó ló lọ́ọ̀fù rẹ yẹn wà á travel kò ní pí ọ̀ látàárọ̀ tí ìdálẹ́ yes i'm telling you the reality ẹni tó rọpò lọ́ọ̀fù rẹ yẹn ó wọlé kéèpé month ọkẹ́ ń yẹ fóònù ẹ̀ wò wà á kẹ́rì fún wa sísá mi tó ti chaati lọ́ọ̀fù. I really love you. You are the sugar of my tea. You are the microphone of my age. You are the speaker of my life. Oh, I'm not good. Why? Ah, all this I love you as a running. Torí ẹ̀ la ṣe níbi marriage guidance and counseling. Ìyẹn nìkan tó kọ́ àwa tá a jẹ́ àpọ̀n bachelors and sisters lọ́kùnrin lóbìnrin. A níbi marriage counseling. Ẹlòmíì láti ìgbà tó ti wà ní ọ̀dọ́ ó ti ba marital life ẹ̀ jẹ́ kò wá mọ̀ pé òun ti bàjẹ́ bóyá with this kind of lecture tó o bá farabalẹ̀ bóyá ọlọ́run lè ní kó o tán rí tó ṣe ìjàmọ́ ẹ̀jẹ̀ gbọ́ mi yé àìmọye cases làwọn èèyàn máa ń pe àwa tá a já àfa àbọ̀mọ́ ilé kí ó sí ustaz kódà recently wàláì sísà kan pè mí fún rẹ̀ tó ń ṣàlàyé ìtọ́sẹ̀lẹ̀ láàrin wọn àtọ́pẹ́ mo pt rẹ̀ ah subhanallah and she was a graduate a graduate táwọn òbí ẹ̀ ti náwó lé lórí ní ìsìn láàyè láàwù láàyè wà láàyè láàwù láàyè kò lè free àti lọ sọ́dọ̀ àwọn family ẹ̀ sọ nǹkan tó ṣe wedding tẹ̀ ṣe flamboyant wedding ayé gbọ́ ọ̀run mọ̀ bá a ṣe máa sọ lẹ́yìn ọ̀run kankan wo ọ̀run wo lọ́mú ayé gan ọ̀gbọ́ àdúgbò yín gbogbo èèyàn kan ló gbọ́ ṣùgbọ́n you did a very flamboyant nìkà ojú ó tì ọkọ̀ padà lé bákan náà tó o bá tó fẹ́ gbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ láńlọ́ọ̀dù wọn àfilé fún àpamọ́ níta ni ó gba obìnrin tí ọmọ ti táwọn aṣẹ́wó ọmọ wa máa máa ṣàṣẹ́wó bí ọ̀rọ̀ rẹ̀ wà ní pé tó bá tún lè sista k lónìí wàá tún lè sista f lọ́la torí náà a rí di marriage council a nídìí ẹ̀ pọ̀ tá a fi ní take wrong step èmi wàá máa ń sọ nǹkan kan sẹ́rù tá à ń ṣe yìí ẹ̀ máa wọn tó kọ́ máa ń ṣe tẹ́lẹ̀ àwọn Christians do you agree with me? láwọn churches wọ́n máa ń kó àwọn tó bá jẹ́ àpá wọn even wọn a máa kéde ẹ̀ lórí rédíò wọ́n láwọn fẹ́ ṣe marriage counseling mo wá mo wá sọ fún wọn ẹjọ́ kan pé onírọ́lẹ̀ ní kírísítẹ́nì ṣé jésù mari ẹlẹ́fẹ́ ṣe marriage counseling ṣèbí jésù ní role model lànà ìlẹ́pẹ̀ lánàá bí yìí ok agree níbo lẹ ti fẹ́ mú evidence marriage counseling wá jésù ọ̀fẹ́ yàwó dé ibi pé wọ́n gbé lọ ọ̀dọ̀ ọlọ́run tó ní wọn jésù òkú wà má kọ́tà ní wà má sọ̀làbù ìwọ tá bá ń sọ fún ọ pé wọ́n pa jésù àbùkù má gbélébù bí wọ́n ọkùnrin onípa parí ní ìkan lẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe lè dẹ̀ lórí jésù aláìmọ̀kan olódo ni wà láì olódo ni àdìsí ẹyọ kan ti hàn léèmọ̀ wọn ò pa jésù wọn àdẹ̀ kà má gbélébù balẹ̀ ọ̀fà àwùlọ̀ òní jésù wọn gbé lọ ọ̀dọ́ jésù sì ń padà bọ̀ tó bá padà wá gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn ànábì ni òfin ní líìdì oúnjọ náà yóò padà kù ànábì ìsá ń padà bọ̀ yóò tún kírun kò ní pàtẹ́wọ́ kò ní gbogbo àgbélébù yóò destroy ṣùgbọ́n àwọn christian wọn làwọn ṣe marriage guidance and counseling we are now challenging them the Jesus get married ṣé Jésù fẹ́ yà wò níbo lè fi afẹ́ rí guidance and counseling <laughs> ọ̀rọ̀ àwọn philosophers wọn kẹ̀kọ́ jọ sọ̀rọ̀ pé from nonsense there is always sense nígbà míì téèyàn bá rọrọ̀ báwọn kan náà àwọn tó lè ronú ọ̀rọ̀ marriage ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ social life even ẹni tí ọ̀mọ̀ nípa Kùránì àdìs wàá bàbá wa nílẹ̀ Yorùbá tó bá ń fún ọ nímọ̀ràn tó ń ṣe experience wàláyé ó sì máa rọ́gbọ́n dìmú kìí sàdísì náà quote ṣùgbọ́n wọ́n ń sọ̀rọ̀ they are talking from their own words experience so ìgbà bí alẹ́ láwọn èèyàn kan jọ́jọ́ gbọ́n wọ́n jó lóye tí wọ́n sọ̀rọ̀ nípa marriage tọrọ wọn tí ó mú láàka ìdání irú táwọn Kristẹni ń ṣe nìyẹn ṣùgbọ́n tiwa wá yàtọ̀ sí tiwọn alákọ̀ọ́kọ́ ni pé ọ̀gá gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé ọ̀gá gbogbo àwọn olóye ọ̀gá gbogbo àwọn onílàákàyè lànàbí wa Muhammad sallallahu alaihi wa àwa máa lo ọ̀rọ̀ rẹ̀ láti fi sọ̀rọ̀ ẹni tó wá gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé òun Allah àwọn fọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ àṣé tá a bá ti gbogbo ọ̀rọ̀ yòókù original ọ̀rọ̀ gan lọ̀rọ̀ tá a bá mú wá ń bẹ̀ yẹn àwa tó wá ní àwọn sàábé tábànàbí sallallahu alaihi wasallam nílé ayé táwọn náà tó ń sọ tó ṣẹlẹ̀ látìgbà náà dì sìn yahudu wò khalafun and salafun tá a wá ń gbà fúnra wa tó fi dásìkò tiwa náà àwọn àrọ́mọdọ́mọ tiwa náà tó máa gbà lẹ́nu wa pé ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí ìṣẹ̀lẹ̀ báyìí ìṣẹ̀lẹ̀ sísá àbí báyìí báyìí ni wọ́n ṣe yanjú ẹ̀. jama ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú nǹkan bíi méjì àbí mẹ́ta kan nípa marriage guidance and counseling eléyìí tá a fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ níbẹ̀ ni wípé gbogbo wa kákọ́ lọ mọ̀ tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa marriage ara ẹ̀sìn tiwa ni jàmọ́ ara tí mo pè o tọ́lá àwọn èèyàn rí marriage sí pé ọ̀nà enjoyment pàápàá tá a bá wà sexually addicted tọ́jẹ́ pé gbogbo ìṣẹ̀mí ayé wọn ìṣẹ̀mí ayé ẹranko ńlá tó rẹranko lẹ́yìn ẹ àwọn òbúkọ lẹ́yìn kọ́ jẹun mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́mẹ́ àwọn nítòsí ibi tí mò ń gbé tán bá fẹ́ gbá àyàn sílé landlord association wọ́n interrogate èèyàn kí ló kọ rẹ ọmọ ìlú wo ni ibo ló ti ṣiṣẹ́ iṣẹ́ wo ló ń ṣe ta ló mọ̀ ọ́ rí wọ́n ṣàbíso ti níyàwó wọn ìsábà fẹ́ gbẹ̀ ń bájẹ́ bachelor pé ká má máa dàgbò láàmú gbogbo àwọn máa gbọ́ ká má ti bẹ́ẹ̀ lẹ́sìn ẹni kọ̀ ẹni yìí ti lọ bí forty years kò sì níyàwó nígbà wọn dàpọ̀ ẹ̀ṣẹ̀ bọ́ nínú àlejò sílé ládùúgbò yìí tẹ́ ẹ bá gbọ́ àwọn tí ó sọ ẹ̀tàn pé ilé ó sì ọmọ forty years kì í máa rí ó sì ti ń gun ó ti ń lo life card ẹ̀tàn pé wẹ̀ kò rí márèjì o kí ló fà kò nídìí márèjì so ó lè gbé kan wá láàárọ̀ yóò gbé kan wá lálẹ́ <clears throat> ara tí ẹ̀lẹ́fẹ́ ẹ̀jẹ̀ fi márèjì ó ti fẹ̀ ká ẹ̀jọ́ rẹ̀ so tó bá di kán bá fọṣọ ó ti láwọn dry cleaner tí ó bá fọṣọ so oúnjẹ ó lè lọ Mr Biggs ó lè lọ Tantalizer ó lè lọ àwọn kitchenette gba àwọn kinní yẹn yóò lọ gbádùn ọláìfẹ́ ó ní mọ́tò tí ó fi lọ so olórí tó lè fẹ́ máa dà láàmú ni sex so àwọn obìnrin ti cheap yes i know what i'm saying wàhálà obìnrin cheap ń lu yìí <clears throat> kódà ó tún dọ́dọ̀ àwọn àfáà mi tán láwọn sàṣàlà tó fáwọn obìnrin tán bá àwọn obìnrin olóbìnrin sùn lọ kéèsì kan bẹ̀bẹ̀ tó jẹ́ pé ló ń tújọ rẹ̀ gbogbo àwọn ọmọ ìjọ tán bá ti ní problem pé wọ́n tètè lóyún báyìí wọ́n ní di ìbálò ẹni ọlọ́run ṣéwù ní ọkọ̀ kú wọn lára yọ ọkọ̀ wo wọn látaná kódà ó dọ́dọ̀ àwọn ọ̀dọ́ míì tán fi súnà bójú lẹ́kẹ̀tẹ́rì the reality ọ̀dọ́ míì tó ní orogún tí sọ̀kòtò rẹ̀ fún òkè tó fi súnà bójú èmi mọ́ pé wọ́n pé pretenders ọlọ́run nìkan lọ́ba tó pé ọ̀sẹ̀ tí ò lè ṣàṣìṣe ṣùgbọ́n lómìn fi súnà ṣe sìnà gangan tẹ́lẹ̀ pé àwọn èèyàn òjòrò pẹ́ ní ọlọ́run àwọn ọmọ ọlọ́mọ yóò sì máa fi wọ́n láta lọ tí ọmọ bá wọn ṣe sìnà tí ọmọ ní illicit sexual acts with them ilé òfà tó já sí pé káwọ̀ ọkọ mọ̀ rí márẹ́jì sí wípé ọ̀rọ̀ enjoyment ọ̀rọ̀ kí ni ká kọ́ rí sí o ẹ̀sìn is part of our religion anabi wa muhammad sallallahu ó ní anikahu sunnati fáwọn rọ́gìbà à ń sunnati falẹ́ ìsàmì sẹ́ẹ̀rí káfẹ́yàwó ká lọ́kọ ara ẹ̀sìn mi sẹ́ẹ̀rí ókè ní ìsìn mo kẹ́ bá a ṣe ń sọ̀rọ̀ ní ìsìn mo kẹ̀lé fílà yìí pé jẹ́ kí n lọ sàlùwàlà kí lọ sí náà fílà dùn ha balada bí mi balada mo kẹ̀lé fílà yìí pé mi ò wà disturb yẹ mo fẹ́ marry mo ti mature àwọn tó yẹ fún marry wà lára mi yẹ kí n kí n sí ẹ̀sìn ṣùgbọ́n tó bá já sí pé kọ̀bárí lè ká àṣẹ̀sìn irú wọn máa ní problem nígbà bá débẹ̀ tí bá ń lọ́nà garrison council ìwà àmọ́ kan máa ní problems ìyẹn ló jẹ́ kí kéṣìṣì divorce ọ̀pọ̀ láàrin àwọn ọ̀dọ́ wọ́n rí nìkan àṣẹ̀sìn wọ́n rí sí ọ̀rọ̀ sexual enjoyment kódà yìí ló ń push ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lọ síbi kásáré máa fẹ́ yàwó ní ìsìn i'm coming to that so orí ẹ̀yin ẹ mọ̀kàn rí nìkan àṣì pé hundred percent enjoyment no ẹ rí sí hundred percent religion tó o bá wá rí síbẹ̀ á wà rí pé kìí ṣe gbogbo ẹ̀ náà ntọ́jú ọmọ gbádùn náà wá wà mbẹ́ èyí tó tó wá jẹ́ gbádùn mbẹ́ kí ni ó tó máa jẹ́ o religion lọ́nà wo jẹ́ kí fún ọ láti sì méjì Ànábì wa mọ́ sọ̀rọ̀ àná sọ̀rọ̀ ó ní sẹ́ ẹ̀rẹ́ ni tó bá ti lè fẹ́ tó ti ṣe nìka ọkùnrin ó fẹ́yàwó ìlú ní girlfriend o ó fẹ́yàwó bó o la ṣe fẹ́yàwó à á sọ débẹ̀ bí gájà sàkàṣẹ̀ nìyí gbogbo ẹ̀ mo ti kó síwájú ọlọ́kẹ̀dá sípò ọgbà wa nìkan dé ẹ bá fẹ́yàwó bó ṣe yẹ kó fẹ́yàwó tí èsè kó ṣe zìnà tó lo islamic principles ẹ tó lọ́kọ tí èsè pé wọ́n ti ń bára wọn ti ń yẹra wọn wò tẹ́lẹ̀ tán fẹ́ra wọn bó ṣe yẹ kán fẹ́ra wọn a fakọ̀dì sẹ́kímọ́là nísfàdí mi ó ń tàn ti complete half of his religion tó bá jẹ́ sísà ẹ bá ní sísà tó ń sùn yẹn torí ọdún kálukú wa ká farabalẹ̀ bọ̀ kí ni half of our religion tó bá jẹ́ pé obìnrin náà ni ànábì ló ti complete ẹ̀ fálílì àtàkì ńlá àti nísì ìgbà kọ́ wá bẹ̀rù ọ̀nà lórí ìdajì tó ṣe kíni o tó kù àwọn àfáà ní kíni ìdajì tó kù ètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ responsibilities láàrin ọkọ síyàwó tẹ́ ẹ bá tó bí màtá bó o láti máa ń tọ́jú ọmọ táwọn ọmọ òfin yẹn ní ọlọ́run tí wọ́n ti ní yáyà kúyà tẹ́ẹ̀fì lè sórí ire ayé àtijọ́ gbé jẹ́mọ́ pẹ̀lú àdìsí òun àdẹ́bí lẹ́yìn pé nísfà dì ní ìdájí kí lànà dìgbè àdẹ́bí ọ̀sán pé ẹ má ti fẹ́ yàwó ó ti parí ìdájí ìgbádùn kàn sọ pé a ah, ó tàn tí a bọ́ ayé báyìí ó kọ́ mọ gbádùn lọ o ìtọ́ òfin mọ̀ wípé nìkan is not hundred percent enjoyment mo emphasize here torí most àwọn recent happenings tèmi gangan dá sí láàrin àwọn ọ̀dọ́ ìtọ́ ń fà ní pé they are wrong notion and perception of Islamic marriage ọ̀pọ̀lọpọ̀ ń tán rò kọ́nà ń bá wọn ọmọ pé ní káàtì ìsìláàmù ẹ̀sìn ni àwọn rí sí ìgbádùn níjọ́ tó bá rí kéyàwó ọ̀bọ̀hún dáná ó lè fọ́yàwó lórí níjọ́ tó bá kéyàwó ọ̀fọ́ sọ́ọ̀lẹ̀ ó lè níjọ́ tí àwọn náà bá ó ti sáré broadcast ẹ̀ pé ìyá ti jẹ àwọn pánfámílì àwọn òwe ará àtijọ́ kan náà fi ilẹ̀ o ọwọ́ ọkọ béèrè owó aṣọ léyà fi ilẹ̀ ó ti pe brother wà ní London brother send mi baby send the owó aláì this my husband not buy aṣọ léyà for me no no no no no no no send your account send million there kò ní fún olówó kọ́ mọ́ pé challenges ní káàkọjá kọ́mọ ọ̀dùn every day ọwọ́ pé àfọ́ ọ̀rásọ léyà fún lọ́dún yìí ó ti gba ọkọ rẹ̀ ló kọjá káàkiri so ọ̀pọ̀lọpọ̀ wa àrísẹ́sìn akẹ́tí sí pé gbogbo dìmáàdì àti supply nìka ọgbọ́dọ̀ ṣe kiri o ọgbọ́dọ̀ wà perfected no ẹ kọ́ rí sí pé ìdajì ẹ̀sìn ni ẹ wá bẹ̀rù ọlọ́run lórí ìdajì tuntun jẹ́mọ̀ ànábì pè ní kiri o nípa díì ìdajì kiri o ẹ wá máa wo ètò wa jẹ́ enjoyment ibẹ̀ ó tún mú wà ládàáni aláwa sẹ́ni tẹ̀yàn bá ronú sí àwọn mùsùlùmí ṣẹ̀rẹ̀ yíyà àwọn ẹ̀rí kùránì àti súnà ọmọ wa appreciate ọlọ́run gbogbo táwa tó lè kà kó gbádùn wàhálà ní bẹ̀lẹ́yìn rẹ̀ kò sí nǹkan ẹyọ kan nílé ayé yìí ìwọ tó bá fẹ́ já mi tí n bá parí lẹ́tọ̀ já fún mi lẹ́sàn-án fún ẹyọ kan kò sí nǹkan ẹyọ kan there is nothing in this world tó ní advantage tí ó disadvantage kò sí nǹkan kan láyé yìí tó rò pé oore ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀sà burú ń bẹ́ẹ̀ oúnjẹ gbogbo aláìkè oúnjẹ díẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ká àfọ̀ jẹun tán ní sí bọ̀ dé sálángá tí ó ranjú àkìlọ̀ ọ̀fẹ́ bímọ ni nígbà tí ó ranjú jẹun pọ̀ mọ́ ìyẹn nìkan tó wá kọ́ òórùn òkú ní ọ̀nà wá jáde ṣèbó oúnjẹ tẹ̀ rùpọ̀ láǹfààní náà kí lọ́kàn enjoyment tó lè máa kàkún enjoyment bíi nìka ìwà àtìyàwó rẹ ẹni sẹ́ẹ̀sì ẹ gbádùn ara yín ẹ ọ̀gẹ̀ ara yín ẹ kíìsì ara yín ẹ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lẹ́yìn rẹ̀ ìnira ní ọjà dé ń bẹ tọ́lọ́ máa fi kún fáyà kan sí ìnira alákọ̀ọ́kọ́ nígbà bá ṣe tán yọ rẹ̀ yìí ẹ mọ̀ làágùn ọkọ̀ fírì yìí àbí tọ́lọ́ máa ṣe kún fáyà kan ìyàwó ọ transfer wàhálà sí ikùn ọmọ ga àdámọ́ rẹ̀ ọmọ wa yàtọ̀ ikùn rẹ̀ ọ̀gá ń dó délé rẹ o ó rí tó ti lóyún gbogbo bó ṣe lè sáré gan kíní mọ́tò tẹ́lẹ̀ yọ̀wá ó rí nis ó lè rìn láti ẹlẹ́yẹlé dé ui ní ìṣètí ọ̀bà ní ìṣẹ́jú márùn-ún yọ̀wá fọ́ mẹ́yìn láàrin ìṣẹ́jú méjì bẹ́ẹ̀ yóò dúró lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún yọ̀wá máa mí níjọ́ tí ọba tó bímọ yé u ẹgbà mí ẹni olóyún kúkú ọkọ mi wò rè o ọ̀daràn o mo sọ fún o ìmọ̀ bèbí òsè mi lè sọ́tán. ètò tó kà fún enjoyment kí ló tó kàn rẹ̀ jẹ̀mọ́ kí ló tó kàn rẹ̀ pain ṣùgbọ́n ṣe ní kó orí nìka àṣẹ̀sìn nu tọ́ ọba wa rí sẹ́sìn gbogbo pain tó tún wà ní enjoyment yẹn ẹ̀sìn ọmọ gbàdúrà wa Muhammad sọ̀tàn nínú àdìsí Abu Dhari èyí mọ̀ mùsùlùmí tí wọ́n gbà wá ànábì ni wà fi bóbi àhàdínkù sọ̀dà asọ́kọ àtìyàwó tẹ́ ẹ bá ń fìdí gbòdì tẹ́ ẹ gbádùn ara yín ẹ̀ ń ṣe ń tọ́kọ àtìyàwó máa ń ṣe láàrin ara wọn ànábì ni wọ́n tọkọ láadáa fún yín bí ẹ̀ ń ṣe sọ́dà kọ̀ á jàmọ́ ẹ̀ gbọ́n mi yé sọ̀rọ̀ káwọn tọ́jú ọmọ agáyì orí aláìlú gbádùn gẹ̀yẹ o agẹ́yẹ dùn gan o amúlógẹ̀yẹ bàjẹ́ bàjẹ́ wọ́n kọ ẹ̀sẹ̀ fóun ṣùgbọ́n wọ́n tí è ṣe boyfriend tí è ṣe girlfriend kí wọ́n kọ fún wọn sọ́dà kọ wọ́n kọ ládàá fún iye lásán máa pé àṣẹ gbogbo tọrọ mọ nìkan àgán èyí tí wọ́n tó lè kà kún enjoyment bẹ kí tó lọ́jọ́ lọ́dọ̀ tiwa o àdínò ẹ̀sìn ìjọba ìṣẹgbọn mi yé kódà ó tún wà nínú àdìsí tọ́ ọ bá tún wo ìyàwó rẹ báyìí tínú rẹ tó dùn ó tún bá ládàá tọ́ ọba wọn kọ̀ rẹ pé masha Allah mo gbà fà mí lọ́wọ́ masha Allah ọ̀ra ó kò balada lọ́dọ̀ ọlọ́run táwọn náà bá rò pé ẹlẹ́ra máa ibi apẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ pẹ̀lẹ̀ tó tó fọ́ ọ̀ra ó kò balada lọ́dọ̀ ọlọ́run ipò èyí tí wọ́n tó lè kà kí nìyẹn o enjoyment kí ni ó tó máa jẹ́ lọ́dọ̀ ọlọ́run sọ̀dà kan jẹ́mọ̀ sẹ́ ti gbọ́ mi yé ìjọsìn ni ìyẹn jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì nínú tá a gbọ́dọ̀ lọ gbọ́ yé anìkáhù ìfà àti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ àkànṣẹ́lẹ̀ yẹn o anìkáhù ìfà chastity òun ni ti jẹ́ ìfà àṣekà tó lọ níyàwó ká odidi tí máa ń jẹ́ kéèyàn ó lè kóra rẹ̀ níjànú ni. jamani odidi ntí èjẹ́ kéèyàn máa mẹ́sọ̀ kọ́ máa ṣe sìnà káàkiri odidi ntí ò ní jẹ́ kéèyàn máa ṣe àbọ̀ṣàn káàkiri òun ni ẹ̀dùn mọ́ kẹ́kẹ́ gbọ́ mi yé láàrin ẹ̀yọ́ màyá sẹ́rí a ní problem káláwọn òbí yín náà bá wà níbi àwọn tó jẹ́ parents ló jẹ́ kí tẹ́mi bá lọ opportunity láwọn ẹ̀nìká mo máa ń bá àwọn òbí sọ̀rọ̀ ẹ̀yin parents wa àmọ̀pẹ́ lọ́ọ̀fù wa ẹ nífẹ̀ẹ́ wa lẹ́sìn rán wa lọ school ẹ má jẹ́ àṣẹ ìsìnà kẹ́ ẹ lè gba láàdá lórí wa ẹ jẹ́ àtètè máa ṣe nìpa ọlọ́run bá fọ̀rọ̀ kẹ́ bàbá mi àti màmá mi àti gbogbo òkú mùsùlùmí bàbá tèmi ti kú lónìí ọlọ́run bá fi àbá mi sábà ìdáná àti màmá mi ara tí bàbá tèmi ṣe fún mi tí mi ì lè gbàgbé mo ti ṣàdúrà fún bàbá mi darí láàárọ̀ ìjọ́júmọ́ mo mọ́ ṣàdúrà fáwọn òbí tèmi ọlọ́run bá ń tún kẹ́ wọn kọ́ bá ń fi ọ́n sáà ara tí wọ́n ṣe fẹ́mi tí inú mi ti ń dùn lẹ́yìn olórí oore olórí oore tó ṣe pé wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ àtẹ̀kọ́ kéwú àtẹ̀kọ́ òwe wọ́n dẹ̀ náwó lé mi lórí tá a bá yọ̀yàn kó olórí tó ṣe pé wọ́n jẹ́ kí n má rí as an undergraduate three hundred level investment lọ́rẹ́ kí n fi má rí ìyàwó mi wà lọ́ndẹ̀ level ti ẹ̀ ní ẹ̀sì kí n ṣe yes I'm saying it and I've said it in some programs even before today falillah ilhamd falila ilham falila ilham kò sí obìnrin náà tó ti mọ̀ wọ́n ní sexual intercourse ni lẹ́yìn ìyàwó ọlọ́ kò sóbìnrin náà nínú ní gbogbo ayé pé ah, ọba mi ti náà gbàtà wá secondary school ọba mi ní sèpì nígbàtà wà lọ́lẹ́ level inú mi máa ń dùn fún yẹn pé mi ìbò mi yẹn kankan ní sexual intercourse ti láyè falila ilham alẹ́ tó tẹ́ ní reality tí mi ìbá márì nígbà tí mo márì ó súnmọ́ kí n ṣe sí náà especially nígbà tí mo lọ fẹ́ nysc afa ìwọ tó ọba ní mọ́ni wàá sì sìnà tó bá lọ fẹ́ nysc tó rí àwọn muslim brothers tó ra àwọn brothers mùsùlùmí táwọn náà ṣe sìnà torí pé sìnà gangan ṣe kí ni ó ti rọrùn tó rí àwọn òbí tí ògbóyin ti di ẹranko wọ́n ti kó aṣọ nysc sí yín lọ́rùn àdúráyà I do like this I balance well mo ra high mo ra low lẹ́mọ̀ sí bí ẹranko so fẹ́ kí wọ́n ti fún yín lásọ kíìtì tí ogun yín ọ̀wọ́ tí ẹ bá ti bá wa tá a mọ̀ sọ pé àwọn ọ̀wọ́ ní ká àwọn ọ̀wọ́ lọ́ngì àwọn sísá wo lò jáàbù sísá mi ìkan òtò fún gbogbo ẹ̀ yóò tọ́kì rẹ̀ sínú aṣọ ẹ̀wọ̀n ẹ̀sìn gbogbo báyà rẹ̀ ọ̀wọ́ ayọ̀ gbogbo ọmọ tẹ́kù ọdún ọ̀fẹ́ lè máa fọ́ ọ̀kan tí ẹ bá ṣàánú ọlọ́run wà láì ẹ mọ́ kálukú ìwọ náà mọ́nú rẹ̀ náà ìwọ tó lọ́n bá ṣàbẹ̀ lónìí tí mò ń sọ̀rọ̀ yìí you are still a virgin ó ṣe sìnà rí wàhálẹ́ òní ìkó ṣàlámù wá maintain virginity rẹ till marriage ìwọ tó bá já sí pé ọ̀bẹ ti bọ́ ọ lọ́wọ́ ọ̀bẹ ti gé ọ lọ́wọ́ ọwọ́ rẹ ò tí ì jábọ́ o lè fi gọ́ọ̀mù lẹ̀ pẹ̀lú istigfar wa tauba bimada bil istigfar wa tauba pẹ̀lú kọ́ máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run kó o dẹ̀ túbá ara kó o túbá ni pé mọ́jọ́kùn rẹ̀ kankan ó ní sẹ́ẹ̀kì pẹ̀lú ẹ̀ mọ́tò ìmárì ìwọ́tọ̀ ọjọ́kùn mọ́tò ní sẹ́ẹ̀kì pẹ̀lú bí nǹkan kan mọ́tò ó fi márì lẹ́gàlì àníkáwò ìfà ibi tí mo sọ̀rọ̀ lọ nìyẹn o kéèyàn fẹ́ yàwó ó máa ń jẹ́ kéèyàn ó lè control sexual ọ̀jẹ̀ my brothers let me tell you the reality ìwọ tó o bá ti lè wọ word of fornication èso ti gbọ́ ọmú falilẹ̀ alham ńgbà táwọn ò tẹ́sí gbogbo obìnrin ìsìn let me tell you the reality téèdé Saudi Arabia obìnrin ó yàtọ̀ téèdé Amẹ́ríkà obìnrin ó yàtọ̀ àbí ọsàn máa wo máa wo díẹ̀ sí ọ máa wo fídíò obìnrin Saudi ìgbà àyà méjì lòun náà ní kò ní mẹ́rin obìnrin Saudi ètè méjì ló ní kò ní tè mẹ́ẹ̀ẹ́dógún obìnrin Saudi ojú ara yẹn ní obìnrin ara Nàìjíríà kí lábùrọ̀ àwọn máa ṣe wèrè káàkiri tọ́mọ wá ṣe sìnà tó ọlọ́run yọ ṣùgbọ́n tó o bá ti márì ọlọ́run ti ní kó o níkanú àwọn obìnrin falila alhamdu gbogbo sexual ọ̀jìndọ̀ láàmú ìyàwó rẹ̀ ṣe kíni o ó ti wà nílé ṣe bẹ́ẹ̀ bọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. so lẹ́yìn sisters ńgbà má débẹ̀ náà torí gbà mí obìnrin máa ń wà provocative obìnrin máa ń wà seducing tó jẹ́ pé ọkùnrin tí ọ̀bá lè rẹjú ẹ̀ lẹ́kọ̀ọ́ sọ́ra wàhálà ẹ̀ ó rí omi ńgbà mí yóò sì dàbí kọ́ ọmọ òru ọkọ̀ ọ̀rọ̀ nǹkan ọba ṣe sí iná máa lò fáwọn alágbára tán darí ayé wọ́n wà omi tó fáìn gidi yóò wà tọ́tì yóò kó gbogbo ẹ̀ sọ́wọ́ yóò wọ bàtà gíga hello i'm looking for senator olójúwòkò so tó bá ti débẹ̀ senator ni you are from which area i'm from mo fẹ́ bá tiẹ̀ jẹ́ area okay you are highly welcome you are talking to senator olójúwòkò how can i help you senator olójúwòkò kọ̀ọ̀kan lè control ààrẹ mọ́ bó ṣe ọlọ́mọbìnrin yẹn he is seriously disturbed wọ́n ń lo àwọn obìnrin fún àwọn olóṣèlú àtàwọn olówó yẹn torí wọn ibùn ìmí òtún lo nǹkan síhìrù ìdán burúkú lọ ibùn ìgbà mi ò nídìí ìdán àwọn obìnrin tó kàmẹ́dá pé bọ́ọ̀lù ọ̀sìn fún wọn lẹ́wà so oníwọ̀n tó ń jọrẹ lójú bọ́ọ̀ lẹ́wà nígbà má débi àlọ́ rànàbí Yusuf wà lẹ́yọ̀ lẹ́wà tó nǹkan gbogbo ẹwà sórí tí ń dìsí ọ̀pọ̀lọpọ̀ obìnrin nìyẹn I'm beautiful I'm this no no no no no don't be deceived with your beauty you are not the beautifulest woman in the world. má rò pé wọ́n lọ lẹ́wà sincerely ẹni tó lẹ́wà láyé lànàbí wa Yusuf alẹ́ ìsàlátù ọ̀sán ẹni táwọn obìnrin rí tó aná àìdíyàwó wàkúrúnà haṣàlélà mahada bashara ìnáhádá làmàlà kọ̀ọ̀kẹ́ wọ́n ń gé ìka wọn ta so torí náà lómi ẹ̀jẹ̀ fún gbé píkọ̀ sórí Facebook WhatsApp lọ yọ ọ̀ṣọ́ rẹ tí wọ́n ní kọ́ ọmọ fìyàn gan lójú ayé ọwọ́ lọ gbé sí gbogbo ibi tí gbogbo ará Amẹ́ríkà yóò rí ará London ará Britain ará South gbogbo ayé ní òní tó bá ti kúrò mi kì í ṣe èsì ń gbára parí lẹ́jọ́ ọ̀wà tán dẹ́ta rẹ tó bá sì fẹ́ gbé kúrò nísìnyá ò lè gbé kúrò tó ti ọ̀kẹ́ tán dẹ́ta rẹ ọ̀ àràmúlẹ́yìn píjọ rẹ ó gbé kúrò bẹ́ẹ̀ gbé nǹkan o lè gbé mọ́ọ̀sì gbé fúláwà gbé nǹkan gidi bẹ́ẹ̀ àbí tó bá mú ọpọlọ dání bíútì rẹ wà láì pèsè àfọ̀ ẹ̀fọ́kọ̀ rẹ ọmọ ń jẹ́ kéèyàn níbi ẹ wò lẹ Yorùbá láyé jọ ẹ̀yin tẹ́ bá gbé kọ́ Ìbàdàn bí àwọn bíi òjé bẹ̀rẹ̀ ìdí arẹrẹ ẹlẹ́ta kankan yẹn níbi tí àwọn àṣà Yorùbá wà nígbà kan téèyàn bá fẹ́ yàwó lẹ Yorùbá ìyàwó ò ní délé ọkọ tí èdìjọ wedding tó bá wá délé ọkọ tó gbogbo àwọn fámìlì ọkọ wọn fẹ́ ẹ̀dá mọ́ wọ́n wá máa yọ wò àwọn ọmọ kéékèèké tán bá ti wá yọ wà sísì bàtà wọn wọ́n wà lọ́nà ìyàwó ti gba bàtà ní owó ni wọ́n gba tọ́lá àwọn ọmọ yẹn fẹ́ wọ ìyàwó wọn ìyàwó rí tí wọ́n tán ti mọ̀ fámílì ọkọ rẹ ẹtìjọ́ ń gadabu ẹtìjọ́ ra léèsì mẹ́jọ àkàrà mẹ́fà àṣẹ àti sídí àti sídí máa wálé wa kódà àwọn ọmọ àpọ̀ tí máa sọ ìwọ gẹ́ni kọ́kọ́rọ̀ yàrá àáfà lọ́wọ́ tó ti bí àṣírí ó ti sùn lẹ̀ tó ti gbọ́jà àbúlé nǹkan ti sí ọ yé nǹkan ti sí ọ ò mọ ní ẹwà tẹ́lú mi mi yẹn lànà bí Yusuf ní kò dẹ́ sèzì àwọn obìnrin gé wà láìpẹ́ torí ẹ̀ sí sí so má tara rẹ jẹ ẹwà rẹ ọlọ́run fún wa lẹ́wà jura wa lọ téèyàn bá ra àwọn obìnrin àbáwọn ọmọ ìgbàgbé wà láì àfà yìí mo lọ́rẹ̀ẹ́ kan báwọn wà lẹ́ ọlọ́run fún lẹ́wà téèyàn náà mọ̀ pé ní ẹwà àtìlẹ́ ayé táwa máa ń wò ṣùgbọ́n gbogbo ẹwà tọ́lọ́run bá fún ọlọ́kùnrin lóbi mọ́jọ jẹ́ fitina ara tó fi lè mọ́jẹ́ fitina ni ànìká ànìkáhu ìfà marriage ó máa ń mú chastity dání ìlọ́jẹ́ kànàbí àṣà sọ wípé ẹ ń bá fẹ́ lọ pàdé ọlọ́run lẹ́ni re kọ́ya tètè lọ fẹ́ kan nínú àwọn obìnrin ẹni re torí pé nìka nínú rìwáyà àti Bukhari àti Muslim ó ní yá máa ṣàrọ̀ ṣàbà mínísítà tó àmì ń kó mọ́lì ata fálì àtàzà wájì ẹ̀yin tẹ́ ẹ jọ̀dọ̀ ẹ̀yin náà là ń bá sọ̀rọ̀ lónìí o ẹ̀yin spinsters àti bachelors ànábì ní pé ẹ̀ ń bá ti lágbára nù yín kọ́ lọ fẹ́yàwó sẹ́yìn fẹ́yìn ọkùnrin lẹ́fẹ̀yàwó ẹ̀yin obìnrin ọ̀lọ́lẹ̀ ọkọ ni ànábì ní kẹ́ lọ torí kí fa iná wú torí pé kẹ́ ẹ lọ fẹ́yàwó márẹ́jì tá à ń sọ̀rọ̀ ẹ̀ lónìí yìí àgọ́dù lèlè bá sọ yóò jẹ́ olè máa rẹjú rẹ ńlẹ̀ kéèyàn rẹjú rẹ ara kí ló wà ifá ara chastity ni ìgbà kan báwọn afọ ọlọ́run sọ gba àwọn afọ àtọ́ tó lè wá lẹ́sàn rí nígbà kan ìmọ̀ọ́nì ń bẹ gbogbo wa lónìí ìmọ̀ọ́nì wa ti ní problem nígbà kan tá a bá fẹ́ bá sísá sọ̀rọ̀ bí wọ́n ṣe bring ìwà up nìyẹn a ní ojú sísá kódà sísá mi tẹ ẹjọ́ relate for two three years ẹ ní dààmú tẹ ẹ bá rí ń ta ṣùgbọ́n lónìí bá a ṣe lọ́jọ́ mọ́ra wa rí pé àṣẹ sísá alágbájá olùdó sísá yẹn ìlà sincerely a ní problem nígbà yẹn imani la máa ń lò tá a bára sọ̀rọ̀ sàwọn àlékún sista kabira sàwọn àlékún sista aisha A akẹ́mi bára sọ̀rọ̀ òun náà rẹ̀ dúnlẹ̀ àwa náà rẹ̀ dúnlẹ̀ ìgbà yẹn sì náà kọ́ mọ̀ bíi tòní lónìí sì náà kọ́ mọ̀ ọmọ tó jẹ́ ọkọ́ mọ̀ kí mọ̀nà sókè kí mọ̀nà sókè fóònù àlè ọ̀kan ní tó jẹ́ sí ọkọ́ mọ̀ ọ̀kan náà nínú gbogbo yín tẹ́ ẹ jókòó yìí èmi rọ̀ṣì dáṣì èmi lè sọ ẹnìkan ò lè sọ pé ní píkítọ̀ mi lọ tọ́ ọ bá ní lọ bóyá mo lọ sí lẹ́tọ̀ mi kan wọ́n yà mí àbọ̀ ọ̀yà true fídíò àbáwọn internet connection èmi ìgbé píkítọ̀ mi sí Facebook rí láyé o ò lè rí kí n gbé sí WhatsApp àbí ẹni social media o ò sì lè rí kí n sẹ́ndì píkítọ̀ mi sómi ní etí kò tiẹ̀ sómi ìtọ́rọ̀ rẹ kódà àwọn ìyàwó mi mi ò lè sẹ́ndì píkítọ̀ mi sí wọn so ẹ̀rí mi kí ni ẹ fẹ́ píṣọ̀ mi ṣe o ò lè tó o bá rí píṣọ̀ mi bìkan bóyá mo lọ sí lecture bì kan tán yà mí àbí through àwọn programs ni kìí ṣe pé mi ni sọ ọmọ yàrá kó o di màmá fún ní píṣọ̀ rẹ oní bluetooth oní sender oní flasher oní whatsapp oní facebook oní twitter oní instagram oní telegram oní togo toed oní skype gbogbo ẹ̀ síbọ̀ ọmọ gbogbo ẹ̀ náà lọ́mọ ọmọ gbogbo ẹ̀ náà jama kìí sọ̀rọ̀ ẹ̀rín ní tà ń sọ yìí etí ọ̀jẹ̀ kẹ́ ẹ ní ifa chastity ni pé you still remain bachelors and spinsters nígbà tá a wà ní university of Ìlọrin jíde lọ́rẹ́ mi ti marry let me tell you the reality àwọn tó bá mọ̀ wá ń gbà yẹn wọ́n bẹ láyé ó lè ṣèwádìí kálé èèyàn fẹ́ ṣe sìnà pẹ̀lú àwọn obìnrin lẹ́fù téèyàn fi lè ṣe sìnà ọlọ́run gbèsè alọ́dọ̀ ṣùgbọ́n fàlílà làmọ́ sọ́dọ̀ ni kò tí ì sòmíì náà ọlọ́run mọ̀jẹ̀ òsì o. tí màá ìwà abọ ọmọ mọdé gbómi olómi nǹkan ṣẹṣẹ àdáradá sànú mi àti gbogbo yín náà kọ́ lọ́wọ́ sànú yín náà nígbà tí mo wà ní tí wọ́n fi mọ ọ̀pẹ sígbà tí mo rí ìmọ̀jà University of Ilorin máa wò ní two thousand and four five mo ní odidi amir office nínú ọ́fíìsì mi èdè ògbè oúnjẹ wa ẹyin mẹ́fà sọ gbọ́ rí kò yí ọ ọ yẹ kó yí ọ nà ó amir ẹni kí n amir ibi ọ̀tán mi jẹ àwọn brothers ní ìmì ọjẹ́ mi brother ẹ̀jẹ̀ débi pé kọ́dà àwọn ká tó fẹ́ ṣe kéta gẹ́gẹ́ àwọn ti jẹ́ pàmì ìbùnìkan náà wọn ni wọ̀ rí yóò yọ̀ ń gbọ̀ báyà àwọn student wa tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ gbà yẹn ṣùgbọ́n gbà mí ẹ̀yin omi ẹni problem ti yín tó o bá ní interest nù kí brother kan fi ọ wá àwọn tó ọba lè bá brọ́dà yẹn sọ̀rọ̀ no ìwọ mọ́ lọ approach brother yẹn fúnra rẹ wá àwọn tó lè ṣèwádìí ṣé brọ́dà yẹn lè ní interest rẹ irú ẹ̀ níyàwó àkàdídá ṣe òun ló ní interest nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó dẹ̀ rán ọ̀rẹ́ rẹ̀ nàfíìsá bíntùmù níyà kèé sàràmù kò túmọ̀ sí kò ní mọ́nì sẹ́yìn ọ̀wà dáa ju àwọn ọmọ obìnrin tó ń ṣe wòlé lọ́tẹ́ báwọn náà ń tó ṣe ọkùnrin tó ń bá sọ̀rọ̀ lórí Facebook WhatsApp I love you èyí ò dáa náà ìwọ fẹ́ fẹ́ kọjá ọkọ rẹ not your boyfriend bóyá nìfẹ́ wà school of nursing àmì ẹ̀kú ẹ bá ń sọ wàá bìí sí blọga àbíláyé sí wọn títí sí sábà fẹ́ fẹ́ mo ní sọ ma irú ẹ tí wọn náà lọ bá yọ jẹ tó lájọ lórí ẹni tó gbọ́n tí èsì dàda délé sùpọ̀ arògbò mọ́ sọ ẹni tó gbọ́n tó dẹ̀ lámà náà tó ní kìtì máa tẹnu rẹ̀ ọmọ náà àwa ṣe bẹ́ẹ̀ I did it nígbà máa fẹ́ sí ọ̀tún lọ́rin mi ìrántí mo ṣe fẹ́ èèyàn méjì wàláì ní nàìjíríà mọ asẹ́fẹ́ yẹn lè tù sí àwọn méjèèjì tí wọ́n sọ yìí wọ́n ń bẹ́ ń lé ara wọn lónìí wọ́n ti bí children not child children wọ́n ti bí àwọn ọmọ fúnra wọn sísà ló dẹ́ ní tress èmi mo dẹ̀ iye ní àṣẹ yẹn mọ́dẹ̀ létà ìkan ni wọ́n wá get ó ní àmì ẹ̀ má parọ́ ẹ̀ má parọ́ sísà yẹn sọ fún òun láì kì í mo ní kí ló dé sọ bẹ́ẹ̀ ó ní àfa àwọn ti sọ fi jẹ́wọ́ fún mi sọ <laughs> àti obìnrin àtọ́kẹ́ tọ́rọ̀ lọ́ọ̀fù bá wọ̀ tán gbogbo tó rò kí wọ́n ti sọ èmi pìrìsẹ́ǹtì ẹ̀ fún ààrẹ ẹ̀ ah ìgbà alágbájá sísá alágbájá fẹ́ ẹ máa rí tẹ́lẹ̀ àdìpàtmẹ́ǹtì mo máa àlàyé òbí kìí fẹ́ sísá yẹn yàrá sísá ló ṣe kéde o ló ní interest ṣùgbọ́n àwọn sáà méjì mọ̀ sọ yìí lẹ́fẹ̀ẹ́ tẹ̀lé àwọn sáà méjì mọ̀ sọ yìí wà láì di àníkọ̀bàìtì kódà wọ́n lò ní kọ́ọ̀bù it's not about pé o ò ní money owó ń tọ́ da àwọn brothers méjèèjì tí mò ń sọ yìí náà àáfàá súnà gidi ni wọ́n tán dẹ̀ sound graduate ni lọ́yìn làwọn méjèèjì táwọn náà sound tó dẹ̀ tún ní ẹ̀kọ́ pẹ̀lú àwọn obìnrin wọn tó wà kẹrin sọ pé náà ẹ̀yin obìnrin máa ń láìkì àfáà tó bá ṣe kíni o tó bá wà kẹrin tí wọ́n máa tọ́jú rẹ̀ tí ò ní fi àjọ ètí ò ní máa ju ọ́n kú lójú. alimoyi mo engineer rẹ̀ àwọn méjèèjì lónìí tí mo sọ̀rọ̀ yìí wọ́n ń bẹ lọ́dọ̀ wọn kódà ìkan láìpẹ́ yìí ló tún ṣe dáadáa kan tó sọ fún mi falila alhamdu yasi communicate almost gbogbo àwọn tí mo sọ yìí à ń communicate kódà ìkẹ́sì ẹni mẹ́rin sì ní wọ́ọ̀sì àbúlá nànú wọn the same à ń communicate We whereas our sisters ló interest ṣùgbọ́n láti lè láti lè protect dignity and their integrity kò ní pọ̀ wọ́tọ̀ ọjọ́ mi lè kọ́ lọ bọ́ ọkùnrin bíi àbá mi láìkí yẹn mo ti fẹ́ kúlẹ̀ tó ṣe máa ń wà á give room fún kíni o fornication so àfáà yìí tẹ̀gbẹ́ ìwọ́lùkú láìkí òun yọ ọmọ bọ̀ ṣe dáadáa bẹ́ẹ̀ tó bá jẹ́ sí wípé òun ló wá present ẹ̀ whereas wọ́n lo interest ẹ̀ jọ fẹ́ra yín bó ṣe yẹ yóò dẹ̀ wá sùn ìlẹ̀ olórí níta ń ṣàlàyé lọ́ọ̀bì ni wípé àìṣe nìka fọ́pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ àpà ó ń jẹ́ ká misbehave làlẹ́bí lè ní bí sọ́lọ́lá rẹ̀ sàlàbí ẹni bá ti lè fẹ́yàwó náà yín yóò jẹ́ kó lè máa rẹjú lẹ̀ wà á sọ lè fara yóò sì jẹ́ kó lè máa ṣe kí ni o kó lè máa sọ abẹ́ rẹ̀ kí wàá ní tàbí bí sọ́tẹ̀ yẹn charles sísọ ojú àti sísọ kí ni o abẹ́ ẹ wo sùkúù ògùn state àjùmọ̀ high ta ló ka news yẹn gbà yẹn tí principal àwọn obìnrin she was even a Christian principal ó lóun observe àwọn ọmọ ẹsẹ̀ sún àwọn obìnrin promiscuity ìwà àsìnà ìwà akọ́mọ́ ọmọ sí ládàáda òní pọ́pọ̀ láàrin ó wá lọ gbé àwọn nọ́ọ̀sì wá láti ta ká máa ṣe virginity test fáwọn ọmọ bọ́yọ̀ bọ́yọ̀ wá mú nọ́ọ̀sì sùkú yín bíi náà àmọ́ ládògùn stage jẹ́mọ́ sincerely ní ti principal yẹn ṣe kì í sì pé ń tọ́ dáa Islam ọ̀fẹ́ kẹ́ ẹ máa tọpinpin èèyàn èèyàn lè ti ṣe ìsìnà kó ti sẹ́yìn bí ẹ̀mẹ́jọ tó bá tún bá sísà kan ní a there was a sister tí mo ṣe orúkẹ́yà fún small sister like some of you I'm talking to she has aborted four times wàláì she told me personally kódà àwọn tó mọ wá ó ní kan excuse so tí wọn náà bá ti ṣe bẹ́ẹ̀ rí bóyá o ti ṣe ìsìnà rí bóyá o ti sẹ́yìn rí pẹ̀lú marriage guidance and counseling tá à ń ṣe mọ́ wulẹ̀ ṣe sìnà mọ́ tó o bá ti kó mi pé àwọn boyfriend yẹ o tade i'm very sorry mi ò ṣe sìnà mọ́ o o bóyè oṣù mi o kọ́ọ̀sì mi ò ṣe mọ́ rasheed kò ní oṣù sìnà mọ́ tó bá fẹ́ fẹ́ mi yọjú sí kéde o yọjú sí dáàdi mi razak o ti sùn ní i'm tired of you afis kò ní oṣù mọ́ o ṣé tí mò ń sọ yé tó bá fẹ́ fẹ́ mi wá sí tó kó o ṣe tó yẹ kó o ṣe mà mo gbọ́ wà bẹ́ẹ̀ ó ti dẹ́gbẹ́ àwọn tẹ́jọ́ ń ṣe sùn mẹ́yẹn torí Facebook torí WhatsApp torí kọ́ọ̀lù torí Messenger torí Skype gbogbo ẹ̀ torí imo sọ àpò imo tó ti ya wèrè ní ìsìn wọn ti gbé ayé sórí fóònù ẹ mà ríra ayé kan ó sì wó wàrà rẹ lẹ̀ fún yọ ọmọ gbogbo tí ọ̀yọ́ kó wò lára ẹ̀ sọtọ́ ọba lè tún bá tó ṣe àwọn nǹkan tí màá padà sọ létà ẹ̀ẹ́dẹ̀ lẹ́tọ̀ ara yín ànìkàrú ìfà àṣekẹ́yìn lọ ṣe marriage odidi tọ́mọ ń jẹ́ kéèyàn ò lè jẹ́ ni mímọ́ ni ò ní jẹ́ lẹ́gbin ò ní jẹ́ tí ọmọ dàlúrú wàá lè sọ ojú rẹ wàá dẹ̀ lè sọ abẹ́ rẹ ẹlẹ́kẹta anẹ̀káhù masuliya anẹ̀káhù masuliya nikah is nothing but responsibility my young brothers and sisters ma fẹ́ kẹ́ gbáà nìyí nìka lẹ́yìn ipa àsọpọ̀ jẹ̀jọ̀sìn yóò jẹ́ kó o lè jẹ́ ni ọlọ́run wàá lè kọ̀ntró ara rẹ wàá lè kóra rẹ ìjánu o ò ní lè máa ṣe ìsìnà káàkiri sótíye yóò wà tó jáde pé responsibilities kí n tó sọ responsibilities yẹn mọ sọ́ra àwọn ọmọ àjò high school lọ́lẹ́ẹ̀kan ní ìparí ẹ̀ principal wọn lóògùn fèsì yẹn wá ṣe integrity test nínú àwọn ọmọ three hundred only thirty eight were virgins ọmọ secondary school ọmọ ss one sport náà ṣe láwàáyé o mi ìmọ̀ tó bẹ̀rẹ̀ sport náà ṣe secondary school là ń sọ àjùwọ̀n high school ó lè gbọ́ búrẹ̀ tó o bá ṣe tán ó wà lórí news yẹn lórí internet ọmọ thirty eight ló wà virgins nínú àwọn ọmọ three hundred ss one female students can you see that is bóyá bíi kíní kan percent bí a twelve point kíní kan percent is too grievous jẹ́ báyìí mọ̀jà ṣe ah wàláì reality tó ṣẹlẹ̀ nìyẹn àwọn èèyàn ò rí virginity sí nǹkan kan mọ́ chastity chastity kéèyàn wọ́n máa ṣe zina àwọn èèyàn ò rí sí nǹkan kan and this set of people tí wọ́n kick against the early marriage they will tell you pé tọ́ba tiẹ̀ wá rí kọ́ fẹ́ ṣe zina o use condom àwọn ọmọ secondary school lónìí wọ́n ń ṣe zina lọ nígbà tẹ́ ẹ bá wá dé school of nursing tó kọ́ lọ́ọ́ lọ́mọ tí ó ìgbà tẹ́ẹ̀bà ìdé nc tẹ́ẹ̀bà ìdé nd tẹ́ẹ̀bà ìwọ yunifásitì ọmọ mi jam blessing ni wọ́n ti ba kárí ààrẹ jẹ bí ọmọ katọ́rọ̀ rẹ̀ tó dé ti jọ ọmọ yẹn yóò lọ sukùl mọ́ lónìí nísìsiyìí ọmọ mùsùlùmí tó ń lò jáàbù like you tí máa rántí ọ̀rọ̀ ọmọ yẹn ó dẹ̀ ọmọ yẹn and the girl was very brilliant jam blessing lòun àti bọ́ọ̀ kan ti pàdé ara wọn láti tara wọn jẹ àti bẹ̀ ló ti ń kó náà bò tó ń kó náà bò àṣẹ náà jò bí náà ṣe jóná nígbà náà ó dé wa ikùn bá ń ga ikùn bá ń ga ikùn bá ń ga bí kò ṣe ga náà iná jambles bá ṣe kí ni o ọba jò jama ìtẹ́lẹ̀kùn fi ń sunkún láláyọ̀ ṣe kí ni o ọlọ́run ọmọ ọdún tí gẹ̀yìn ọmọ fífi sí sọ̀rọ̀ lọ kò lè padà lọ sùkúù mọ́ kò lè padà lọ sùkúù mọ́ ló fi jẹ́ pé ẹ̀yin obìnrin lẹ́ni ìdíkẹ́ ṣe làákàyè if anything should happen ẹ̀yin lẹ́ máa ń sọ́fà rẹ̀ jù ẹ̀yin lẹ́ẹ̀dẹ̀ kì í ṣe bí ẹ̀ ń tọ́ jù let me be frank with you ẹ láwọn ọmọ obìnrin tẹ bá ń bá wọn sọ̀rọ̀ gbà mí ẹjẹ́ òun lásìkò tó wo ẹjẹ́ òun sóge o ẹjẹ́ kó òun ṣe kíní kan o òun gbọ́n pa rẹ o ó jẹ́ pé ìbẹ̀sùn bíi ẹni kí ló pẹ̀ ìwọ ló máa jìyà tó pọ̀ jù ìwọ ò tún lè lọ́kọ méjì mẹ́ta mẹ́rin àti táì èmi lè níyàwó mẹ́rin so ẹlòmíì ò kì í ṣe làákẹ́ ìtẹ́ bá ń bá wọn sọ̀rọ̀ àníkáwù mọ̀sùlùmí yà níká responsibilities ni ìwọ tó o bá rí i pé you are not ready to saddle any responsibility do not go into the car responsibilities lọ́nà wo lọ́nà tó pọ̀ my dear brothers sẹ́yìn pé kí là ń ṣe lónìí marriage guidance and kele o counseling tọ́lọ́pọ̀lọpọ̀ yín ah òṣàṣù kan wá tèmi náà bá bẹ́ẹ̀ bọ́ sọ̀rọ̀ lẹ́tọ̀ nìka ní ìṣẹ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní kóòtù àdìsí ọ̀rọ̀ ibùdó ọ̀rọ̀ àbúbákírì bíi kọ́ sáré ṣe nìka àárọ̀ lẹ́yìn ní òòyì ṣùgbọ́n àwọn ń tọ́ yẹ kó o mọ̀ so mọ̀ ọ́ awárí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lónìí eegun afẹ́ṣe nìka afẹ́ṣe ákùdù nìka ẹ wà rí pọ̀pọ̀lọpọ̀ kì í ṣe fọ́rẹ́dì responsibility gan ọkẹ́ wá sísà kan tí ọmọ bá sùn tí ọmọ da spáàmù sí la wọ́n sọ fún mi olóyún ìfẹ́ olóyún wọ́n sọ pé ọ̀fẹ́ lọ rí dókítà wọ́n sọ pé ọ̀fẹ́ rajà bò wọ́n sọ pé ọ̀fẹ́ raṣọ bí ìdẹ gbọ́ pé owó school fees mi hundred thousand dáàdì fún mi ní seventy ẹ̀yin náà bá mi wá thirty mi ìdẹ gbọ́ mi ìdẹ gbọ́ pé òní ìjà kà lórí fóònù mi ìdẹ gbọ́ pé bóyá ẹ̀rọ hundred fóònù fún mi o lẹ́yìn kákẹ́rọ̀ bí a ti ṣe àbúrò nìka màá máa bẹ́ẹ̀ ó dẹ̀ máa sọ̀ ní ti ara continue láti wà láì àwọn tó kàn lọ́mọ mo mọ̀ kan láìpẹ́ yìí náà the agri nìka has come to an end after our people intervened the brother cried he wept bitterly the sister decided pay, i'm no more doing despite the sister yẹn náà lose because he met her virgin and she actually lost her virginity So ṣùgbọ́n torí lack of responsibility imagine ìyàwó tó olóṣè àkùkù ní káàkiri tó dẹ̀ ní sẹ́ẹ̀sì pẹ̀lú ẹ̀ tó ti mọ̀ ní fámìlì wọn tó fì tó ń wálé yín tó ń gbádùn rẹ̀ kára rè wá yá kọ́ ọ má lè náwó lé lórí lẹ́yìn yẹn ni wàá lọ ra fóònù over thirty thousand naira if you are such a sister how will you feel how will you feel tó bá jẹ́ pé daughter rẹ àti younger sister rẹ how will you feel pé ẹ tó fẹ́ ọmọ tèmi tí ń súnmọ́ tọ́jọ́ ń gbádùn ara wọn ara ọmọ wà á yá ó ní ọ́ lápò tiẹ̀ lé fún ní common ten wá ní pé fóònù rẹ ti bàjẹ́ iná ìpàdé whatsapp máa facebook làwọn yẹn fi communicate so o lè wówó fóònù o lè wówó ara ìyàwó irú ta ni lọ́mọ ra fóònù two five ẹ pè mí padà ọwọ́ ń ro mi tí wàá ná owó yẹn lórí ìyàwó ẹ̀ náà later ọmọ tó máa kú nìkan ẹtì ọkọ àtìyàwó nìyẹn responsibility nìkan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ brothers kọ́kọ́ la etí rẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni kó o mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ìyàwó rẹ gangan ọ̀pọ̀lọpọ̀ brothers lónìí wọ́n fẹ́ yàwó ayílẹ̀ alham ọlọ́run dúpẹ́ tèmi o àwọn ìyàwó ìyàwó méjì lèmi tí mo sì bọ́ sọ̀rọ̀ bóyá kẹta ń bọ̀ láìpẹ́ ní òtí ṣùgbọ́n lẹ́tẹ̀ẹ́ tẹ̀lé falílẹ̀ alham kódà àwọn tó jẹ́ fámìlì ìyàwó tèmi wọ́n tó fọmọ sí wa lọ́dọ̀ tí fámìlì ìyàwó rẹ bá rí pọ̀ wà responsible ni wọ́n fọmọ sí ọ lọ́dọ̀ tó bá rí ọkọ̀ òfin àjọ máa wọn ó ti kù gbálẹ̀ gbogbo mú rẹ ti rẹ gbogbo ẹ̀kẹ́ rẹ ti pa kó tó lé kó tó àbúrò ìwọ náà tó lọ bá àǹtí rẹ jìyà no do not do that máa gbọ́ mi o ọ̀pọ̀lọpọ̀ brothers wọ́n fẹ́ marry ṣùgbọ́n wọn àmójútó ẹ̀sìn mọ̀ sọ̀rọ̀ responsibility ni o ẹlòmíràn bóyá ká náwó nìkan no bẹ̀rẹ̀ láti bí ọ̀rọ̀ ẹ̀sìn ìyàwó rẹ̀ ò ní kírun lásìkò ìyàwó rẹ̀ ó dress bóde ńlé yóò expose you since alhamdulillah gbogbo àwọn ìyàwó tèmi méjèèjì di anicobites o ò lè rí nǹkan kan ó ní aa ta ló ní aa sórí ọ̀tọ̀ ní aa àwọn ìyàwó mi ń gbádùn ojú ọ lọ I know what I'm saying kódà wọ́n gbóge jù ọ lọ tó o bá rí wọn mo mọ sọ I know what I'm saying kódà wàláì ní tó tó dá mi lójú ìmúra wọn wọn jùmúra rẹ nìkọ́ọ̀bù ẹyọ kan tí àwọn olóòtú two thousand five hundred naira nìkọ́ọ̀bù two five làwọn ìyàwó tèmi ń lò pé ṣe nìkọ́ọ̀bù one two àbí one three I know what I'm saying mo mọ iye tí mo rà fún wọn nígbà alẹ́ yàtọ̀ lọ yìí mo ra nìkọ́ọ̀bù méjì fún wọn lọ́tọ̀ mo sì ra sọ́ọ̀sì bọ́yá mẹ́fà àbí one dozen glove wọn sọ́ọ̀sì wọn nìkọ́ọ̀bù wọn ọra ìmúra ètò ìsèlérèkì campus yes so nígbà tó ra skẹ́ẹ̀tì one two tó top tọ́ọ̀pù eight hundred two thousand naira sọ́tánì ìsìn nìkọ́ọ̀bù ìyàwó mi gbogbo nìkọ́ọ̀bù two five nìkan ó rò pé báwọn ẹlẹ́yà sí mẹ́múra yẹn pé ọmọ pẹ̀lú very expensive kí n tó wá sọ ọ̀pá tí ìran ètí ọ̀ràn kí o nǹkan I know what I'm saying. sórí tó o bá kọ́ fẹ́ mọ̀ gbọ́ mi yé ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kán sọ ìfi ìdèbí ìnáwó bóun níyàwó tèmi ó ṣe jáde ńlé táwọn èèyàn máa wá rí ntíyàwó mi wọ̀ sára torí pé lo transparent hijab àbó lo ìborùn tó transparent tí wọ́n máa rí necklace ọrùn ìyàwó mi wọ́n máa rí igbá àyà ìyàwó tèmi wọ́n máa rí ìtọ́tẹ̀ ìyàwó mi no no no ló fi jẹ́ pé ibù máa gbọ́ mi ìwọ tó bá lo nìkọ́ ní táwọn àáfàá sọ ni pé o gbọ́dọ̀ sí ọ̀ṣọ́ kankan sójú o gbọ́dọ̀ kàtíkè o gbọ́dọ̀ tọ́tè o sẹ́rí sọ̀rọ̀ pé àwa táwa ń bì kò sí kírísẹ́nì ń bì lásìkò ní marriage guidance and counseling fáwọn muslims tọ́yẹ́ káàrin àwọn kírísẹ́nì wọ́n lè pè mí tọ́ba jà ní àwọn christians ọmọ abẹ́sẹ̀ mẹ́ta rẹ̀ can invite me i go <clears throat> mi ní ma bá wọn sọ̀rọ̀ invalid atazawa kò sí sọ́kà wọn pé èèyàn irú fẹ́ lè gbọ́ yọ̀rọ̀ pé gbogbo wèrè tẹ̀ ń ṣe kí sìnà aṣẹ́wó ẹ̀paná ẹ̀paná àwọn táàbà wọn sọ àmà ṣùgbọ́n èyí tẹ̀ wà ń bí ẹ̀yẹ ẹni ọlọ́run lẹ̀ wà ń bí ẹ̀yẹ tẹ̀ ń kírun tẹ̀ ń gbáwẹ̀ kódà mi rẹ tí ó lò jáàbù ọkẹ̀lẹ̀ kéré sóye ó lè tóbi ọlọ́run jẹ́ kẹ́yìn tó lè jáàbù yín kéré kó tó lè máa tóbi sí ẹ̀ sàmì ẹ̀yin tó tóbi ọlọ́run lè jọ wálẹ̀ ẹ̀yin tó yẹ́kẹ̀ tí ìmọ̀ lónìí kọ́ọ̀bù nígbà tó bá yọ̀ lónìí kẹ́kẹ́ máa fi nìkọ́ọ̀bù lè ní mo lè sàmì mo sì sàmì mo lè sàmì. àyà rẹ̀ já wọ́n wọ̀ rí ọlọ́run ti ọ̀rọ̀ ìṣá. náà àlùkò yìí sórí marriage guidance and counseling náà la ṣe kéde o òun là ń ṣe. sórí wọ́n tó jẹ́ mùsùlùmí máa gbọ́ mi dáadáa o ẹ̀yin brothers mọ̀ bá sọ̀rọ̀ lọ ìyàwó rẹ o ní gíra kó o lè wà ìyàwó rẹ ó ṣe jáde nílé tí ó múra táwọn ọmọ tó máa máa rú owó orí tá a máa ń san ni torí bíútì omi ànábì tó ní pé kẹsàn owó orí ó ní mọ́sítà àdáyìtò bídí àlùfùrùjì ní tẹ́ẹ̀fì sọ abẹ́ rẹ̀ dẹ̀tọ́ ọwọ́ asanwó orí ìyàwó rẹ̀ wá bóde gbogbo nǹkan ọ̀sanwó rẹ̀ ó tó wá lọ ọ̀tà fún ta ọmọ mi ó ti tíìtì rẹ̀ báyẹn ìwọ ọ̀gbẹ́ dèdè rẹ̀ ní ọ́ nìyẹn òde láàká yìí ìyàwó rẹ̀ wà ní ilé Ramadan tó ọgbà àwẹ̀ you are not responsible ìyàwó rẹ̀ òfin gba Ramadan kìí ṣe fún lóyún sínú tó yẹ pé tó bá gbàwẹ̀ ó nílà kìí ṣe fún menstruation lọ́wọ́ kìí ṣe fún ṣe ní fast onígbèwò màìdá omi ò fẹ́ wà láàfin táwọn orí máa rí kò sí wà ó ti dàrú fún ọ kó o kò ní tẹ̀sí ẹ̀ ìyàwó rẹ lọ chọ́ọ̀chì ó ní problem ọwọ́ ayé ọ lọ sóòrù àbí wọ́n lọ wẹrí fún you are not the responsible husband ìyàwó rẹ ọmọ kùránì ká my dear brothers ọ̀fẹ́ ìyàwó rẹ sister ọdún kìíní kọmọ kùránì ká ọdún kejì kọmọ kùránì ká ó lọ ọdún mẹ́wàá lè rẹ kò ní ka kùránì ọta fún ọ arójúṣe rẹ ni kọ àrẹ́yìn bí ó sì lè ka kùránì èèyàn lọ kàwé ó tún ṣe é débi ó wá school of nursing ó tún máa bẹ̀rẹ̀ ẹ̀gún wàhálà tó fi ká kò tètè máa bẹ̀rẹ̀ ẹ̀gún so ara àwọn èèyàn wà responsible when it comes to spiritual uplift of their wives ìyàwó rẹ gbọ́dọ̀ máa improve nígbà tó délé rẹ ó lo small hijab ó gbọ́dọ̀ máa tóbi sí ìyàwó rẹ tẹ́lẹ̀ kì í gbàwẹ̀ monday thursday nílé rẹ ó yẹ kó lè máa gbà wà á encourage dẹ̀pẹ̀ my dear tó o bá gbàwẹ̀ lẹ́nu màá bọ̀ ra five alive bọ̀ màá bọ̀ ra Hollandia yogurt bọ̀ ó jẹ́ kí Islam rẹ̀ kọ́ máa lékun arápọ̀ wà kí ni o responsible arápọ̀ wà responsible òun ni financial aspect anafakọ́t azawujiya anafakọ́tù azawujiya so rẹ́yìn ẹ̀yin sisters mo bẹ̀ lọ́n ọlọ́run níjẹ́ sílé yá o wàláhì àwọn obìnrin kan sunkún báyìí kódà ìkànnà wọn lọ́sẹ̀ yìí àbí last week ó wá bá mi tó ń sọ tójú ẹ̀ rí mo dẹ̀ pìtì rẹ̀ kódà let me tell you the reality kí n tó wá bíi láàárọ̀ yìí ìkan ti wá bá mi láàárọ̀ yìí nínú irú àwọn tó ń sọ fàbẹ́ tó pé mo pìtì ẹ̀ àwọn èèyàn sọ́fà when it comes to marrying highly irresponsible husbands. sincerely nìkan masuliya responsibility ni is not about enjoyment enjoyment ìwọ tó o fẹ́ yàwó àwọn àìsàn kan bẹ lára yàwó rẹ tó jẹ́ pé ọlọ́run yọjú ẹ̀ síta tẹ́lẹ̀ níjọ́ tó bá dọ́dọ̀ rẹ ni ó yọjú ta you should be responsible to take care of her. àwọn àìsàn kan bẹ tọ́jọ́ pé kò sáìsàn lára àyàwó rẹ ṣùgbọ́n reactions tí ọ̀sẹ̀lẹ̀ sí rí ń ṣẹlẹ̀ o gbọ́dọ̀ lè expect àwọn nǹkan kan náà ìyàwó rẹ sọ ń sìnà ọkùnrin kan kan ò ni etí èèwọ̀ ojú ara rẹ ti wojú ara rẹ báyìí ìwọ náà sì lọ fà á ikùn rẹ ọ̀gá tẹ́lẹ̀ ikùn rẹ ti ń ga báyìí ó yẹ kó ti yí ọ gbogbo àwọn nǹkan kan tó ọdá sí la ó lè fa kọ́ máa sí ìkìlónì tẹ́ bá rí mi bá ẹsẹ̀ lóyún èyí ò ní wọ lọ ìyàwó mo á fẹ́ ìwàlẹ́ ayé lóṣù wọn ò ní ọ̀gbọ́dọ̀ gbálẹ̀ ọ̀gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní tó bá bẹ̀rẹ̀ oyún ó bàjẹ́ wọn ò ní ọ̀gbọ́dọ̀ dáná lẹ́yìn pé kọ́sá máa sọ̀kọ́ máa jẹun ẹlòmíì ó lè jẹ́ pé kò tiẹ̀ sí wàhálà ó lè gbálẹ̀ ó lè ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ayé ò sọ báàfù ni yóò fi dáke tọ́ ayé ò sọ pé wọ́n lọ ìtọ́ ni tiẹ̀ síntọ́ọ̀mù kó lóyún nù kódà tó bá ń ṣiṣẹ́ wọ́n ti máa ń biṣẹ́ pé àlẹ́ ọlọ́ọ̀tì ní ṣe fún báyà kan obìnrin mi èébì ni yọmọ fọmíìtì ni. ayé ọ̀rọ̀ aṣọ sẹ́ni mo náà sọ yìí tí ara àwọn marriage guidance and kanto yẹ kẹ́yìn ọ̀dọ́ onítẹ̀ẹ̀mí tí ń fa divorce mọ̀ ń sọ fún yín yẹn ìtí òótọ́ nǹkan làwọn èèyàn torí ẹ̀ ń bára ayé yọ kọ̀ wá ní lọlé mọ́ yọ àmọ́ tó pè sísà mi pé ọ̀la ìkẹsì náà àwọn méjì náà mo dẹ̀ ń propose gbà yẹn o sísà k àti sísà b ọ̀rọ̀ kéke ni ní bìrì bìrì bì kí n fẹ́ sísà b sísà b ọ̀dẹ̀ tí lọlé ọkọ kì í láàfà yọba tó kọ̀ nẹ́ẹ̀tì ẹ̀ padà ayé ayé wọ̀sáàpù ayé Facebook sísà b sì wà ní fẹ́rẹ̀ ní Facebook tẹ́lẹ̀ chatting ní ìbátan bẹ̀rẹ̀ dẹ́mọ̀ wo èyí ọ̀wà ní jẹ́ àwọn ìgbádùn kan tó yẹ kọ́ máa rí ọdún ọdọ̀ sísá bí ìyàwó rẹ̀ tó wà lọ́lọ́ ìdí ọmọ wa sọ́fà àwọn ọ̀dọ́ miss james lásìkò tí wọ́n sọ lè yí ọ àwa tá à ń dá sí marital issues lamọ́ tó ń ṣẹlẹ̀ tẹ́pọ̀dọ́ mi láàrin èyí à two three years ẹ ti máa rí tí ó ti máa miss james ìjọ́wò náà lẹ́ afẹ́ra yín a jẹ́ pé fake love ni love yín gan téèyàn bá tiẹ̀ nífẹ̀ẹ́ ara wọn ibò tó bá tiẹ̀ fẹ́ ronú àwọn kankan love ìpìlẹ̀ yẹn ò ní jẹ́ kó lè miss james náà ní ìsìn nígbà tó wá di pé ìyàwó àwọn ànáwó kan wá ń jẹ jáde are you responsible financially kọ̀mọ̀tẹ́lẹ̀ pẹ́ẹ́pẹ́tẹ́lẹ̀ tó èmi ní ìsìn mo ti wáyé i'm not expensive àwọn ìyàwó mi wá expensive jù mí lọ orí tí mo wọ̀ ní ìsìn tí n bá ti rárá aṣọ oníkọ́lọ̀ kan tí ń dán báyìí tí n bá ti wọ̀ i'm okay mo lè wọlé Saudi Arabia lọ sí umrah bí o ti wáyé tí n bá ti ra léèsì tí mo wọ̀ àbí mo ra géèmì gbogbo tí màá parí léèsì kìíní mi kò tó tíyàwó mi ò fi parí ní kọ́ọ̀bù glọ́ọ̀fù sọ́ọ̀sì àti dáàbù kó tó wá kan báàgì àbáwọn nǹkan mi tẹ́yìn obìnrin wà láàlẹ́ ayé bẹ́ẹ̀ tó máa ń kóra yín sí i sọ ọ̀pọ̀tọ̀ lẹ́ẹ̀fì kan ṣépè ọ̀tọ̀ nìkan tẹ́ẹ̀ fi ibi ẹyin ojú ṣùgbọ́n ọ̀tọ̀ ẹgbẹ́ lò ọmọ ogun àwọn ṣèlérí ètò bá tó lu múnú yín ọ̀tọ̀ lè tí ó tó tì bọ́ mú wà láàlẹ́ ayé ọlọ́ọ̀dà lẹ́yìn obìnrin náà ìwọ wa máa wò ní ìsìn àáfà yìí nígbà òfin wà ní campus tó bá ti ra jeans one thousand five tó ra shirt five hundred two thousand wọ́n bá sẹ̀mí ayé ẹ̀ lọ nìyẹn wọ́n wá fẹ́yàwó ìyàwó wá sílẹ̀ pé ẹ̀yìn màálà já ọ̀pá mẹ́rin òun ni ọ̀pá kan seven fifty ó sì èlò lọ́jọ́ yẹn ní three thousand okay èlò ní sọ́ọ̀sì onísọ́ọ̀sì máa ń lò onígígùn yẹn ní five hundred naira okay ọjọ́ èlò three five èlò ní glove ní five hundred naira four thousand okay lóbi báàgì báàgì ló máa ń ra oní three five ló máa ń lò ọjọ́ èlò seven five why ìmúra mẹ́ta ni wọ́n lò ní kéde o ẹ̀ẹ̀kan ayé oṣù kọmọ pé obìnrin wà expensive jò ní tọ́fẹ́ ṣe kéde o tọ́fẹ́ fẹ́ yàwó abẹ́ wà expensive you are very expensive kọ̀dẹ̀dí àti àìsọ̀rọ̀ oúnjẹ o ọ̀rọ̀ ìmúra obìnrin lásán àwọn àáfàá sì lọ da ọlọ́run kó ṣe alọ́kọ̀ gidi ó kéré ju ọkùnrin gidi kọ́ máa raṣọ méjì fún yàwó ẹlẹ́dọ̀ọ́ aṣọ téèyàn lè wò nígbà ìgbà ooru àti ìgbà òtútù tó o bá laṣọ méjì fún ìyàwó rẹ lọ́dún ìyàwó rẹ ò ní ní problem nípa àmúra gbà tí èsì pẹ́lẹ́dẹ̀ tí ọmọ yíyọra ńlẹ̀ ọ̀ra méjì ní last year ọ̀ra méjì aṣọ ẹbí mélòó bá ń jẹmọ́ mẹ́rin jẹ́ ká léèyàn ṣẹ̀ṣẹ̀ máa rí lọ́wọ́ àwọn sisters tó bá fẹ́ máa rí nínú tí mo mọ̀ pa àwọn sisters wọ́n upgrade àwọn nǹkan fashion wọn yọ̀ọ̀ra underwear yọ̀ọ̀ra gbogbo ẹ̀ mọ̀mọ́ ẹ̀yìn obì díẹ̀ èmi náà láwọn àbúrò mi tán ti lọ lé ọkọ kódà tí máa ní máa kàn kàtó mẹ́ta mẹ́rin tán ti lọ lé ọkọ even jù bẹ́ẹ̀ lọ gan ó rí ìgbà náà ni wọ́n rà nípa wọ́n máa máa lọ rà ní oògùn pa ní agbèrè ni so kálọ́ kásọ márùn délé rẹ̀ já sọ pé at worst ó kásọ márùn délé rẹ̀ ọdún alákọ̀ọ́kọ́ ọ̀rà méjì fún ìjàmbá òdi mélòó méje ọdún kejìlá méjì òdi mélòó mẹ́sàn nínú mẹ́sàn ká ní mẹ́rin gbó bẹ́ẹ̀ ó tó kù mélòó ó tó ra méjì kò yóò tó di mélòó

o ti fún olóyún àbí wọn kò fún olóyún ó ti lóyún báyìí àfà wàlẹ́ òrò bí èmi tọ́ba ló ó lè fẹ́ẹ́ jẹ ní bí àṣà Yorùbá ó ní à ah, obìnrin fẹ́ẹ́ lè jẹ ní kèé jẹun tẹ́lẹ̀ lè dá jẹ ṣùgbọ́n máa gbọ́ òun nìkan kọ́ ló ń jẹun ẹ jẹ́ ká bára sọ tọ̀rọ̀ etí òòyọ́ pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń ṣe gànàgànà lónìí tí dàgbọ́sì pọ̀ nìyẹn lọ́ọ̀ṣẹ̀rí àkọ́ọ̀tù ọjà bá lọ́wọ́ àwọn fésìsì o ẹ̀kọ́ kan tẹ̀mí náà bá lọ bẹ̀ èmi náà dá sáwọn bíi méjì kan o lọ́wọ́ àdúgbò èyí tí ò dé kóòtù èyí tó dé customary court sincerely àwọn èèyàn misbehave ẹ̀dẹ̀ fẹ́ sọ ẹ̀sìn ló kọ́ bú ẹ̀sìn ò ní problem gbé lọ bẹ́ẹ̀ nìkan jẹ́ orí tó ní pé ẹni tí wọ́n sún yọ̀rọ̀ àwọn àfáà sún mẹ́nu wọ́n mọ̀ fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin gbolo ní problem wàláì súná ò ní problem kùránì ò ní problem islam ò ní problem àwa tá à ń practice ẹ̀ la ni o là ní problem islam tó ní kéèyàn fẹ́ yàwó méjì mẹ́ta mẹ́rin ọmọ pé àwọn kan ó ní bùkátà sí i kì í ṣe gbogbo ọkùnrin náà fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin so àwọn tó bá wá fẹ́ kán gbìyànjú àti ṣe déédéé kí lẹ tó fẹ́ kí islam ò ṣe ó ní ẹ ṣe déédéé kí lẹ tó fẹ́ ṣé ẹ wà fi islam wé kéèyàn dàbí bọ́lá àgbè tí wọ́n fẹ́yàwó kan lẹ́gálè tí ó ní concubines àbáwọn àléǹta nígbà ọba wọn wà kóyàwó àtọmọ wálé ṣé ṣẹ́fẹ́ ká máa ṣe ní islam nìyẹn àwọn ò lè ṣe yìí islam wà perfect ṣùgbọ́n àwa tá a jẹ́ muslims we are not perfect that's why téèyàn bá ń bú mùsùlùmí àmì ìbàjá pọ̀ ṣùgbọ́n tó o bá bú ìsìláàmù àbọ̀jà toró bú nǹkan tó perfect ìsìláàmù ni problem àwa tá à ń ṣe lálẹ́ misbehave my dear brothers anikahu masuliya anikahu nika responsibility mo bọ́ sọ sí ẹ̀yin sisters o ọ̀nàwó lórí ìyàwó rẹ ìnáwó yẹn gbọ́dọ̀ débi wípé dọ́tìrì ọlọ́run gbọ́ mi o àwọn tó tún ní í ṣe pẹ̀lú tí ó jẹ́ o lè gbádùn rẹ̀ obìnrin tí ó bá lálàáfíà séèyàn lè gbádùn rẹ̀ jàmọ́sẹ̀ gbọ́ mi yé lóbi jápẹ́nìsì tóbìnrin ọ̀bà lálàáfíà ọkọ rẹ̀ wà tọ́jú ẹ̀ kò jẹ́ kó ní stamina kò ní strength tó fi lè withstand sexual intercourse sọkọ fẹ́ pa ni ó se sùúrù fún náà ní tìbí wọ́n lọ wà responsible ṣùgbọ́n wọ́n tọ́ ọjọ́ bí àwọn obìnrin kan náà jọ dẹ́gbẹ́ wọ́n máa ń kọ ohun fọkọ ohun irú wọn tó bá ń ṣe bẹ́ẹ̀ mẹ́lẹ́ kọ́ ọmọ sípò fún ní nǹkan kan òṣèlú yọmọ wá pìtẹ́ irú omi tó bá ṣe bẹ́ẹ̀ ìbínú ọlọ́run lórí ẹ̀ tó o bá boyfriend yẹ boyfriend yẹ tẹ́lẹ̀ sínú ẹlẹ́sìn tọ́yọ́ká lẹ́sẹ̀ dé àníwò ti fún ọbí lálá hundred èyàn rẹ̀ ó ti fún báyìí láyé rẹ̀ ò ní ṣe rí ẹ̀mọ́ ṣùgbọ́n táà sọ ní pọ́kọ ìyàwó gbọ́dọ̀ lè tẹ́ ètò wá sèyìn nìkan husnul ma'ashara good relationship good interaction kéèyàn lè báyàwó èèyàn lò dáadáa kọ́ mọ́ máa sọ̀rọ̀ burúkú síyàwó rẹ̀ kọ́ mọ́ máa láálé ẹ̀ kọ́ mọ́ máa ṣépè fún kọ́ mọ́ máa fọ́ létí táàdé bíi ní wà látẹ́ bíríbí lìwájú à wà látò kọ̀bẹ̀ wà látẹ́ bíríbí lìwájú à ẹnẹ́bí ni wọ́n báyàwó rẹ̀ létí mọ́dẹ̀ sọ̀rọ̀ ọkùnrin sọ́dọ́bìnrin nǹkan méjèèjì táàdé bíi obìnrin yẹn ti kéèyàn máa nà ó dẹ̀ yẹn ti kéèyàn máa láàlẹ́ ẹ̀ obìnrin tó bá bá wọn sọ̀rọ̀ ńgbà mí pé màá yà wà ìwọ náà wọ láìsí tó ṣe láìsí yẹn lè mi ò fẹ́ kọ́ńpìlẹ̀tì ọ̀tún bá gbé máa ṣe tó bá dọ́gbọ́n sọ̀rọ̀ ńgbà mí obìnrin yóò rí aláìsí kẹ́ni o ó lè máa sọ fún pé àpótí ṣùgbọ́n tó bá láàlẹ́ ẹ̀ what is all this kind of rubbish irú láti wèrè wọn ló ṣe nígbà tó ògbó gbẹ̀kọ́ léyìn kò tiẹ̀ lẹ́tùn mí fún ẹgẹ́ mọ́mí rẹ̀ kan sọ́mọ́ oúnjẹ ẹ̀sẹ̀ ó lè kú sẹ́kù so ẹkú kan ó fi ń bẹ̀ ọ́ ẹkú kan ó fi ń banú jẹ́ sèǹsì ẹ̀ lè lásìkò tó ń banú jẹ́ òun ó lè para rẹ̀ tẹ́sù bá bá a bú gà sí lásìkò tó ń banú jẹ́ òun tọ́bárí kan nú àwọn boyfriend rí ayé ẹjọ́ òun ó lè padà sọ́dọ̀ rẹ̀ afọ ọkọ ìyàwó obìnrin ṣe téèyàn máa sọ̀rọ̀ gúúsì ọ̀gbọ́miyé kéde ẹ̀sẹ̀ téèyàn máa fi kọ́ boxing tọ́wà lúyàwó rẹ lẹ̀ báwọn ọ̀dọ́ kan ṣe ń ṣe lónìí gbogbo ẹ̀yin tẹ́ bá ti na obìnrin ẹ̀ sínú èèyàn rí ó ti wà náà àdí àwọn na obìnrin obìnrin ó ṣe máa tó sọ sọ nígbà míì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ rẹ́rìn-ín àwọn ilé ìmọ̀ rí láì fún rò pé tí wọ́n wọ́n lọ bí ṣé wàá pàdé bí ui yá pàdé ojú ẹsẹ̀ ó sáré bí ui my dear pé mi lójú ẹsẹ̀ ọ̀yà tọ́jú tà yá chat wọ́n fi ń chat lọ olóògbé bẹ́ẹ̀ ló ṣe máa rí tọ́lá máa rí tẹ̀ pé wàláì àfọ ò lè gbá mi létí láyé wàláì kò lè nà mí <laughs> nígbà tó bá dé lórí adìyẹ à obìnrin ó ṣe tó fi nà obìnrin tó jẹ́ kọ́kẹ̀rẹ́ àfa rẹ̀ ó rí àfa tó ń bá sísà kan sọ̀rọ̀ àbá sísà ò lè má sọ̀rọ̀ sísà wo bẹ́ẹ̀ ṣe ń bá sọ̀rọ̀ ọ̀rẹ́rìn ẹ̀yin náà rẹ́rìn níta ni níbo lẹ ti mọ̀ rí. àfọ olóhùn fẹ́ ṣe mọ́ sílẹ̀ o ó sì sọ àfọ olóhùn pé mo níbo lẹ ti mọ̀ àfọ àwọn afọ olóyún náà yìí uma bulai uma bulai uma bulai ah báyìí níbo lẹ́wọ́ lẹ́sẹ̀ wọ́n bulai wọ́n lẹ́sẹ̀ ẹ dábìí lóhùn ní níbo lẹ ti mọ̀ rí ó ń rẹ́rìn ẹ̀yin náà rẹ́rìn jama tó o bá ní sùúrù kí ni the next ìtọ́jú kó o ṣe ṣùgbọ́n tó o bá wá jẹ́ ni ọlọ́run ọ wà rántí wà látẹ́bí sórí bá ń sọ yìí ó dùn sọ bébè tí mo ń sọ ó dùn gbọ́ fún wọn náà tó ń ọlọ́run jẹ́ alẹ́ lò níjọ́ tí ìyàwó rẹ bá pòfo òkè tọ́mọ sọmọ ọlọ́run tọ́jà sọ rẹ tó sì yára bí sísítẹ́ẹ̀mù bọ aṣọ ńlẹ̀ tọ́ ọ sá lọ pé èsù fẹ́ẹ̀ sí tó ṣe àwùjọ mi láì ẹ̀ṣẹ́ tọ́nà òní torí pé gbàtí náà rẹ̀ tó rọ̀ ló tó padà wálé ìwọ náà á máa bó ṣe kéde o ọ̀dẹ ni ọlọ́run wà láà tẹ́tẹ́rì lè wájà wọ́n gbà yàwó mi létí obìnrin ó ṣe ṣe ìgbà létí kódà ń tẹ̀ sàládà yóò ṣe anábìlì ọ̀gbọ̀dọ̀ fọ́ọ̀kà wọ́n látúkọ̀ pé obìnrin ó ṣe tó fi sọ̀rọ̀ ọbú àbí tó fi sìrìgbọ́ pé kò lè dùnmí fún ẹ èmi mo sponsor education rẹ èmi ni mo ra hundred phone fún ọ èmi náà mo ṣe é lóge má sọ̀rọ̀ mú sí ẹ̀yin ọkọ ìyàwó ẹ ṣe sùúrù tí ó pọ̀ ànìkáhù mọ́sùlìyà ẹ̀yin ìyàwó ẹ̀jà bọ́sọ́dọ̀ tí náà tó lọ́pọ̀lọpọ̀ yín sísá lẹ́dùn tẹ́ ẹ̀dùn ìrìn àlè tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ̀ bá sọ́ra ẹ̀ mà ní pọ́blẹ́mù ní ọkọ ìsẹ̀mí ayé tẹ̀ ń lò lè bàbá yín tí mọ́mí rẹ̀ tọ́ bá jẹun tó mọ́mí rẹ̀ lè bọ́ gbé àwò ìyá ọkọ ò ní bọ́ gbé àwò ole exam maa gbọ́ mi exam rẹ maa understand ni wọ́n bọ̀ ọ̀dà yẹ́ sọ̀rọ̀ ìyá ọkọ ò ní understand gé mama ìyá ọkọ ń gbọ́dọ̀ yín ìwọ ló dẹ̀ dáná gbogbo family o dẹ̀ lé exam lọ́la o dẹ̀ níbi kó kàwé two hundred pages mama ọkọ ò understand o àwọn táwọn èèyàn sisters tóní sisters bàbá kàwé problem ẹ fẹ́ máa ayé alákọ̀wé ìsẹ̀mí ayé alákọ̀wé yìí ó níbi ọmọ o tó ti yé ìwọ ọlọ́kọ̀ káwé fámìlì yìí jẹ́ kó nìyẹn wálẹ̀ o ọmọ ní pọ́blẹ́mù ilé ọkọ ni o ọlọ́run jẹ́ ní pọ́blẹ́mù o so orí alákọ̀ọ́kọ́ tọ́jú ọ̀ràn yàn lọ́rùn rẹ kèé yàn kọ́ tọ́jú ọkọ kèé sọ̀ràn yàn kọ́ bá ọkọ ìyá ọkọ rẹ fọṣọ kèé sọ̀ràn yàn kọ́ ọkọ fọṣọ ń sọ ọ tọkọ rẹ bá ti ní pé wà á bá mọ́mí mi fọ̀sọ̀ tó ti di ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ni láti ọkọ rẹ̀ so ori analysis mi yẹn kì í sọ̀ràn yẹn it's not your primary assignment kọ́ ọ bá màmá ọkọ rẹ̀ fọ̀sọ̀ àbí kó o dúró tí lọ sí tù tára wọn bá yá sísà tí lẹ́yìn ẹ tó gbọ́ mi nǹkan kẹ́ ẹ tó padà ti ẹ so ti yé so orí ìyá ọkọ ìyá ọkọ rẹ ò lè fi sùúrù àbúrò ọkọ tó wá sọ́dọ̀ rẹ tó di pé bọ̀dọ̀ òun ní láìsí ilé bọ̀dọ̀ òun lẹ́bù tẹ̀lé ó sì ju wákàtí méjì ó lè fún ní pure water ṣe ọ̀lẹ́tẹ̀ bá díyàwó mi rárá sí ṣe é ọlọ́ọ̀dọ́ wà láì pure water tó kéré kò tiẹ̀ lé fún mi kò tiẹ̀ sọ yàyà kankan kèé sọ̀rọ̀ yẹn kó fún àbúrò ọkọ rẹ pure water ṣùgbọ́n gbogbo ohun tí ọmọ tó ọkọ rẹ nínú o gbọ́dọ̀ máa ṣe kí ni o gbọ́dọ̀ máa ṣe ìyẹn ní ọ̀jẹ̀ kí wọn náà ṣe é torí ọ̀pọ̀lọpọ̀ yẹn yé sọ kankan fún yín lónìí pàápàá pẹ̀lú kọ́tsọ̀ tiwa nílẹ̀ Yorùbá táàrí tọ́ta kò ní ẹ̀sìn tó o bá ń ṣe dáadáa ṣe ìpàdé bí àṣàlà náà ń sáwọn tó já ọ̀rẹ́ ìyá wa Kàdíjá tó o bá ń ṣe dáadáa sáwọn tó jẹ́ fámìlì ọkọ rẹ níjọ́ tọkọ bá fẹ́ misbehave àwọn ni wọ́n sọ̀pọ̀tì no ọmọ ilé ọmọ ni ọmọ tiwa ni ni wọ́n sọ̀pọ̀tì ṣùgbọ́n wọ́n gan tẹ́lẹ̀ àwọn fámìlì ọkọ gan fẹ́ kọ́ ọ lọ ìwà àkọ́kọ́ wa ní problem ó ara tó wà fẹ́ ti sísà kàtà àdá wọn fámìlì ọkọ fẹ́ káyé tiẹ̀ nítorí jẹ́ káyé ni pé ó nídìí kan fi àwọn adáàbò sẹ́ẹ̀rí ẹ̀ máa gbọ́ mi sẹ́ẹ̀rí pẹ̀lú àwọn tó ń ṣẹlẹ̀ táwọn àdá sí ọjẹ́ ká tó ń ṣẹlẹ̀ ní fámìlì ìtèmi wọ́n ti mọ̀ ìyàwó mi ò lè kúnlẹ̀ fún yín it's not part of my understanding most ìyá ọkọ ìjẹ́kíyàwó màmá ẹ káàárọ̀ o wọ́n ti ìyàwó ti èmi ti ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn fámìlì mi mọ̀ ìyàwó mi ò lè kúnlẹ̀ kíyàn ìyàwó mi ò lè lọ́mọ bá yín dáná bí òde olóhùn ìyàwó mi ò lè ru gadabu lérí I've already fought for all those so ìyàwó mi èso ọ̀lẹ́ tẹ́ ẹ bá ń ṣèlérò fámìlì yóò lọ yóò hàn wéédú tẹ́ ẹ bá fẹ́ rọmọlà yóò rò tí náà bá ti ní jòjà ààbò ẹ̀ so tẹ́ ẹ bá fẹ́ pọ̀ fún ẹran àwọn sẹ́ tó lè ṣe wà bẹ̀tí tí ò bá nature ìyàwó mi mo kò lè ṣe kìí ṣe out of laziness out of my understanding of my religion ìyàwó mi ò lè bá yín ṣe èkuru orò méjì kò lè bá yín dáná Christmas sẹ́gbọ́n tí mo sọ yé so either àìfi ẹlẹ́kẹ́ bò sí ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó ìyàwó ló ń sọ́fà àwọn kankan wọ́n á wá rí àwòsàn tó wà arrogant ọmọ tí òfin kí yẹn yẹn ọmọ tọ́já sí pé gbogbo nǹkan àbúrò ọkọ rẹ̀ gbọ́dọ̀ rí ara rẹ̀ àwọn àbúrò tèmi ti mọ̀ wọn àbí àbúrò mi kankan dàtọ̀ sẹ́lẹ̀ rí káàbúrò mi ọkùnrin kankan ó já wọlé tíyàwó mi bá wà even when I was living with my family tí mò ń gbé ní family house ọ̀yẹ́ pé gbogbo àwọn tá à ń gbé bẹ̀ fẹ́ẹ̀ lé ní twenty wọn àbí àbúrò mi kankan dà kọjá wọnú ilé tí mò ń gbé they know that ṣùgbọ́n ìyàwó mi ń bẹ ó wà very nagging even ẹ méjì àsọ̀rọ̀ ìyàwó gan ẹ̀yin tẹ́jẹ́ sisters láàrin ara yín sẹ́ẹ̀kì ní problem ẹjọ́ ń gbóstẹ̀lì wọ́n máa kara mara wọn sísá kàfáyà ẹ ti débi iyọ̀ mi sẹ́kọ̀ yẹ kẹ́sọ́ fún mi kẹ́ẹ̀tọ́ iyọ̀ èlò wọn ń ta iyọ̀ ìsìn náà pín àmọ́ jù sí ẹ̀kẹ́ sáré ìṣáná tí mo ti rò pé ni màá fi sáná sí eh, gas cooker ẹ̀dẹ̀ tí lóògùn sáná yẹn tán ẹ̀ tó wá jẹ́ kí lọ́rùn sáná ten naira míì ẹ̀ tó wá jù ní omi wọ́n bàbá ra àwọn ìjà tó ní sáná kí ni o ten naira èyí sọ̀rọ̀ fámílì o wọ́n jọ ń gbé campus mo mọyì àwọn kéésì tí mo dá sí nígbà tí mo jà ní ìdí ms university of Ìlọrin láàrin àwọn sisters wàhálà ìlé ńbẹ à ń paná rẹ mọ́lẹ̀ nígbè àwọn ọ̀rọ̀ tí ò ṣe máa gbọ́n ta wọ́n wá débi wọ́n fi tà ní ọmọ ìyá rẹ̀ gbọ́n ta rẹ̀ tó ṣe kọjá àgbè sónídìí kó wá sọ́dọ̀ àmì ewu ọmọ ìyá rẹ̀ tẹ̀ jọ ń gbénu hostel ó ti mọ̀ pé bí ń pa lójú ó débi fọ́ọ̀fì tà rẹ̀ kọ̀dẹ̀ sọ pé òun bẹ́ẹ̀ sísá kẹbíra sẹ́yìn lẹ́yìn gbọ́dọ̀ tàbí èmi mo bu síbi méjì nbẹ mo fi jẹ búrẹ́dì gbà mo bọ̀ ní ibi pamílẹ̀ ẹ̀kan ni ẹ sì jọ ń gbé the same room wàhálà ìmọ̀ àbẹjọ yín sun amir amir ẹ bá wọn sísá kẹbíra o bọ́ọ̀mù tàjáde mìíràn fún mi wọ́n dẹ̀ bù ń bẹ̀ wọn àti ẹ̀ sọ́fin bá fi bù ú sọ́yẹ kéèyàn dọ́dọ̀ àmì nǹkan ti sọpọlọ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ọmọ ìyá rẹ ẹjọ́ ń gbé ní hostel ọwọ́ àbúkọ́ ọ̀tọ̀ ní kéèyàn jalè nǹkan tálódé ọ̀dà ni àwa láì sọ́ọ́ bẹ̀rẹ̀ sí láìláì láwà ní òde ó dẹ̀ dé bẹ̀ èyí ọ̀dà ìwà burúkú ni ṣùgbọ́n mọ̀ ìyá rẹ̀ débi gbọ́n fi tà rẹ̀ àgbìrì pé kọ́ gbàyànjá tó ṣe àmọ̀dá ṣùgbọ́n tó ọba jọ́ ọmọ ìyá gidi ibùn jẹ́ sọ fún ọ nínú tẹ̀sí ibùn kẹ̀dẹ̀ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn àfáàrù ọ̀n bẹ́ẹ̀ náà òun ò ní kálẹ̀ fún ọmọ yóò tó wọ́n fi wọlé tó bá fẹ́ mú bẹ́ẹ̀ tọ́mọ yẹn yẹn bá dá àárín kan ó lè ní àfà sómi fóònù ẹ mo fẹ́ pè mo ń pè lọ ní fóònù ọmọ ìyá mi kí ló ní kí n má fi pè mo máa gbọ́ mi o ìlọ jí mú mi ó ti ń ṣáàjì ẹ̀ mo gbà lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ ń pè lọ ọmọ ìyá mọ́ ó kéré sí àwọn ọmọ ìyá mi kan mẹ́ wọ́n àìsàn máa sọ mi àfà ṣé kí n lo fóònù ah, lo máa ló lọ ta ló ní káàdì di orí ẹ̀ ọmọ ìyá mi náà ló ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìjọ ọmọ ìyá wa gangan ní problem à ń ṣe brotherhood brotherhood rọrùn tó ò nídìí ò nífẹ̀ẹ́ ọmọ ìyá ọmọ ìyá rẹ bu síbi méjì ní òsì jẹ́jọ́ lọ làmírù àmírù campus ọmọ ìyá rẹ ó fi gàárì rẹ tẹ̀bà ọmọ pé tó tẹ̀bà gan ọ̀gá eléyìí ọmọ pé bíbí bẹ́ẹ̀ bá kú ni ọwọ́ àlọ́ ra fùfú twenty naira nígboro ó fún mi ọbẹ̀ òfú jẹ ẹ̀bà ọwọ́ rẹ jáde thirty naira sí ọmọ kan fẹ́ẹ́ jẹ lásìkò bọ́ọ̀nù pé bí ń pa ọwọ́ àtòrí ẹ̀ tó mẹ́jọ rẹ̀ lọ́ọ́ fi sùn àwa lọ sọ́dọ̀ àmìrá àmìrá ẹ bá wọ́ọ̀nù sísá kínní o ní láìpẹ́ sí lo gáàsì mi o dádì mi owó tán fún mi wọ́n ti bá mi sí ibẹ̀ o ṣètò wọ́n ti ẹ̀ ní bàbá ọ̀ màá tọ́jú ọ́fà sí òní bàbá ni irú ẹ̀ tó bẹ́ẹ̀ lòmí ìdílé ọkọ ibi tí mò ń sọ lọ nìyẹn wọ́n kàrà mọ́ fámìlì ọkọ wọ́n kàrà mọ́ àbúrò ọkọ wọ́n kàrà mọ́ ọkọ mi so oríwọ̀tọ́ jẹ́ obìnrin mọ̀ pé àlẹ́káhù masuliya responsibilities wà á bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọkọ rẹ wà á sóúnjẹ fọkọ rẹ correct lásìkò ní tí mò ń ṣe fún ẹ̀ nítorí ẹ̀kọ́ sanwó lórí ẹ̀ lọ́tọ̀ ni o so ti yé ní ìsìn àwa ń ṣe fún ọfíìsì bíi ìlà yìí kọ́mọ́ bá ní pọ́blẹ́mù ní ọkọ ọlọ́run ìjẹ́ kankan ní ó ní pọ́blẹ́mù sórí èmi personally àwọn tó bá mọ̀ mí mọ̀ àwọn obìnrin ni mo súnmọ́ jù náà àwọn student yìí torí àwọn obìnrin náà mo train jù ó jẹ́ kí n mọ tó mọ ń ṣẹlẹ̀ láwọn marital life, and i'm not always comfortable kí n rí muslim sister kan kó ní marital problem àwọn tó mọ̀ mí ntí mò ń sọ yé wọn púpọ̀ I will not be comfortable kí n máa rí pọ́nmọ́ ìyá mi kan tó jẹ́ sísá àbí brọ́dà kan máa ní marital problem tó wá di pé ọ̀fẹ́ lè gan fọra wọn létí ó di pé mo máa ń kórìíra ẹ̀ nínú àwọn tó máa ń ṣẹlẹ̀ táwọn àáfàá mi máa sọ pa àwọn tó jẹ́ ìyàwó wọn ni pé ìyàwó míì náà kò mọ bí wọ́n ṣe máa ń tọ́jú ọkọ àtìlé responsibility marriage ọ̀dọ̀ kẹ̀kẹ́ wọn ní sẹ́ẹ̀sì lásán ìwọ lóòótọ́ náà lè ṣe ìwọ ló gbálẹ̀ wà á tún kitchen ṣe wà á bá àfa rẹ tọ́jú ara rẹ̀ even máa wọ ọkùnrin mi obìnrin mi àwọn ìyàwó tèmi máa bá mi gé èékánná kódà mí pé mò ń kánjú láàárọ̀ ìyàwó mi bá mi gé èékánná láàárọ̀ ìmúlẹ̀ mo ti lè wọ́n bá ń gé ìmọ̀ gé ń gbọ́ bá dé bá mi wọ́n á máa bá mi fárun abíyá yes orọ́kọ̀ rẹ̀ run abíyá rẹ̀ ti kún máa ìgbà gbé máa ń fárun abíyá yín òun náà lè bọ́ fárun abẹ́ yes tọkọ̀ rẹ̀ bá mọ ọdún di olè bọ́ ọdún tọ́ ìyàwó tèmi wà lẹ́ ìyàwó yàrá bá mi fárí tí ọba mi tèmi yé gẹrun mo máa fárí tèmi kodoro ni ìyàwó mi máa bá mi fa orí kódà a máa bá mi fa lálẹ́ táàpà iná sí orí mi báyìí tí wọ́n bá ń fárí kodoro à ń kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ kó farabalẹ̀ wà lẹ́ ìtọ́kọ̀ rẹ pé àsìkò sára rẹ ọba yá báyìí àfọ́ ọ̀fẹ́ lè kú pé ah, ọmọ ìlú dẹ̀rù ká ní ké bá fara mi màìdí àti ọ̀yà ló ti bá mi gé ìkànnà ló ti bá mi fáwọn ṣùgbọ́n tẹ́lẹ̀ ìjọ tó wà lé so wúlò ọkọ̀ rẹ kò lè fi ilẹ̀ tó bá travel. jọmọ ẹ̀yin tẹ́ ẹ jóbi ẹ bá fi primary assignment yín òun ni ta ni o ọkọ yín jọmọ sẹ gbọ́ mi yé lẹ́yìn rẹ̀ inú ilé yín inú ilé yín yẹn ẹ̀yin sísá ẹ̀ mọ́ máa analyse lecture mi mo fẹ́ kẹ́ ẹ faraba sórí tí mo sọ fún yín torí pé ẹ̀yin ò tí ẹ̀ ń bá láwọn tó ti má rí inú yín àbáwọn tó bá ti má rí inú yín tí mo sọ òye wọn wà láyé ó ń dà àwọn fámìlì sí irú ẹ rà mọ́ rò pé ah, gbogbo yín sẹ́ẹ̀ ní experience nìkan tẹ́ fi lọ márì ìlọ́farú guidance and counseling tó kọ́lọ̀ wọn san àwọn mss school yìí lẹ́sàn-án sábà yín organize ẹ̀ kọ́lọ̀ wọn san wọn lẹ́sàn-án rẹ̀ my dear sisters lẹ́yìn ọkọ rẹ kí mo ló kù inú ilé inú ilé yẹn wá pín sí méjì inú ilé tẹ̀ ń gbé àtàwọn ọmọ jẹ́ kí inú ilé rí ọmọ neat ọ̀rọ̀ pọ̀lọpọ̀ omi orí bẹ́ẹ̀dì gbogbo ẹ̀ dúdú ọ̀họ́ bedsheet ọ̀dọ̀tì àga wọ́n ti jẹ ráìsì níbẹ̀ gbogbo rẹ̀ ọmọ ọ̀ràn fún ṣẹ́ẹ̀fù àwọn eku tí wọ́n ti take control <laughs> nígbà tá à ń kọ́ ní ìsìnkè aṣọ rọ̀rọ̀ wọ́n láwọn eku ti gbàjọba ní aṣọ rọ̀rọ̀ wọ́n ní wàhálà dé nàìjíríà ẹ sáà ń tàn wá jẹ ah, pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì rọ́tẹ̀ ń gbé jáde yìí náà ibùdó bá jẹ́ pé kú ten billion bá bẹ lásọ̀rọ̀ ọ̀gbìn oògùn tẹ́ àwọn láàrin twenty four hours wà nàìjíríà ẹ wá ń tàn wá jẹ ọlọ́mọ bí ó ṣe dájọ́ àfihàn fẹ́ràn yín ilé ọkọ rẹ má jẹ́ kí control má jẹ́ ká yín ó take má jẹ́ kó take control ṣe é rí ibi tí neatness tó bá wà àlàáfíà wà ń bẹ ìfọ̀kànbalẹ̀ wà ń bẹ ẹ̀yin sisters mọ̀ bá sọ̀rọ̀ báyìí o jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé inú ilé ọkọ yín níjọ́ tẹ́ ẹ bá má rí ẹ máa ṣe kí o ọmọ ibi tó ti wá bẹ̀rẹ̀ ní ìsìn kó o tí ìwọlé ọkọ inú ilé dájú rẹ̀ jọ máa ní ìtì there was a case èmi náà dá sí ṣé ẹni náà yìí pé ẹgbẹ́ ń sísàṣẹ́ gbà ní dáadáa ẹni tó gbé dájú yìí bá lówó lọ díẹ̀ ẹ lè láwọn problems kan lé ọkọ farabalẹ̀ tọ́ọ̀bà fẹ́ ní problem yẹn ìdánwò torí ọlọ́run láì tí rẹ̀ ní ìsìn tí mo sọ̀rọ̀ sọ́dọ̀ àtọ́jà àwọn ọmọ olówó lóbìnrin àbáwọn bẹ́ẹ̀ bàbá wọn wọ́n lè má lówó lọ́wọ́ bẹ̀ wọ́n lówó lọ́ díẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ tá a dá sí àti nípa àwọn ọmọ wọn obìnrin wọn láwọn problems dé fún ọ ní méjì no problems alákọ̀ọ́kọ́ torí pé àwọn dádì yìí lówó lọ wọ́n ti gba àwọn ọmọ ọ̀dọ̀ fún yín nínú ilé àwọn nọ́mbà yín fọṣọ àwọn ni wọ́n bá mọ́mí dáná àwọn ni wọ́n lọ fílì gáàsì wọ́n ti gbọ́ ọmọ kan tó wá láti Benin Republic ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí wọn àmọ́ bá ṣe ń fọṣọ wọ́n ṣe máa ń ṣènà lò lé wọn ṣùgbọ́n àfa àtọ́ fẹ́ ọlọ́run ní ọlágbára àti ra wọ́n ṣe máa ń ṣe ní eighty five thousand ọlágbára àti ro forty thousand my dear sister ṣe ń gbọ́ mi lọ sister mi ń gbọ́ mi lọ ó délé ọkọ ó fọṣọ àfa àlákọ̀ọ́kọ́ aṣọ dọ̀tí àfa àlàsọ wáìtì láàrin oṣù kan wáìtì géètì yìí jẹ́pọ̀ sẹ́gbọ́n tí mo sọ yé kòkì àwa ṣèwádìí pé sísá àǹfààní gbogbo aṣọ ẹ̀fọ́ òun fọ kòkì mọ́ ó ní àwọn náà mọ̀ náà ó ní ìdí fọ́sọ́ ńlẹ̀ wa àmọ́ ṣe máa ń ṣe làbí máa ń fọṣọ ibò tí ó bá dẹ̀ sí náà gan dáàdì máa ń tan jẹ́ tẹ̀ ibò ńgbà tá àti ní kinní gan àwọn ọmọ ọ̀dọ́ wa ló máa ń bá ní fọṣọ máa tó wo kọ̀mọ́ ní oúnjẹ dá lámì máa ń dáná ìyàtọ̀ fún àwọn kinní tó ń dáná mi ò mọ bó ṣe máa ń ṣe gbogbo kíní ẹ̀ mú kí n lẹ́yìn ká lọ Mr Beast fertilizer so oríje sọ fún ọ máa dúró tì mọ́mì rẹ̀ bọ́n ṣe hàn ọ́ yọ sọ̀rọ̀ pé Yorùbá ni ọyẹ sàwúsá ewé dúníjọ́ yọ bí wọ́n ṣe ń ṣe fọ́ ọmọ tọ́ bá jọmọ́ òyò tí ọ̀lẹ́gùn sí máa bá ṣe ń ṣe tọ́ba lẹ́bù sí bí wọ́n ṣe ń ṣe ẹ̀fọ́ oríṣiríṣi ẹ̀fọ́ tẹ̀tẹ̀ sọ́kọ́ ẹ̀fọ́ orúkú gbogbo ẹ̀ bí wọ́n ṣe ń ṣe èyí tí wọ́n kọ̀ gbé kaná èyí tọ́jọ́ pé ẹ̀dá sóòtù sí kí tẹ́ bá fẹ́ ṣe ẹ̀fọ́ elédè ẹ̀fọ́ oníṣùkú ẹ fẹ́ ṣe ẹ̀gúsí gbogbo ẹ̀ ní kọ́ máa ṣe bí wọ́n ṣe ń tẹ̀bà bí wọ́n ṣe ń ro sẹ̀mó bí wọ́n ṣe ń ro àmàlà aláfún bí wọ́n ṣe ń ro àmàlà gidi sápálá sọ ọmọ sápálá tó máa fi àgbàdo ṣe túwó ọmọ egbò ọ̀gbọ́miyé gbogbo àwọn tó ọba rí pé ó yẹ kọ́ ọkọ́ lọ́dọ̀ ọmọ mi rẹ ẹlòmíì ọmọ feel proud ọmọ campus òun wà sùn ó tún wà mọ́ tá a rí kókó pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó bóyá ó kó bá wọ náà gbáàrin iye àsìkò tó yẹ kó wà active nínú family body school ni wọ́n ní ó kó bẹ́ẹ̀ nìkan tó mọ̀ kọ̀ wá mọ anything ṣe sọ àpò owó ló máa ń ṣe gbogbo ẹ̀ ní bọ́dì yìí àbí sáré tó lọ bọ́ọ̀dì láàrin wa ń bì ní boarding school wọ́n ti gba àwọn hostel master hostel mistress èyí tó pọ̀ jù ní tí wọ́n á ṣe àwọn kọ́ ni wọ́n á dáná ibùdó tí ẹ bá sọ àwọn skul kọ̀ọ̀kan ní mọ́tò àwọn skul láńlá yẹn ọbútọ́ àlùsẹ̀lù òun kọ́ ló máa fọṣọ wọ́n ti láwọn kan tí wọ́n á bá wọn fọṣọ tí ẹni pé yóò kẹ̀ lọ́kọ́ aṣọ mẹ́ta yóò dẹ̀rẹ̀ rẹ́gísítà rẹ̀ yóò lọ gbà padà wọ́n á bá a fọ wọ́n á bá a yọ̀nù ẹ̀. kọ̀ wá mọ anything ṣe obìnrin I pity you Hey. <laughs> wàhálà ilé ọkọ òrí rí báwọn tó ti ilé ọkọ òsè kí ni ọlọ́jà àfáàrí olówó lọ́nà tí wọ́n rawọ́ sí máa ṣe ni o tí ó gbọ́ ọmọ ọ̀dọ́ ṣùgbọ́n let me tell reality ọ bẹ́tà ọmọ gbogbo nǹkan yẹn orí ẹ̀ náà mọ̀ wá sórí ìfẹ́ rẹ ni responsibility ni ẹ̀yin obìnrin ara ń ẹ gbọ́dọ̀ lè ṣe sacrifice ọkọ yín àwọn nǹkan bí ìgbẹ́ tó yẹ pé gbà míì ìwọ fẹ́ jẹ rice àáfàá fẹ́ jẹ wà ẹnìkan compromise nù yín ìgbà míì dẹ̀ rẹ̀ wàá bá àáfàá dáná ẹwà tiẹ̀ wàá dáná rice tiẹ̀ ara kọ̀ wà responsible ṣùgbọ́n obìnrin bíi torí pé kọ̀ wà responsible gbogbo sẹ̀mí ayé ẹ̀ ń dómìnì ọmọ sí fáfáà yìí àti spaghetti ìṣẹ́jú márùn-ún kò fẹ́ wàhálà kankan. lára rẹ̀ ní pé kí wọn náà mójútó ẹ̀sìn ọkọ rẹ kó àṣìṣe ọkọ rẹ yóò ṣe máa develop ní tí wọ́n ń hà ìgan ó ti fẹ́ da marriage counseling tó ń jẹ́ bá ti lè wẹ́ẹ́dẹ́ program yóò da program yìí ọlọ́run tó wá ṣe ní ìrànlọ́ òfin ìsìn gbogbo point gbogbo ti pípé àmì ìdílé sọ gbogbo distractions ó ti wà ní ìrànlọ́ òfin ìsìn ṣáà so that is my lecture náà nínú àwọn nǹkan míì òun ni wípé ànìká yàtájú ìlà sọ̀bù nìká níbi sùúrù tó pọ̀ nìká ó níbi kíni o sùúrù patience endurance perseverance ìtọ́ ẹsẹ̀ níbi sùúrù ni pé even táyé àti kẹ́hìndé wọ́n máa ń ní individual differences imagine máa wo family mo kà á ló tíra gangan ni o tá a fà ń ṣàlàyé inshàlá so rọ́pò àtìyàwó máa wo tó dá wàhálà alẹ́ o first night of nika ọ̀rọ̀ toothpaste ọ̀rọ̀ kọ́kọ́ pé jẹ́mọ́ wo bí jẹ́ káàfin òpè báyọ̀ tí mo mú dání òun ni toothpaste ní family àwọn àfà wọn ti bírèkì àfà ọ̀ táwọn bá fẹ́ lo brush pẹ̀lú toothpaste orí làwọn ti máa ń tẹ toothpaste ibo náà ti máa ń tẹ wọ́n kẹ̀tẹ̀ báyìí pim fast fast ní fámìlì àwọn sísà àwọn ọ̀tẹ̀ láti wọ́n máa wá tẹ̀bọ̀ díẹ̀ díẹ̀ tí ó fi yọ ní kéde o ẹnu jọ́n torí ọlọ́run ọ̀tẹ̀ lórí ọ̀tẹ̀ ń bì kí ni tá a fẹ́ achieve kí nǹkan jáde ká fọnu no no no olórí ní kò fi tẹ no àti tẹ lórí ìdí láti máa tẹ jọ sọ yẹ kí ni odi wàhálà jollof rice ni màá jẹ white rice ni màá jẹ ewé ní ẹsẹ rice ni méjèèjì no no no no mo ní mi ò jẹ rice rice wà á bá mi ṣe jollof wà á fi tomato sí wà á fi curry sí wà á fi thyme sí wà á tó fi thyme sí wà á tó fi brochure sí nítorí wàhálà mi brothers sisters tá a bá ṣe sùúrù á ní problem nìkan níbi sùúrù tó pọ̀ nìkan níbi kí mo gbé o ìgbà míì ṣe rí lójú ọ̀nà mọ́mọ́ sáà ọ̀kan dáná láwọn fẹ́ ṣe kọ́ọ̀tù káwọn onímọ̀ra wọn wàláì tẹ bá ṣe kọ́ṣípù ten years ẹ̀ ìmọ̀ra yín tán líze líze líze sórí bọ́lá ọ̀sẹ̀ bí ọmọ ènìyàn ẹni tẹ́ ẹ bá jọ ń transact o ò ní fẹ́ jẹ́ kọ́ ọmọ weaknesses yẹn àti your negative sides èyí tó bá mọ̀ gan by accident ni jẹ́ kí n fún ọ lápẹ̀rẹ̀ broda k àti sista k wọ́n fẹ́ra wọn broda kabir and sista kabira wọ́n fẹ́ra wọn máa wò mí o máa wò mí o àní ọmọ wò mí máa gbọ́ mi nínú tí sista kabira yé ti òun ni kéèyàn máa so tó bá jẹun ó èjì ẹ̀ bàjẹ́bàjẹ́ kéèyàn máa sọ òun àti brother kabir wọ́n ṣe fọ́ṣípù ọdún mélòó ọdún mẹ́wàá táìpù tàbá wà pọ̀ brother kabir máa ń sọ́ra kì í fẹ́ sọ sista kabir náà ò ní brother kabir sọ ní wọ́n ti á wọlé ṣe brother kabir one hundred percent control oúnjẹ alákọ̀ọ́kọ́ tí wọ́n kùjọ lálẹ́ báyìí wúú wúú sista kabir náà fúra kàbí ìdílé sílẹ̀ yẹn má dùn má dùn ẹ̀ka ló sọ wàhálà ìwé yìí ẹ̀ máa sọ náà ẹ̀ má máa sọ dáadáa sọ ẹ̀ máa bó de kó dà ẹ̀ka ní abẹ́rẹ́sọ̀ ní ilé jẹun láti ẹ̀mí sọ ṣùgbọ́n kó tó lè sọ sọ́kì first night ní lọ́ọ̀fù sí gbóná ó tó dídọ́ kejì wọ́n tó jẹun brother Kabiru tó níbo kò rọ̀ mí lọ́rùn kí máa dìde jọ débi máa ń problem kọ́ṣíìpù yìí sẹ́ gẹ́gì tẹ́lẹ̀ Kabiru máa ń solar sun lórí tara rẹ̀ nìyẹn ọ̀dà mi brother kabir ìtòhun ètùtù pé kéèyàn máa kẹlẹ̀bẹ̀ tó bá ní ọlọ́ sister kabir láti lè kò ní máa kẹlẹ̀bẹ̀ ìjọ alákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ jẹun lákàbí kí ló ṣẹlẹ̀ yẹn mo fẹ́ àkẹlẹ̀ kẹlẹ̀bẹ̀ wọ̀ ẹ̀wọ̀n nìyẹn ah, ṣé kọ́ṣùkù ń ṣòwò eléyìí ẹ máa tọ́ra yín jẹ I ẹ̀ ọ̀wọ́n nínú àwọn tó ń ṣe kọ́ṣùkù tí wọ́n free níbi ìsìná tá bá free kó omi ìsìná sexual intercourse ẹ free kó omi ìsìná sexual relationship bí kẹ́ máa wòrán yín bí kẹ́ máa chaati illegally bí kẹ́ máa pèrè yín kẹ́ máa wà sexually related bí kẹ́ fọkànra yín bí kẹ́ ọ̀gì ara yín bí kẹ́ kíìsì ara yín even gbà míì àwọn míì tí wọ́n tún máa graduate débi level sexual intercourse débi level abortion <clears throat> ó oh, níbi kó o ṣe lọ́nkọ̀ ṣì tó bá ti mà kó o tí rẹ̀ ní is better mọ́ ti ìyàwó mọ́ ti ilẹ̀ tó fẹ́ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín tó àwọn èèyàn tó wá bú débi pé wàá rí brọ́dà mi ó kíkù sísà méjì mẹ́ta wàá rí sísà mi ó déètì brọ́dà méjì mẹ́ta ó bẹ̀rù ọlọ́ọ̀fà wà lẹ́yìn lẹ́jọ́ yìí tó dáa fún ọ òun ni pé kó o ronú kó o dẹ̀ túbà kó o kó o gbogbo ara dáadáa yẹn ànẹ̀káwù yàtá ìlà èè ìlà sọ̀rọ̀ ẹlẹ́karùn-ún tí màá fi parí ẹ̀ kí n tó wá bá sáwọn point àníká yàtàlù yìí là tẹ̀lé ìyá níbi sacrifice ó níbi kí mo gbé o point márùn yẹn ni màá fi sí preamble preamble ni mo ẹ̀sẹ̀ parí o màá fẹ́ bọ́ sínú àwọn nǹkan mi so orí tẹ̀lé ìyá òun ló nu ọ̀pọ̀lọpọ̀ wedding lónìí tó jẹ́ kẹ́ ẹ máa gbọ́ mo lọ sí lẹ́tọ̀ ní mo dá kẹ́kẹ́ nínú Ramadan ní Ọ̀ṣun state a question was raised after my lecture so Ọ̀ṣun state government àwọn náà jẹ́ workers wọn lówó ń bẹ̀ yẹn ìyàwó kan ọwọ́ kọ́kọ́ olówó lọ lásìkò yẹn kò rí responsibility ṣe ìyàwó ò lè tẹ́lẹ̀ ìyà kò lè sacrifice ó dẹ̀ fà kẹrẹ rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ sisters jẹ́ kí n bá yín láàrin gbogbo nǹkan kọ́ ló máa ń dùn ní gbogbo àsìkò sórí tó bá béèrè nǹkan mẹ́wàá lọ́wọ́ ọkọ rẹ tó bá fún ọ ní márùn fi kíkí pa àfa ẹ̀sùn àná o àfa àmúdúpẹ́ ìjẹta o àfa ẹ̀sùn ìjẹrin o àfa àmúdúpẹ́ ìjà àkílódé lórí bàtà tí mo bẹ́ẹ̀ rà ojú òkè mo ní kí n kí yín náà ó máa dúpẹ́ ó lọ pé obìnrin kan mẹ́wàá ló ṣe máa ń wà láyé ìgbà àdáwọ̀ ni sísá alágbájá àáfàá mẹ́wẹ̀ẹ̀wá ló ṣe má kọ̀m̀pìà ọkọ rẹ pẹ̀lú kíni o ọkọ rẹ tó o bá ṣe bẹ́ẹ̀ wà ní problem àwọn nǹkan kan bẹ tó máa wúlò sísá tó sọ yẹn tó ń béèrè nǹkan mẹ́wàá tá àáfàá rẹ fún àáfàá tiẹ̀ kò ní táìmù ṣùgbọ́n àáfàá tiẹ̀ ó ní táìmù a máa bọ̀ ọ lọ ìjà àbọ̀ gbà mí tó o bá wà ní toilet a máa bọ́ ọrùn mọ́lá mo mọ ọ̀rẹ́ mọ ọmọ ìyá mi kan nature ìyàwó ẹ̀ tí ìyàwó ẹ̀ bá ẹsẹ̀ lóyún ìyàwó rẹ̀ gbọ́dọ̀ ṣe wàhálà àáfà yẹn máa ń bá ìyàwó rẹ̀ gbálẹ̀ inú ilé tí wọ́n lọ rẹ̀ǹtì sọ ìpá àwọn olóṣèlú ìbára wọn máa ń pẹ́lẹ̀ pé room one week one room two kankan wíìkì tó bá kan ìyàwó ẹ̀ brọ́dà yẹn ni máa ń bá ìyàwó ẹ̀ gbálẹ̀ sáà fà àti ẹ̀ lè ṣe bí eléyìí so definitely tó bá compare ọkọ rẹ pẹ̀lú ọkọ rẹ rẹ mọ̀ pọ́kọ tiẹ̀ náà tó ní positive side kọ́kọ rẹ rẹ ò ṣe kéde o tí ò ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí wọn lè sacrifice anything any slight kilo pẹ̀ wọn á ti raise alarm tí ẹ̀ látẹ̀ mọ́ra díẹ̀ then wọ́n tó ọjà àfa náà ọ̀fẹ́ kíyàwó yọ sacrifice you are flamboyant bóyá you sacrifice ìwọ ń lo fóònù ní one twenty thousand láptọ̀pù ní two fifty k ọwọ́ ní kíyàwó rẹ̀ ọmọ gbélé face man slap yóò ní ẹ̀sẹ̀ kata láptọ̀pù yẹn ká lọ fi gba flat ìwọ oníyàwó rẹ̀ ọmọ sacrifice wọn nìkan ní bàtà bíi twenty ó ní aṣọ twenty five gbogbo nǹkan tí wọ́n gán nílẹ̀ lọ ìyàwó wa béèrè nǹkan méjì ò ṣe fún yóò rò pé wọn ò wà kí ẹ a ní ìdíkàlẹ̀ sacrifice àwọn kankan. láàrin ara wa ọ̀dà ẹ ká bọ́ sáwọn pọ́ǹtì mi nítorí àsìkò. jọmọ bá a sọ pé ká fẹ́ káwò lọlé ọkọ ká níyàwó yìí ẹ ká mọ̀ pé haramu ni zina o jọmọ kí zina haramu. sẹ́ẹ̀dì gbogbo wọn tó bá já sí wípé sexual bẹ́ẹ̀ o ti níbi kó o níyàwó ìwọ́n tó ojú omi náà bẹ́ẹ̀ ọlọ́run ti ẹ̀sán ní bẹ́ẹ̀ o ti ṣe sìnà bó o ṣe sìnà gan ètò ọmọ pé wàláì mo wá disturbed mo nídìí àfa àtàjọ máa wà gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó tí ó fẹ́ mi ó dáa kó o lọ máa rí ju kó o máa ṣe sìnà lọ àwọn àfa lára tó ń fa sìnà lónìí òun ni ta áfúrúziwá jẹ́mọ̀ kí mo pé o sórí torí àsìkò tí ò sí òun ni ìkan nínú tí mo prepare fún tá a kúrú síwájú òun ni léyìí lọ́wọ́ mi seven pages òun ni ṣùgbọ́n ń gbẹ́ mo ti ka gbogbo ẹ̀ máa summarize àwọn kan kọ̀ọ̀kan táwọn afá sọ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ àná sẹ́ẹ̀rí ọ̀rọ̀ late marriage níjẹ́ta ọkùnrin ti wà late marriage kéèyàn má tètè fẹ́yàwó kọ́ má tètè lọ ilé ọkọ ó lè fa kéèyàn máa ṣe ìsìn náà kódà ó lè fa kéèyàn ní mental problem ó lè fa kó o ní medical problems ó lè ka kó o ní psychological problems ó lè ka kó o ní physiological problems àtàwọn problems problems ọ̀gá mọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń pa ìmọ̀ àṣègùn ni mò ń bá sọ̀rọ̀ ẹ lè ti kó àwọn nǹkan kan nínú tọ́jú ọmọ tẹ́ ń kọ́ ṣùgbọ́n èyí táwa ká nínú tíra àwọn àfa ìwọ́tọ́ ọba lóòní tètè fẹ́ yàwó gangan o lè ní àwọn ìṣòro tó pọ̀ láti sọ kọjá lọ. sẹ́ẹ̀rí nínú tó wá dáa jù kálukó plan kó dẹ̀ bẹ́ lọ́rùn sẹ̀rẹ̀ ayé ẹ̀. tọ́ ọ bá ti kọ̀rọ̀ wípé dájú mi ò lè gbà kí n má lásìkò yìí mẹ́bí mi ò lè gbà kí n má kò dẹ̀ sí nǹkan tí mo fẹ́ ṣe sí àbí kí n má ṣe sí i ò jẹ́ ní ọlọ́run ìyẹn ni mo fi bẹ̀rẹ̀ wá sí pé a fẹ́ sọ̀rọ̀ marriage and counseling ọ̀pọ̀lọpọ̀ ní tó wá ń dàrú nínú àwọn tó wá ń dàrú ibẹ̀ ni mo wá dé yìí sẹ́ríṣù late marriage ó ti kọ̀nẹ́ẹ̀tì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtòmi mọ́ ìyapa ọlọ́run lọ́nà wo èmi mọ́mọ́ra mi èmi rọ̀ṣì dáṣì ọlọ́run bá náà sì mọ̀ ní ibi tí n bá kù sí kọ́ lọ́wọ́ tó tí mo fi fẹ́ yàwó mi lè girlfriend àfáà mi tí wọ́n wo fóònù àfáà mi tí wọ́n wo fóònù mẹ́wọ́n mi ò rò pé ẹ̀ mi lọ ṣe ẹ̀ gbọ́dọ̀ yẹn adé láyé ọ̀pọ̀lọpọ̀ brothers kó tó mú sísà kan ó ti ní tó girlfriend mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún ẹlòmíì tó bá ti àjẹkọ́ ní girlfriend nìkan ní ìgbà tó dáa ó ti ní sexual intercourse pẹ̀lú gbogbo wọn. sẹ́ẹ̀rí tó ń dalé ń pọ̀ gan-an á ọwọ́ pé èèyàn tó involve àfáwọ̀ pàǹkànú ti à practical aspect wọ́n jẹ́ kí èèyàn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí èèyàn bá sàmì ọlọ́run ẹ̀ máa ní problem lọ́jọ́ iwájú ọlọ́run ní jẹ́yìn ní problem kọ́ bó bá wà ní problem nínú kánsẹ́lì tá à ń ṣe gbogbo àwọn obìnrin tó ti wà connected pẹ̀lú àwòrán wọn ń bẹ lọ́pọlọ ẹ̀ bí wọ́n ṣe jọ ṣe zìnà ọ̀nbẹ́nu mẹ́mórì ẹ̀ mágnẹ́ẹ̀tì zìnà wọn ọ̀nbẹ́ lára ẹ̀ ó ti wá má rí ọkẹ́ nìkan nú àwọn zìnà rẹ̀ jò ní wọ́n pàdé conference ní Port Harcourt wọ́n jọ káàpù wọn sí hotel don't be surprised wàláì ó tó lè ṣe zìnà pẹ̀lú ìgbẹ́ni ẹ̀rọ jùmọ̀ kí o ti ní nẹ́tíwọ́ọ̀kì ní kéde o ààrẹ ṣùgbọ́n tó o bá fẹ́ kan tètè rí o ò fẹ́ kan ṣe rí o ò ní nẹ́tíwọ̀kì lára obìnrin kankan rí ìwọ tó ọjọ́ obìnrin ọkùnrin kan kò ní nẹ́tíwọ̀kì lára ẹ rí irú ẹ̀ kó bá àwọn obìnrin kan náà kódà ó kó bá obìnrin kan tí mo mọ̀ tí mo dá sí kéèsì yìí tí bá sọ fún kókó máa gbọ́ tí mo sọ obìnrin tí mo sọ ó lo kéèmù like me wàláì she burst into ó bu sẹ́kọ̀ọ́ àwọn ẹ̀ ṣe àánú rẹ̀ ṣe mí torí pé muslim sister náà ni ṣùgbọ́n tó kó bá ní kó ti ṣe jà ìlíyà jù kọ̀ wá tó two hundred percent ọ̀kan nínú àwọn tó ti fẹ́ rí lọ padà fún lóyún lẹ́yìn ìgbà tó ti lọ ṣe ákúrú mẹ́ka pẹ̀lú moses lọ́dà brọ́dà yẹn bẹ̀rẹ̀ ìyẹn wà ní sukù àsìkò tó yẹ kó wálé sexual ojú àǹdà láàmú ọkẹ́ gbọ́dọ̀ tẹ ọ̀dọ̀ tẹ gẹ̀lú sọ̀mọ́dún tẹ sábà ṣèṣì ṣé tó ọ̀bá fẹ́ kan ti kọ̀nẹ́ẹ̀tì ọkùnrin rí ibo lọ́fẹ́ lọ ṣẹ́ni ọ̀pọ̀lọpọ̀ yín bá ń sọ fún yín wà lẹ́ẹ̀la etí yín kọ́ ọba má lè jà jẹ́ fún rẹ̀ and when you are suffering èmi kọ́ máa sọ́fà rẹ̀ ṣùgbọ́n kọ́ bá sọ́fà nírú àwọn tá a ti gbé irú marriage guidance and counseling yìí kalẹ̀ gbogbo ẹ̀yin brothers ẹ gbìyànjú ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì rí ẹ mọ̀ jẹ́ kí nìkan àyè ó pẹ́ yìí tí ò bá ti pẹ́ yóò dín connection pẹ̀lú aburú tàbí kọ́ eradicate ẹ̀fọ́ kúrú ẹ̀yin my dear sister sọ́dọ̀ ìtẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀tọ́jú omi ti yín ló burú jù I know what I'm saying ọ̀nà tó gbà burú pọ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀yin máa ń wọ menopause ọkùnrin ò fi wọ menopause gbogbo ọmọ tó o bá fẹ́ bí tètè wọlé ọkọ kó o bí kọ́ ọmọ tọ́jú ọmọ rẹ kọ́ ọlọ́ọ̀bá lẹ́mìí rẹ ó gbọ́ kọ́ ọjọ́ ọmọ wàá fi àlàáfíà tọ́jú ọmọ kìí sígbà tó ọba darúgbó tán lóòótọ́ àmọ́ bímọ. ẹlẹ́kejì ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin tí yín tó léwu ẹ̀yin ọkùnrin torí pé tí yín náà léwu ẹ bẹ̀rù ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní ìsìn òun nìkan ó ti dìfáìlì obè tó lé twenty ṣùgbọ́n ìyàwó rẹ̀ ò lè mọ̀ ṣùgbọ́n wọ́tọ̀ ọjọ́ bíi tọ́bajásí pẹ̀ẹ́kan lórí sexual intercourse rèé tó fi já sí pé o ti lose virginity rẹ ọkọ rẹ lè mọ̀ tó bá fẹ́ ọ ó lè máa fojú ọmọ burúkú wọ̀ pé ara àṣẹ sọmọ bú ó lè jẹ́ pẹ̀ẹ̀kan yẹn out of mistake ó lè jẹ́ pẹ̀ẹ̀kan yẹn kì í ṣe mistake deliberately ṣùgbọ́n ò regret ẹ̀ òun á máa wọ̀ pé báwo náà lé ìní máa fa lack of trust nínú marriage so wàá rọ̀pọ̀lọpọ̀ marriage tàn dàrú ní tó fa gan ni lack of trust wàláì bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo trust ìyàwó mi débi pé tíyàwó mi bá wọlé ní one a.m. lóru wàláì mo trust ẹ̀ kọ́ lọ sí sí ìyàwó mi lọ sí sí mo trust ẹ̀ mo trust ìyàwó mi hundred percent kọ́ lọ sí sí ẹnìkẹ́ta mo ì trust obìnrin mo ò lè trust ẹ̀ torí mo lè bú nìwọ náà rìn ìyàwó tèmi ò fi rìnrìn bú ìyàwó mi jáde lọ bìkan ọwọ́ adé ní one a.m. òru tó bá kọ́ wọlé sí ọ̀sán sí problem sí àyàmí ọkọ̀ máa jáde pé ṣé wọn ò pa ṣé wọn ò gbé lọ sókà nítorí àmì máa fi jánu so yàtọ̀ sí yìí o pé bóyá níbo ló ti ń bọ̀ ọlọ́dà àwọn boyfriend jẹ́ hmm, ọkàn mi kọ́ balẹ̀ pé ìyàwó mi ọ̀lọ́sẹ̀ sí náà torí kí n sọ sí náà ọ̀pọ̀lọpọ̀ marital problems lack of trust ọkọ rẹ ò trust yẹ torí pé bó ṣe yẹ kọ́bọ̀ ọkọ̀bọ̀ bẹ́ẹ̀ ìwọ náà tó wá ń wùwà ẹni tí wọn ò ní ṣe kí ni o ara àwọn obìnrin tó pé wọ́n ṣe yìí yàrá kan tó máa lọ ìjà wọ́n ti ṣe sìnàrí dáadáa ó dà ìlú ti abort ṣùgbọ́n nígbà tó gbọ́ ìsìláàmù yìí tán lò já wọ́n dẹ̀ ń ṣe dáadáa ọkọ wọn náà rí pé ìyàwó mi ṣe as repented and really she is reformed ọkọ rẹ ó trust yẹ tó o bá pẹ́ omi mi tó bá lọ ọjà ẹ̀rọ tọ́rọ mọ̀ pọ̀ tó lè lọ ọ̀dọ̀ àwọn àtẹ̀yìn ọmọ pé àwọn táwọn ilé ń bọ̀ ọlọ́mọge pọ̀ ó sì mọ̀ pé wọn ò bá lódìdí pé kọ́mọ̀tẹ̀ páwọn àtẹ̀yìn náà tó ń dọ́gbọ́n yọ ṣe bẹ́ẹ̀ díẹ̀ ń sọ fún àwọn tá a jọ́ pin owó tí wàá lè ju tẹ̀yìn obìnrin lọ ọkùnrin alẹ́ para wa nítorí obìnrin bó ṣe ń wo ẹ̀yìn tí ẹ̀yìn ìgbónára ti yín ṣùgbọ́n wa orí tó bí wọ́n máa ran polí ìṣègbè ṣùgbọ́n wọn náà ó ti jẹ́ kọ́kọ́ rẹ ó lùsì trust nínú rẹ nítorí pé ìtọ́yẹ kó o ṣe kó o tètè ṣe é ọ̀bẹ fi gbọ́ ọ lọ́wọ́ gbogbo àwọn bad connections tó o ní yẹn o lè kó bá marital business àfikún ọ̀bẹ lọ́lọ́ kó o disconnect wọn I do advise my female students ìwọ tó o bá rí pé ń pè wà lọ́lọ́mọge àwọn ọkùnrin pọ̀ tàwọn ń dọ̀ láàmú advice ọkọ̀ bá rí pé tó o bá ti marry kọ́kọ́ change phone number rẹ sim number rẹ sim rẹ change ni kó o destroy rẹ dànù lọ gbà mí kọ́ wá lójú àwọn tó máa gbọ́ mi wáyé ti connect ara wọn o <coughs> àwọn tó o bá fún wàá mọ̀ wọ́n wàá sèfù nọ́mbà rẹ̀ tó o bá rí straight number wàá block rẹ̀ straight hello ta ni saheed boyfriend ayé john ni blocked ó tún lọ lo nọ́mbà mi hello ta ni ah, ah, fọnkẹ́ sọ́dọ̀ ọmọ mi ni saheed náà ni blocked ó tún lọ nọ́mbà mi sincerely ṣùgbọ́n pọ̀lọpọ̀ obìnrin náà àìsàn bẹ́lẹ̀ mi ẹ̀ wọ́n ní mi ò fẹ́ ṣan rẹ̀ hundred percent torí òun náà tún ní bíi ten percent lọ funfun ó fẹ́ máa dọ́gbọ́n fi gbóhùn rẹ̀ díẹ̀díẹ̀ nǹkan ṣe ọ́ wà ní marital problem. a student ìkan náà àwọn student ní ọkùnrin tó parí ní tertiary institution kan ní Ọ̀yọ́ state yìí ó pè mí obìnrin question kan mo wá council ẹ̀gbẹ́ mọ́dàlẹ́ olówó nígbà tó wà ní campus sísà kan bẹ tó fẹ́ fẹ́ wọ́n jọ láìkí ara wọn bẹ̀tà sáláwòrán fi tún wọn padà fẹ́ra wọn mọ́ òun lọ fẹ́ lòdì sísà yẹn fẹ́ brother mi wọ́n ti á lùsí contact níjọ́ kan sọ àgbẹ̀ nígbà tá a bá pàdé ah bọ́ ọmọ bọ́dá ṣùgbẹ́rù tá a jọ máa ń ṣe nss gbà yẹn tẹ́jẹ̀ amò ah so àmọ́ ah, ní nọ́mbà àwọn ajọ́ sọ̀rọ̀ wọ́n sáàpù sísá àjọ sí òun pàdé ọ̀rẹ́ rẹ̀ kan tọ́jọ́ parí wọn lọ bí wẹ́dẹ̀ kan ah, nọ́mbà bọ́dá kìíní tán máa ah, àfa rẹ̀ gbà kan ọdẹ àfa mi gbà kan wọ́n bá fún nọ́mbà rẹ̀ sísá yẹn wá pé àfa yẹn wàláyé ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí bó ṣe wá pe àáfàá yẹn salamu aleykum sẹ́wọ̀n ké ìgbà míì attitude ẹ̀yin obìnrin máa ń sọgbọ́n rí bákan gbà míì bó ṣe pè lọ́jọ́ ọkùnrin tó dìde ọ̀bà pé tó jẹ́ kí ṣàìtọ́ gbọ́dọ̀ obìnrin wọlé àbí wọ́n obìnrin tó dìde ọ̀bà pé tẹ́sù bá gba ọ̀dọ̀ ọkùnrin wọlé o lè mọ́ bọ̀m̀bẹ́ sísà yẹn wá pè sísà wá ẹ̀ mọ̀ bí bàtà ẹni tán ti jọ ní feelings fọlá wọn rí salamu aleykum brother nokia ẹbí ìjọ mẹ́ta sista samsung ló gbé tá a jọ parí ah sista samsung sísà yẹn sáré ìṣesí I change Our father, àáfà rẹ̀ dẹ́wà the other room ah, ta níyàwó mi ń pè tí ẹ mọ̀ kéèyàn máa pèèyàn kọ́ ọ máa rí dùnú lára ẹ̀ ẹ mọ̀ pé tí mo sọ yẹ yín tá a jọ sáàfù ní kínní ẹ ti rántí tẹ fún mi ní twenty thousand bí àti owó mọ́tò mi tán jí lọ <laughs> mo ní kí n kíyìn ní ẹ ṣeun púpọ̀ <laughs> àáfà sáré pé ìdùnnú ń bẹ ní àáfà yẹn ọlọ́run á ní kó gbọ́n olùmọ̀tí ọ̀rìtì kò ní àti ó wá létà tíyàwó ti sùn ọwọ́ amú fóònù rẹ̀ sọ ẹ̀ báwọn ọkùnrin owó wa lè dìtì yín lọ ó ti wo táìmù tí àáfà wa kọ́pì nọ́mbà yìí ó wá pe àáfà yìí sàlámù alẹ́kùn ẹ̀dẹ̀ tani mo bá sọ̀rọ̀ àbàdà yín lẹ́pẹ̀ mímí ò mọ̀ yín ó ní ẹ má bínú mo rí nọ́mbà yín lórí fóònù ìyàwó mi ni mo ṣe pè yín ah, ní mi ìmọ̀ ìta níyàwó yín à ah, ó ní bẹ́ẹ̀ ni èmi ni wọ́n pè mí lálẹ́ àná à ah, lọ skul ní o nǹkan kan ó ní brọ́dà ẹ̀dẹ̀ mo bẹ̀ yín tó pẹ́ mi ẹ má jẹ́ kí ìyàwó mi pé yìí ẹ jọ ẹ jọ àfààní àfààní ẹni ọlọ́ọ̀lẹ̀ mi náà lùsùn náà ní ní omi òkú sáà tó wà lọ́ra dá o ó ní mi ò mọ̀ yín ó náà fàá sóyè mi tí mò ń pè yín náà ó ní sẹ́yìn ìyàwó mi alẹ́ àná tó pè yín yẹn gbogbo bó ṣe ń rí àti ara mi ò gbà mọ́ mo ti rí pé ìdùnnú àfààní ló wájọ pé ẹ má bínú o bàtà àwọn fi wà skul àwọn close pé èmi kọ́ mo pè òun ló pè mí o àfààní wáyé sọ̀rọ̀ báyàwó ẹ̀ and brother òun náà lọ́sàn nìkan máa parọ́ ara àwọn tó darí àwọn ní school ló pè yẹn ló ń ṣò ìdòdò tó tó bá yẹ. so ti rí nǹkan tá a fà yín ọ̀bá ní maturity ọ̀wọ́n tó ṣẹlẹ̀ nígbà family wọn rí past contact ọ̀pọ̀lọpọ̀ yín ò ní ìdí kọ́sẹ́ pé ẹ̀ńtẹ́ ẹ̀ńtẹ́ bá fẹ́ la yín ní tó máa fẹ́ yín wèrè lórí Facebook ibi tó ẹlòmíì tó ya dẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ara àwọn tó fẹ́ fẹ́ ń yẹn tó máa fẹ́ ra wọn tó bá ti make any post òun ní ọkọ̀ láìkẹ́ yóò tún kọ́mẹ́ǹtì ọkọ rẹ náà sì wà Facebook wọn mọ́nítọ̀ rẹ pé ta ni bọ́dà tó lè mọ́ kọ́mẹ́ǹtì lórí wọ́ọ̀lù ẹ̀yẹ náà. wàláì kéèsì kan ṣẹlẹ̀ brọ́dà yẹn ọwọ́ alòfẹ́ tó pawà ó ní kí ìyàwó rẹ̀ wò lórí Facebook ìyàwó rẹ̀ mọ́nítọ̀ rẹ̀ torí ìyàwó rẹ̀ náà pé èèyàn ńlá kan ni tẹ́lẹ̀ pé àwọn obìnrin pọ̀ tán ní interest rẹ̀ no very brilliant brother ẹni tó ní brain débi pé first class product tó ní brain gidi ni tẹ́pẹ́ ìfún gan kí ẹ ṣe nàìjíríà ló ti study outside nàìjíríà ni ẹni tó bá mẹ́kẹ́ ní kò yàwó ẹ̀ ní ọkọ̀ láìkẹ́ fi pọ̀ sọ o tí àwọn ìbá rí kó bẹ́ẹ̀ kan náà kọ́mẹ́ǹtì yóò tó kọ́mẹ́ǹtì lọ́ndà rí àwòsàn kọ́sà mọ́nítọ́ létà tá a fara rí i pé ah, ah, kí ló dé àáfà ní sálùmọ́ fúnla àṣà àáfà náà ní sísá kan tó ṣe nàwáyé tí lórí Facebook ó ní kí ìyàwó rẹ̀ ó ṣe kí ni o kó kó lórí Facebook completely létà làṣìdíwájú kẹ́ ẹ̀rán tó jẹ́ pé ó ní kí kóòdù yẹn àṣètò ní kí má bàa máa mọ́nítọ́ yín ni sọ̀rọ̀ àdánwò pàápàá gbogbo àwọn social media tẹ̀ ń lò yìí ẹ̀yin obìnrin ẹ má bà fámìlì yìí jẹ́ so orí jẹ́ sọ fún ọ bó o ṣe wà yìí o níyì báyìí níjọ́ tó o bá ti lè wọlé ọkọ tọkùnrin kan ti fi ọ rí sincerely dignity rẹ ti ó ti ó ti ó ti ń diminish ìyàwó ti lọlé ọkọ rí ìyàwó kejì tó olóòlé ṣeun lọ padà ṣe àbíyàwó kẹta àbíyàwó kẹrin kéèyàn sí ìyàwó kejì kẹta kẹrin ọ̀nà ni ṣùgbọ́n wọ́n ó ṣe out of pé kí ni o nẹ́tíwọ́ọ̀kì rẹ ti já wálẹ̀ torí náà ní ìṣòro tó lẹ́jẹ̀ ní màrà ń sàkẹ́kẹ́ àlẹ́ àwọn ilé òtí ìmọ̀ reality ilé ilé gbogbo ẹ̀sùn ti fẹ́sùn àwọn kan máa comment ah sister you are very beautiful you are cool you are this you are really kan ah God surely created you on Sunday ló tiẹ̀ ló dùn yes dé ń sọ nǹkan kan fún ọ gbogbo àwọn past connections rẹ pàápàá tó jẹ́ bad connections you need to disconnect them. You need to do what? To disconnect them. For you to have happy marital home. Ìwọ́n tó bá jẹ́ àròkó tó fẹ́ máa continue. Ẹyin tó jẹ́ brother àti àgbáyé tó lágbárí, ọ̀bẹ mọ̀ lórí ìpolówó ìyàwó kejì jẹ́ kẹta. Sọ́nà sì náà wọ́n ní ọgbà fẹ́. Aláàbò lásìkò kan náà kódà ìkànsẹ̀lẹ̀ náà tá a dá sí ìjọ òní. Má fẹ́ yàwó lọ́nà sí náà. Ó ní bó o ṣe fẹ́ yàwó number one tó bá fẹ́fẹ́ àwọn ìyàwó àtúnṣe ní ọmọ ọmọ ọlọ́mọ kẹ́ ọmọ sẹ́ẹ̀dì pẹ̀lú lórí íńtánẹ́ẹ̀tì sáníkẹ́ ti máa romance láyé láì tí ì ṣe nìkan sáníkẹ́ ti máa bá yín sexual intercourse láì tí ì ṣe nìkan. jama nínú àwọn tá a gbọ́dọ̀ sọ̀ra fún òun ni ọ̀rọ̀ ta akuru tiwa ọ̀rọ̀ kí mo jama o ta akuru tiwa late marriage ẹ jẹ́ ká tètè lọ ilé ọkọ ẹ jẹ́ ká tètè níyàwó wa tá a jókòó age fifteen sixteen lọ síwádìí i know what i'm saying tí wọ́n bá wọlé ọkọ ní age eighteen nineteen twenty o ti wọ́n twenty one twenty two o ti tó wọlé ọkọ náà náà o so wá rí another issue ni pé ṣé ọ̀rọ̀ nìka so ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ achievement la ẹlòmíì ní pé fún òtó lè ṣe nìka òun gbọ́dọ̀ ní certificate degree òun gbọ́dọ̀ ní masters òun gbọ́dọ̀ ní phd so ráwọn obìnrin tí wọ́n ní happy marital life láyé kìí sáwọn tí ìwé ẹ̀rí wọn ga jù kódà àwọn tó máa ń ní problems jù làwọn tí ìwé ẹ̀rí wọn ga jù mo máa tí mò ń sọ tó arrogance díẹ̀ díẹ̀ máa wà àǹdé ń sọ fún ọ kò sí ọkùnrin tí yóò fẹ́ kíyàwó wọn máa proud tàbí kó wà arrogant tí wọ́n dẹ̀ máa live peacefully ṣe bọ́ ọmọ yàwá Khadija rọ̀bíyà lọ́wọ́ àní àbọ̀ ọmọ ni ìyàwó ànábìwá Muhammad sallallahu alaihi wasallam Yawa wa Khadija wà very humble to the holy prophet Muhammad sallallahu alaihi wasallam. Yawa ìyá wa Khadija nínú tá a kà ní pé ó ju ànábì lọ ó dẹ̀ tún lówó lọ́jà ṣùgbọ́n ànábì ànábì ọlọ́run ẹni ọlọ́run first class ìyá wa Khadija ò wà arrogant ó wà very submissive and humble ẹ̀mí rẹ̀ lọlẹ̀ ó jura rẹ̀ lẹ̀ tọ́ à ara tó ń kó bẹ́ẹ̀ yẹn obìnrin fẹ́ lọ school lónìí nìyẹn ẹ̀ kì í wà submissive ẹ̀ kì í wà obedient to your husband kọ́kọ́ rí ó pọ̀ lẹ́ẹ̀kan kó o dáhùn lẹ́ẹ̀márùn sáásáásá mò ń bọ̀ sá náà náà mò ń bọ̀ wá fà àfọ̀pẹ̀ bíi ẹ̀mẹ́ta ó ti chaàtì lọ ó ti wà ní wọ́sáàpù ó ti wọ̀sáàpìn ọkọ rẹ̀ sì ń pariwo ó ti wà lágbàáyé mi ó ti facebook lọ. jẹ́mọ́ àwọn tí ṣe alákọ̀ọ́lọ́pọ̀ yín tẹ́ ẹ bá súnmọ́ àwọn tó má rí àwọn tí ń ṣẹlẹ̀ mọ̀ ń sọ fún yín wo torí pé lónìí márẹ́ẹ̀jì tó yẹ kọjá àlìjàn náà ó wá dìjà àná mọ̀ fáwọn èèyàn ẹ̀rù ń ba sísà mi gan láti lọ lé ọkọ báyìí torí tọ́sẹ̀lẹ̀ sọ́rẹ̀ rẹ̀ àáfàá mi ẹ̀rù ń bà náà fẹ́ yàwó torí tọ́rẹ̀ rẹ̀ rí wá máa wo àwọn eléyìí o máa wo àwọn kan o kọ́ máa wo àwa kan èmi o mo tó ń sọ ní stop nurse lónìí nínú tí mi ò regret láyé èmi pé mo marry as a three hundred level student ní University of Ilorin May one two thousand and four wàláyé mi ò regret ẹ̀ rí for a second I never regretted it in my life inú mi dùn pé mi ò bo bí kan ṣe sọ ìtàkùn ọ̀sẹ̀ láyé ìyàwó ìyàwó mi fàyè lànà àmọ́ àwọn ọmọ ìyá kan tẹ̀ pé wọn ò bá tí ṣe sí náà mọ ọmọ brọ́dà kan tọ́jẹ́ pé òun náà ó ní ìrògbà ṣòkòtò ẹ̀kọ́ sókè ó padà ṣe sí náà àmọ́ tó kó bá tọ́ bá tètè má rí bàtà wà skul ni bóyá kọ̀ bá ti sì ìgbà tí ó ètè máa rí o padà sí sì kó tó tí kéèsì ẹ̀ dọ́dọ̀ wà táwa èmi gángan dá sí ntọ́ wa jẹ́ kí gbogbo ọgbọ́n ni pé nígbà tí ó ṣe sì náà sì náà yẹn rìsọ́ọ̀tì sòmíẹ́ wọ́n wá màmá àfa n ni màmá tiẹ̀ òun fẹ́ kọ́ mọ́ ọ̀bọ máa ń rò pé education àtàwọn nǹkan kan màmá yẹn wá màmá inú rẹ̀ bàjẹ́ pé irú oyún tó sẹ́yìn kọ́ ọmọbìnrin yóò tiẹ̀ bímọ òun ó lè pọn ọmọ kóhùn tó kú <laughs> i'm telling you muslim brother ó ṣe sìnà má ṣe mistake o sìnà ò kì í ṣe ṣíríkù téèyàn bá ṣe sìnà tó bá túbá ọlọ́run ó foríjì ṣùgbọ́n tí wàhálà ti bẹ̀rẹ̀ ń bá ṣe sìnà wọ́n yọ yí mọ́ nìkú lára ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń bọ́ aṣọ lórí tó bá túbà ọlọ́run lè dá ìmánì padà fún ọ̀pọ̀lọpọ̀ yín lónìí tó jẹ́ kẹ́ ẹ máa ṣe sì náà ni tètè má rí ìtí ń dá láàmú ń bẹ lára yín ó tún wá ń pọ̀ sí lásìkò yìí bẹ́ẹ̀ bá ń lọ gbogbo àwọn signpost obìnrin wọ́n yà bẹ́ẹ̀ tó ta data rẹ̀ ń ṣètò sí Facebook àwọn péèjì kan bẹ obìnrin wọ́n gbé bẹ́ẹ̀ even àwọn tó fẹ́ bọ̀ chat náà lọ́jọ́ kémi ò disconnect kí ní Facebook chat mi mọ́dà láàmú tí máa gbà kan tí mo wọ́n mẹ́ báyìí tí máa ti lè wà online báyìí àwọn èèyàn mọ̀dà láàmú mo disconnect yẹ lẹ́yìn tí n bá comment àbí tó bá ṣe òkè ní green light ẹ̀jẹ̀ kí n lọ́kọ̀ online ó sì lè jẹ́ tí mo lè bá tàbí àṣà ah, wà lẹ́sà lẹ́yìn ìpàdé sàrà ìdídọ́ olómi èèyàn mẹ́fẹ́ ń gbà mo ní almost five thousand friends friends mi ti pé mo delete àwọn kan lọ́jọ́ kó tó kú bíi méjì dé five thousand so mo ní kan èèyàn mẹ́fẹ́ fẹ́ bá charge mo ní research tí máa ṣe nínú ayé mo láwọn student tí máa kọ́ mo láwọn administrative assessment tí máa ṣe ní school mi mo láwọn lecture tí lọ ṣe dìnnà káyìí súnmọ́ ọmọ so yóò wá máa ṣe yá ìsẹ́ni ayé tèmi charge ọlọ́run dá mi torí chatting so ọ̀pọ̀lọpọ̀ nítorí pé ẹ̀ tí màá rí ẹ máa ń nífẹ̀ẹ́ kẹ́ ẹ máa bómi chat even omi tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ lè fẹ́ bẹ̀kẹ́ sáfì pàrònú rẹ nígbà yìí tẹ́ ẹ jómi náà ó tún wá burú fẹ́ lómi sísà tó ń lò já àbúgbò mọ̀ bá christian chat so ń gbò ti gbé picture rẹ sórí ìwọ̀sán kẹ́ náà tó copy picture rẹ yóò tó send ẹ̀ sí this your picture is very kiri kan yóò ní thanks thank you thanks yóò tún ara pé I really appreciate I love you my dear sister and I appreciate it kiri àdánwò tó wá débi fẹ́ lòmíì Christian wà ń bá ní sexual intercourse ah àwọn oṣù bíi láàyè wọ́n tó bá jẹ́ pé rẹ̀ ti ṣẹlẹ̀ sí ọ lọ túbà lọ́dọ̀ ọlọ́run sì náà tiẹ̀ tó wá débi orí ibú pé ọ̀tá ọlọ́run ló tó wá bọ́ ṣèṣì ó tó wá ń sí ojú ara ẹ̀ fọ́tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run fọ ó ń rò máa ń ṣe ẹ̀ ah lẹ́kùn rẹ̀ ti padà nù brother ọ wá ṣe fún wọn náà ó jóná fún ọ Margaret Mary lọ́wọ́ lọ ọ̀pá bọ ihò rẹ̀ ọ̀tá fún ọ. ó ní wọ́n lòun lè fẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n lòun lè bá ṣe sì náà ni. Éjọ́ ò tó wá débi pé ọ̀fẹ́ ṣe sì náà kí làwọn nǹkan tẹ́ wàá ṣe máa gbọ́ mi o tí ó jẹ́ kí sínú òkú lẹ̀ tẹ́ ẹ bá wá fẹ́ fẹ́ yàwó ẹ fẹ́ fẹ́ ra yín àwọn májẹ̀mú wo ni ó pè é tẹ́ ẹ fi di ọkọ àti ìyàwó tó tó kù ní òṣèlú mẹ́wàá lọ́mọ ọjọ́ ti lọ màá ráńdì ẹ̀ ọ́fù láìpẹ́ inshallah torí questions and answers dèmí gàtọ́ ní programu mi ládùúgbò wa muslim ní two thirty kọ́lọ́ kó dúró tiwa ẹ̀yin ọmọ ìyá mi ọlọ́run rí àná mo ń bá yín sọ̀rọ̀ mo fẹ́ kí gbogbo akápàdé lálejò náà kọ́lọ́run kó ṣe mí lọ́mọ àlejò náà kó sẹ́yìn náà lọ́mọ àlejò náà sẹ́ẹ̀rí àwọn tó ń ṣẹlẹ̀ àwa táwọn èèyàn máa ń pè àbí tán máa ń fẹjọ́ sùn àbí tá a máa ń dá sọ̀rọ̀ inú èèyàn máa ń bàjẹ́ kéèyàn orí pé even sìnà náà tó ń ṣẹlẹ̀ láàrin tiwa náà bẹ́ẹ̀ torí pé tírénì tọ́lọ́ ní káwọn àáfàá fún àwa ara ń tán fi tírénì tiwa ní pé gbogbo wa ká nípinnu ẹ̀mí pé a ní ní sexual intercourse pẹ̀lú obìnrin kankan táyì ní tán fi tírénì tiwa nìyẹn ìyẹn dẹ̀ ní bẹ́lẹ́mì tèmi dùn ní ọlọ́mọdé ò chéjì máa yọ. ìwọ náà pinnu lónìí pé ká ló ti ṣe sìnà pé látòní lọ́tẹ̀ èkú lẹ́yìn ọ̀pọ̀ ẹyọ kan àfi tó bá divorce rẹ àbòkú tó fẹ́ lọ́kọ mi ọkùnrin kankan ò ní rí òun rẹ ìwọ tó ọjọ́ kan dàníyàn pé gbogbo obìnrin láyé tí è bá ṣèyàwó rẹ tó fẹ́ lẹ́gálẹ̀ ò ní rí òun wọn só ti yé o sì lè fẹ́ kọjá ìyàwó mẹ́rin náà ẹlòmíì obìnrin tó ti kó láta ti lé twenty a ó sìnà sìnà rẹ tó gba dìgbì ó ti di professor nínú sìnà emeritus professor of illegal sexual acts ó yẹ kán fún ọ ní ọ̀nà dìsọ́nà gan ó fún ọ lórí ẹ̀ àáfàá alálàkọ̀kọ́ kí gbogbo wa kọ́ lọ́mọ pé àní ṣe sinimá adẹ̀fẹ̀ mari ṣùgbọ́n mo ti sọ àwọn nǹkan tí mari jẹ́lẹ̀ kan àníkáwù màsùlùmíyà àníkáwù kíní kan àwọn mara nǹkan sọ sóò gbàgbé rẹ̀ sóò gbàgbé kọ́kọ́ lọ dìyàn mẹ́rù ẹ̀ náà bò láṣẹ wàá fẹ́ràn wa àwọn nǹkan wo la ṣe tá a fi délẹ̀ tọ̀ ibi tí màá tẹ́ra lọ fún mi torí kò sàṣì afọ́lá lákòókò ìdájá àkọ̀mọ́ntàdọ́ nàdínà wù àkókò wù fàzáwì jù ẹ wo nǹkan méjì so orí nǹkan méjì ló jẹ́ fundamentals nínú ọ̀rọ̀ marriage lẹ́yìn méjì àwọn nǹkan míì tó wà táwọn àfáà sọ ṣùgbọ́n méjì ló jẹ́ kókó àdínú wà ní kolo yàrá kí wọ́n pe o àdínú wàlẹ́kù gbogbo àwọn tó ń sọ ẹ bá mi jí wọn kájú kù dáadáa torí tọ́lọ́ ṣàìtọ́ ọ̀nà ọ̀fẹ́ kí wọ́n gbọ́ tí ó wúlò fún wọn ni o ẹ bá mi wọ àwọn tó ń sọ wọ́n ti fọ nǹkan tútù wọ́n ti fún wọn ní sóbó dìrìkì wọn ara ti wálẹ̀ so ti yé alimoyim nǹkan alákọ̀ọ́kọ́ nínú tó ní ẹ̀sìn brothers tẹ́ ẹ bá fẹ́ fẹ́yàwó ẹ má wo ẹwà nìkan ẹ wo obìnrin tó wà religious obìnrin tó wà righteous obìnrin tó wà pious obìnrin tó yẹ ni pé ó bẹ̀rù ọlọ́run tó lẹ́sìn tá a bá lóbìnrin lẹ́sìn àwọn tẹ́ wò òun ìbẹ̀rù ọlọ́run só máa ń kírun déédéé só máa ń lo hijab só máa ń bo ìwo ara rẹ̀ ṣùgbọ́n ìṣàtọ̀ ẹgbẹ́ ló súnmọ́súnmọ́ hijab mo advice yín lẹ́yìn ẹ lọ máa rán big hijab bọ́yá o ní small ìjàbù ẹyọ kan àbí méjì àwọn ìjàbù tó bá máa rán jẹ́ ó tún máa tóbi sí i sọ pé bí aláṣà wà lọ́dẹ lẹ́fù o ò lè bẹ́ẹ̀ lọ́nkọ́ wà lọ́dẹ lẹ́fù lọ́dún yìí náà yes or no o ń bẹ́ẹ̀ lọ́n promotion náà sẹ̀mí ayé rẹ the same thing for your spiritual life wọ́n tẹ́lẹ̀ pé ní ìsìn ìbòrùn ló ń lò lọ́ọ́rán kéèpù kéèpù gbó lórí ju kíni lọ ìbòrùn lọ ṣùgbọ́n tẹ́lẹ̀ pé tẹ́lẹ̀ báyà torí lẹ́tọ̀ ìgbẹ́ ló ti ẹ̀ jí o borí bóyá scarf lásán lọ́ máa ń lò máa borí rẹ̀ so orí kóbìnrin wọn náà máa wò náà ṣé tó o bá rí búrẹ́dì tí wọ́n yọ kó nu nylon àtẹ̀tọ́ wà nu nylon èwo ni wọ́n náà rà gbogbo obìnrin ti tẹ́lẹ̀yìn obìnrin ọlọ́run sàánú yín wàláì natural beauty is there for you ṣùgbọ́n pọ̀lọpọ̀ yín èṣù fẹ́ máa lò yín ló jẹ́ kẹ́ ẹ máa ṣe ara yín lẹ̀ ẹ̀ nídìí ẹ̀ ẹ máa ń pé ẹ̀ bá sísà kan gbọ̀ngàn fẹ́ bẹ̀rẹ̀ sí sòjà kólójú ti òun àwọn èèyàn lòun ò fain lónìí ní ìsìn ó ti dára ó ti di part and parcel of ìjà jẹ́ kán fi ọ́ ṣe yẹ̀yẹ́ pé ó ń ṣe bí arúgbó ó ń ṣe bí ẹ̀ tí ó wà civilized ṣe bí wọn náà ti rí ní ìsìn láwọn schools tá a ṣe competition láìpẹ́ yìí ní ìsìn ẹ̀ máa ń monitor lórí internet àwọn sisters wà náà àwọn tí ní sọ́ọ́ ti wọ́n dá àwọn mùsùlùmí tó ń lò fáyidà Yusuf ọlọ́ládé nílé Ìlọrin last year fún convocation ilé Ìlọrin ṣe bí kò sí ń sọ̀rọ̀ lọ́wọ́ lónìí wọ́n ti ọ̀ṣọ́ University of Ìlọrin University wa nù wọ́n ń ṣe lọ́nlọ́rin báyìí tí mo máa ń tẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì kódà ọmọ ìyá mi kan ṣe bí phd lọ́wọ́ lónìí kọ́lọ̀ fàlùbáríkà sí sísà tó jẹ́ pé bẹ́ẹ̀ student wọn láti àfáìdà Yusuf ọlọ́ládé àwọn tóun nìkan gbà lọ bíi thirteen sí eighteen sí twenty sísà tó ń lò jáàbù nínú medical doctor ní faculty medicine so òròkè báyà téèyàn láti lò jáàbù ìjáàbù ò ní kọ́pọlọ rẹ ó kù náà ó kèé sọpọlọ lóbo ẹwà rẹ lóbo wà á lò jáàbù wà á bo ara rẹ wà á tún wá bo ọkàn rẹ yẹn làwọn á sọ fáwọn èèyàn pé ìwọ mọ ya aborí mọ bó wa ìwọ bo orí tó bo kí ni o ìwà kó bo ọkàn rẹ jàmbá ṣe sí sọ yé obìnrin tó ẹyin sí brothers mọ sọ̀rọ̀ fún yẹn o tó fẹ́ mọ sísà tó Ọlọ́run kìí ṣe tí ó máa ṣe ara rẹ̀ lẹ̀ bó o ló ṣe lọ bẹ̀rù ọlọ́run wàá máa display beauty rẹ̀ ìbẹ̀rù ọlọ́run yẹn wà questionable mi ò lọ bẹ̀rù ọlọ́run o bẹ̀ tó ṣe kéde o ó wà questionable ìwọ bó ọkàn rẹ wọ́n sọ pé àmì àwọn sisters lóòótọ́ ni kọ́ àwọn sisters kan borí tá ń ṣe rádaràda ìwọ wá borí má ṣe rádaràda ìwọ borí má ní boyfriend ìwọ borí má ṣe zìnà ìwọ borí má máa karamọ́yà ìwọ borí má máa ṣépè ìwọ borí má máa sọ̀rọ̀ ẹ̀yìn ìwọ borí má ṣàbòsí wọn láwọn sábà máa ń borí yẹn wọn máa ń ṣàbòsí wọn máa ń jọra wọn lójú wọn máa jọra ẹ lójú borí kí wọn máa wà arrogant pé táà ń sọ fún ọ nìyẹn sọlẹ̀ tó ń borí tíwà rẹ̀ ọ̀dà ìwọ fílẹ̀ òun àtọ́lọ́ ni ìwọ wá borí kíwà rẹ̀ ó dáa ìyẹn yóò jẹ́ káwọn mi ò gba ìsìláàmù látara rẹ̀ ìjàmọ̀ sọ́gbọ́n tí mò ń sọ yé irú sísà tó rí pé ọbẹ̀ rù ọlọ́run kò ní máa síra rẹ̀ lẹ̀ tásìkò ní ó tó kò ní jẹ́ tásìkò ní ọmọ chat yóò lọ kí ọ tí rọmọdọ́n bá dé yóò gbá àwẹ̀ kò ní parọ́ máa ẹlòmíì obìnrin míì tí rọmọdọ́n bá dé dojúmọ́ ní mass menstruation kọ́ mọ́ bá gbà àwẹ̀ o ó tàbí eléyìí tí ègbà àwẹ̀ reliability ni fún ọ obìnrin tó bá bẹ̀rù ọlọ́run wà á rí pé yóò láwọn àjọsìn míì tí ó máa ṣe bí kó máa ta sọ́ọ̀tìlì káàfù jọ jímọ̀ bí kó máa ṣe náfìlà òru bí kó máa gbàwẹ̀ monday thursday obìnrin tó bá bẹ̀rù ọlọ́run kì í sóbi tí ó máa gbé picture rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì obìnrin tó bá bẹ̀rù ọlọ́run kì í sóbi tí ó máa bọ́kùn just anyhow obìnrin tó bá bẹ̀rù ọlọ́run kì í sóbi tọkùnrin ọmọ fún ọkọ lọ́rùn káàkiri campus obìnrin tó bá bẹ̀rù ọlọ́run kì í sóbi tẹ́lifílẹ̀ bá dórí sórí ní bá a ṣe jókòó yìí tí wọ́n bá employ mi wá sọ pé kí n wá wọn nínú wọn bá ń tèmi gbọ́ yìí kí n wọn lẹ́fù morality yín mo lè mọ̀ màá kẹ́mu ìwé yẹn kó kọ yín number one number two wà máa pè yín kọ̀ọ̀kan màá mọ lẹ́fù morality yín sí do you agree with me do you agree with me mi ìsọ lẹ́fù yín mọ́ ni o lẹ́fù yín mọ́ ni ọlọ́run ló lè mọ̀ yín o ṣùgbọ́n lẹ́fù morality rẹ̀ máa mọ̀ sí fóònù tí máa fi mọ̀ rí kí máa fi mọ̀ fóònù tí máa fi mọ̀ rí sí orí fóònù yìí yóò sọ bó ṣe bó ṣe rí owó fóònù sísítà ọ̀nbá wọn píṣọ rádaràdá ń bẹ àwọn òwò torí wọn gan tẹ́lẹ̀ bá sanwó fóònù tèmi rèé àwọn student mi kódà wọn fi browse àwọn staff mi ní school proprietor ni mi mo ní school àwọn staff mi máa àyà mi ìjà pé lẹ́yìn pé lọ wà káàtì mi rówó tó wà ń bẹ̀ kọ́ lọ withdraw rẹ even àwọn staff mi wà lẹ́wọ̀n wọn password atm mi ẹnìkan ẹni tó bá lọ mo ní jẹ́ wọ́n withdraw owó mi sọ́tún lè withdraw àlùjẹ́ náà wàláì most of my male staff wọ́n mọ password mi mo máa ń fún wọn létí ẹ̀mí lọ́ba ń gbowó báńkì èyí ẹ̀jẹ̀ sọ password fún wọn wọ́n ti mọ̀ so mo believe ẹ̀ ṣe salary dínà ni tí kan ní bá withdraw rẹ̀ ẹ̀ nígbà salary so àwa padà san ṣùgbọ́n gbogbo yẹn lè wá máa ṣàdúrà fún tán pé ọlọ́run jẹ́ ọ́dà fún ọ ìwọ tó ọlọ́run dúró owó wa tó yẹ kán so mo fi láì pé torí tó bá ti láì sáwọn èèyàn ìwọ mọ́ bẹ̀rù aburú tó bá ṣàbùrú sí ọlọ́run ọlọ́run bí aburú wọn mi ì jẹ wọn lówó oṣù so kò sẹ́ni tí mi rán mi wọn gba atm mi wọ́n mọ̀ gbogbo wọ́n mọ̀ pé password mi wọ́n mọ̀ tó bá wù ọ lọ fi yọra ọjà lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́run ó tu ọ láṣìírí mo sì pé òun lè ṣe bẹ́ẹ̀ kó o sóríire ìbẹ̀ lọ́n fún ọ ọlọ́run sì gbàdúrà mi so alimoyin ṣùgbọ́n ọba pé nǹkan blọ́wà ní fóònù rẹ̀ ó rí ẹlòmíì yọ pàṣíwọ́ọ̀dù ọ̀dọ̀ ni yọ pàṣíwọ́ọ̀dù text message ó rí application lock àbí kílè tẹ́ máa ń lò ní kíní ọ̀tọ̀ ni yọ pàṣíwọ́ọ̀dù Facebook ọ̀tọ̀ pàṣíwọ́ọ̀dù ti WhatsApp ọ̀tọ̀ pàṣíwọ́ọ̀dù Instagram torí pé ọ̀tọ̀ ni ti file manager ọ̀tọ̀ ni ti gallery torí òun gẹ́mọ̀ pé ẹni ibú lòun èmi pàṣíwọ́ọ̀dù fóònù mi àwọn sáfù máa ń lò tí ń tan hotspot yẹn sí i ó fi máa browse máa fún wọn ká mọ́ lọ kọ̀ǹpútà room so kí lọ fẹ́ wò ń bẹ́ ò ní rí pé mi àtòbí kan jà mo sẹ́ni píchọ̀ mi sóbi kan ìrìn àwa ń kìsì ara wa lórí íńtánẹ́ẹ̀tì ò ní rí ìwọ tó o bá bẹ̀rù ọ̀rọ̀ morality rẹ náà lọ́dọ̀ wà bẹ́ẹ̀ ọ̀jẹ̀ tó níwọ̀ ọmọlúwàbí ẹ bẹ̀rù ọlọ́run kò ní jẹ́ nìkan tó yẹ pé kí ni gbogbo òfin ọlọ́run yóò máa lòjú yóò máa tẹ̀lé tọ́lọ́run jama àdínù ẹ̀sìn ẹ̀sìn náà láti bẹ̀rẹ̀ wá àṣìṣe rántí pé ànẹ̀káwù dìí ẹ̀sìn ni ẹlẹ́kejì wa ni àlòkúlùkù jẹ́mọ̀ kí mo pe o ìwọ ọmọlúwàbí ẹ̀yin sisters ẹ̀ jókòó mi sẹ́ ń gbọ́ mi dáadáa ẹ jẹ́ kí n bá yín sọ̀rọ̀ special ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ sí níbi à tẹ́ ẹ bá fẹ́ lọ́kọ ẹ wo ẹ̀sìn mọ́ brọ́dà tó ní ọ̀nà tó ní ṣòkòtò tó fò òkè láwọn ẹ wo ìwà ẹ̀sìn wo ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóòótọ́ lónìí a rí pé wọ́n lẹ́sìn bọ́ ìrọ̀ fisikálì èmi kọ́ lọ́lọ́run tí mo máa ń wọn ẹ̀sìn yẹn ṣùgbọ́n báàtì náà íńtánálì ti ń jáde lọ́dọ̀ àwọn àáfàá mi ó ń fi hàn pé wọ́n lẹ́sìn fisikálì but internally kòròfò laisation so orí ìwọ̀n tó o bá lọ fẹ́ brọ́dà pọ́lẹ́sì tí ò níwà wà á sọ́fà àìníwà rẹ̀ ara pé èèyàn níwà ni kọ́ mọ̀mọ́ na omi ara pé èèyàn níwà ni kọ́ mọ̀ sóbìn ládàá lórí o ti rí muslim brother tó léyàwó rẹ̀ bóde lóru pé kọ́ lọ wá bíi tí ó sọ fún òṣèlè lálẹ́ bíbẹ̀ kò wọ́n pa ọ́ ni ó lẹ́sìn lóòótọ́ ó tún ṣe pé dàtò tàbí lóru jọ náà ó ní ọ lẹ́sìn lóòótọ́ tani ọlọ́wọ́ gba tàájú ìlú ẹ̀ má ṣe mistake ó ṣe léyàwó ẹ̀ bó de ọ̀kọ̀ lè ní ó lè gbẹ̀sẹ̀ lórí ẹ̀ kò ní kọ́lọ́ máa gba tàájú ìlú ẹ̀ kódà kò ní ọmọ wa dùn náà ṣùgbọ́n àìlèwà rẹ̀ ta ló jìyà rẹ̀ ìwọ ìyàwó ẹ̀ ara pé èèyàn ò ní wà ní pé ó fi ìyàwó lẹ́ẹ̀lé òfin ní tí ó jẹ ìwọ sì lọ Mr Big ọlọ́jọ́ jẹ five thousand ẹ jẹ́ mọ̀sẹ̀ mistake ara pé èèyàn ò ní wà òun ni pé ọ̀rẹ́ ńlọ rẹ̀ lóòótọ́ kìí ṣe bàbá rẹ lọ́rẹ̀ kìí ṣe màmá rẹ ṣùgbọ́n ìyá ìyàwó rẹ ọ̀rẹ́ ó sì lo ọ̀sẹ̀ mẹ́ta lọ sí tu ọ̀ lọ kí tí màmá fi kú níjọ́ tó wá ìwọ náà wá lọ fẹ́ lọ kí n lọ ọlọ́run níjọ́ jẹ́ fámìlì wà tó wájà kò ní wọ́n pé sọ́kọ̀ ọlágbájá rè mú ẹ lọ́mọ lọ́mọ lọ́mọ à nídìí ẹ̀ mọ́lọ́mọ́lọ́mọ́lọ́ màmá ó sì kíláàsì ọ̀sẹ̀ mẹ́ta ọ̀ráyé ọwọ́ aráyè lónìí òkè mọ́lọ́ mo lè lé ìwọ yóò ní wá mọ́sọ̀ sí fẹ́ẹ̀kì ọlẹ́sìn o ṣùgbọ́n kò ṣe kíni o kò ní wá sísà sẹ́gbọ́n mi yé àdínú brọ́dà ìwọ náà máa wò pé sísà ló jẹ́ àbùlà sanwó so ti yé ìyàwó rẹ tí ò ní wá àti nínú ìlú wa yìí sísà tí àáfà rẹ fẹ́ fẹ́ ìyàwó kejì tó sì lọ han private party ẹ̀ léèmọ̀ nígbà tó ọba lè ṣe mọ́ àti nínú ìlú wa yìí àti rí obìnrin tọ́jẹ́ pé ọ̀hàn ìyá ọkọ léèmọ̀ látara pé kò ní wá àti robin tọ́já sí wípé ìwé ẹ̀rí ọkọ ó hàn léèmọ̀ àti robin tọ́já pé gbogbo àwọn staff tí wọ́n ń bọ́kọ rẹ̀ ṣiṣẹ́ ló lé lọ afa wo ìwà mọ́ ẹ̀sìn àdínú tá a bá ti wá rí méjèèjì o lè pupa. wàhálà alẹ́ ayé tiẹ̀ bí wọ́n ṣe láìkí sísà tó pupa lọ́rẹ́ ẹ̀mẹ́ká ní òun ò ní fọmọ pa láyé o ẹ bá pupa máa ń ọmọ pupa kan bẹ́ẹ̀ ni mo sì lọ́rẹ́ kan náà tó ní ọ̀fẹ́ gbogbo àwọn nǹkan ọ̀gá ọ̀lẹ̀pa ọ̀rọ̀bọ̀tọ̀ so gba àwọn kan yòókù graduate graduate nc nc hnd hnd doctor doctor nurse nurse gbogbo wàhálà alẹ́ ayé ti nínú èèyàn lè jẹ́ professor kọ́ lọ fẹ́ ọmọ ìyá aláta ló kó tọ́wájá ti tẹ̀ tí ọ̀jẹ̀ kó ní marita happy marita òun ni ẹ kò ṣe kankan ṣùgbọ́n gbà mí alikafa a compatibility kí mo pè jàmá ọ̀nbẹ nínú fíkì ẹni tẹ́ ẹ bá fẹ́ fẹ́ ẹ̀jọ̀ jọra yín ìnìyàn jẹ́ ní pọ́blẹ́mù ìwọ jẹ́ pòfẹ́sọ̀ ọlọ́fẹ́yàwó tó kún jẹ́ ọmọ secondary school wà lẹ́wọ̀n sọ̀rọ̀ kẹ́ni problem torí challenges professorship ọmọ secondary school òrùrí gbé ìgbà mi professor lè ní paper mẹ́ta tí yóò present tó sì ní pé ìyàwó mi ò máa bá mi edit eléyìí ò máa bá mi search fún website kíní kan báyìí ó ní èwo lẹ̀ ń pè ní editing òye ni ó ní wò bá ń lo Google Chrome èmi ń lo ọ̀pá mínì bíi wò bá mi lo Chrome bẹ́ẹ̀ bá mi research bóyá different answers ó lè wò lẹ́ ń pè ní kí róòmù kò yé mi náà nì so ọ̀dà pẹ́jà pé tó bá fẹ́ fẹ́yàwó gbà mí ẹni tó rí pé ẹjọ́ wà compatible irú ẹ̀ náà ní pé ní ìsìn ìwọ́jọ́ mu olówó olówó lè fólòsì tẹ́ ẹ bá ti pé kó lè lẹ́ nígbà míì ọ̀dà àkọ́mọ olówó ọ̀fọ́mọ olówó kí àwa àtàpátá dìde àwa náà sọ ọmọ olùsí àti kí ni dìde o káwa náà fẹ́ ra wa bí mo ṣe wà ìkéyìí ṣègbè ìlẹ́fẹ́ ọmọ Dangote kódà tó bá bùnmi gàmà nínú ìfẹ́ no i know tó bá dọ̀la hàn débi náà bá di big man di Dangote mo lè fọmọ ẹsẹ ìyàwó kẹrin so dọ́kítà ìlú àfàtọ̀ àti láti ìyà tí wọ́n ń dánu ni ó lè dọ̀la kí n fi ọmọ ẹ̀mí àṣàmì sí ní ká no débi náà bá ti di big business man tó jẹ́ pé wọ́ọ̀tì tó ti lọ bí bẹ́ẹ̀ bí two hundred billion so ìkẹ́ ìgbà àtọwọ́dáwìn alẹ́ pàdé ní conference kan ní Jamaica ní Saudi Arabia ó yẹ wọn náà ti á kúrò àníṣòrí làbá sọ lárúbáwá pé subhanallah mi náírà ti yà òkùtì ana ní nàìjíríà ana ní láàyè àti nàìjíríà ana ní nkaanu kánú alẹ́ àrọ́fì ẹ̀yà sanusi ana bí tu ẹ̀yà sanusi masha allah ìtì ní rọ́kùmà ìtì ní rọ́kùmà jà ọ̀yà fún mi ní nọ́mbà rẹ̀ àbùkọ́wá gba nọ́mbà rẹ̀ fún ọ̀gbẹ́ni ìsìlẹ́kùn wa ṣe kí ni o ó ti dọ̀la ń dọ̀la ṣùgbọ́n lọ́wọ́ yìí ah. i'm very serious mi ìlé fi ọmọ ẹ̀yà sanusi kò sí wa náà bọ̀ ẹ̀ màá ní mi fẹ́ torí mi ìlé wù stand there ọmọ tó jẹ́ pé tí ọba ra ìjáàbù stọ́ọ̀fù tí ó rà ó lè jẹ́ pé eh, trọ́sà kan ìjáàbù stọ́ọ̀fù ẹ̀ ó lè jẹ́ eight five yóò sì ra trọ́sà mẹ́rin níbo ti fẹ́ rí bí almost forty thousand tí ìfìlà ìjáàbù tó bẹ́ẹ̀ tó bá fẹ́ ra bàtà bẹ́ẹ̀ tí mo ra bàtà one five fún ìyàwó mi ó ti tó ìyàwó mi tó ní bàtà twenty five mo lọ sí shoprite ìbàdàn ìlẹ́jọ́ kan èmi àtọmọ akéwòmí kan <laughs> àwa náà fẹ́ lọ ra àwọn kankan ní shoprite ọba ní sáà fún jẹjẹ price àbàtà yìí bàtà one forty nine thousand mo ní yé màá wọ̀ lọ́nà àlùjẹ́ náà àwọn ọ̀tá ọ̀sán ìlú àná bàtà one forty nine thousand mo one forty nine ẹsẹ̀ bó màá wọ̀ sí ìdánwò mo ní ẹsẹ̀ ẹsẹ̀ yìí náà màá wọ̀ bàtà aba only say imported shoe okay imported shoe from ja from alijanna from fridaus máa wo one forty nine thousand jama lọ́dọ̀ tèmi ó tóbi àbí òtóbi wàláì lọ́dọ̀ dangote owó tẹ̀tẹ̀ yẹn lọ́dọ̀ ẹni àṣà máa wò àwọn tó yẹ kọ́ ọmọ wọn ní ìsìn àwọn akẹ́kọ̀ọ́ lídé ọmọ wọn kẹ̀ lọ sọ lídé ní Dubai wọ́n ti ná bí five million lórí ọdún lásán ìlú five million kí náà fẹ́ àti ìgbọ̀lódé àti mẹ́tìlá ni pé ọmọ mi kú Nàìjíríà that is it sẹ́yìn tó fi five million kẹ̀ lọ sọ lídé ọ̀sẹ̀ méjì ní òní lè ra bàtà one fifty ọwá ní kí n fọmọ Dangote kó ní kí n ra bàtà mẹ́ta one fifty mẹ́ta ọjọ́ four fifty àkáǹtì wo ni màá kọ sí so ìgbà míì ọ̀dà kò ṣe làákàyè ẹni tẹ́ ẹ bá fẹ́ fẹ́ kẹ́ ẹ jọjọra yín ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yòókù a lè compromise ẹ̀ ṣùgbọ́n a lè compromise ẹ̀sìn àti kéde o ìwà níparí àwọn tẹ́wà ṣe alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá ti síra yín ẹ ìlẹ́tọ̀ síra yín o ọkọ̀nu sómi kò sásìkò ní bó láti kọnu sómi gbogbo ẹ̀ wá bí ṣùgbọ́n yẹn ò lè àsìkò ọgbà wa torí ní ní marriage gang cancel kìí ṣe nǹkan wákàtí méjì kódà kìí ṣe àfi àsìjọ kan díẹ̀ bẹ́ẹ̀ ni mo kì bá yín sọ yẹn nínú àwọn tó wá jẹ́ kókó ni pé tó o bá ti lè kọnu sẹ́ni tó o fẹ́ fẹ́ tóun náà ti accept I want to marry you mi ò sọ̀rọ̀ boyfriend yìí o ẹ má ṣe fi ṣéèkì o gbogbo wọn tẹ́ ẹ bá ń ṣe boyfriend girlfriend ẹlẹ́sẹ̀ nìyẹn o ẹ lọ túbá gbogbo boyfriend yẹ sọ pé ò ṣe mọ́ yes gbogbo girlfriend sọ pé ò ṣe mọ́ ẹ bá wá fẹ́ fi ọ tó fẹ́ kó o jẹ́ wife tí wọn náà fẹ́ kó jẹ́ husband wẹ́n tó bá nípa ọ̀fẹ́ kọ́ fi ọ àwọn tètèrè fìn blọ́ọ̀kù wọn dànù mọ́ bá wọn communicate mọ́ tó bá sẹ́ǹdì sí ọ ní Facebook WhatsApp I'm not for ìlànà ìsìn èyí tó bá nípa ọ̀fẹ́ fẹ́ ẹ mọ́ látò nínú ẹ̀mí bá yín ti sign tacos ẹ mọ́ romance ara yín ẹ̀mí bá yín ti sí ọ̀dà wá sọ àwọn step ọ̀fẹ́ sọ ìyẹn wá bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀ fi lè jẹ́ lẹ́tọ̀ ara yín lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti lè accept ẹ̀fẹ́ fẹ́ra yín nínú àwọn nǹkan tó pàtàkì òun ni ọ̀rọ̀ kọ́ lọ bá bàbá rẹ tí bàbá rẹ bá ń bẹ láyé àbẹ́rẹ́ tó bá kù ní wàlí jù kárí gbòlì wàlí jù ẹni tí mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ wa ti jọra wa mo fẹ́ fẹ́ èmi náà gbà bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tá a bá ti rí pé rivers wà láàrin ọkọ àtìyàwó bákan náà ní fi ọ̀fẹ́ mi ẹ wà lọ tọrọ lọ́wọ́ ẹni tó bá jẹ́ wàlí jù fún sísá ọwọ́ akérèjù àárẹ̀ ẹlẹ́rìí méjì tí wọ́n jẹ́ pé brother abdullahi àti sista ubaida ayọ̀dá sista ubaida fún brother abdullahi kò jẹ́yàwó ìwọ tó o jẹ́yàwó ọ̀ wà gba maharu owó orí ọ̀rọ̀ pọ̀ lórí maharu náà bẹ̀tẹ̀ mọ́ summarize gbogbo ẹ̀ maharu yẹn ó lè jẹ́ kind ó lè jẹ́ cash ó lè jẹ́ pé màá gba sọ màá gba mọ́tò màá gba bàálù màá gba ten thousand màá gba riyadu sọ̀lẹ́yìn màá gba android phone màá gba laptop màá gba desktop màá gba helicopter ntọ́ba lẹ́kọ̀ọ́ ọkọ̀ rẹ ìwọ́n tó ní kọ́kọ̀ rẹ wọ́n gba twenty thousand ní sálárì má lọ́ọ́ gbọ̀kadà o ntọ́ba lọ́ọ́ gbọ̀kadà owó ọdún mẹ́ta ni o so ó sì mọ lẹ́kọ̀ọ́ ọkọ̀ rẹ tí ò ní nílá torí pé tiwa náà ti sèkó obìnrin tó máa lágbàríkà jù òun lóbi tó jẹ́ pé owó orí tó gbà ó ṣe kíni o rọrùn tó mọ níwọ̀nba jẹ́mọ̀ sẹ́ gbọ́ mi yé lẹ́yìn eléyìí tá a bá ti lè rí pé ẹgbàá márùn ló jẹ́ pé òun mi tó ọba tara rẹ lọ́pọ̀ tó ọba kankan ó ti mọ̀ pé ọ̀tẹ̀lẹ̀ sínú náà ṣùgbọ́n márù yẹn it can be brought or deferred o lè fòfin lójú ẹsẹ̀ kó o tó rí òun rẹ̀ tàbí kó ti wà ní àdéhùn pé tí màá gbáre màá fún ọ bóyá tí má parí nysc tí má parí school of nursing bóyá tí n bá ríṣẹ́ tí dáàdì mi bá dé lamẹ́ríkà tí n bá ta láptọ́ọ̀pù mi kò sí tó burú ó lè ẹ lè lè ẹ lè lọ lára díẹ̀ ṣùgbọ́n yóò ti ládéhùn sísà sẹ́ǹgbọ́miyé yóò ti ládéhùn ẹ gbà lọ́wọ́ àfàtúmọ̀ afẹ́fẹ́ yín sọ ti yé bá ń kó tó dẹ yín bákan náà tẹ́lẹ̀ yìí wọ́n bá ti lè ṣẹlẹ̀ ìgbìmọ̀ wà níyì ló gbogbo mọ́ yọ̀ǹda ọmọ mi o dẹ̀ kẹ́ ẹ ṣe wàlímọ̀ rẹ̀ sẹ́gbọ́n tí mo sọ yé kẹ́ ẹ ṣe kí ni o wàlímọ̀ rẹ̀ nìkan àbádọ́bẹ̀ ọba dọ̀bẹ̀ ti dẹ́lẹ́tọ̀ ara yín máa so tó bá ti rí bẹ́ẹ̀ àwọn ọkọ àtìyàwó ẹ̀ mọ̀lú láàrin ara yín eléyìí ò wá da ibi kálukú ṣe tó ní ìsìn náà kálukú di rapist bí kálukú di ẹ jẹ́ káwọ́ gbìyànjú ká bẹ̀rù ọlọ́ subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu alaykum wa rahmatullahi ta'ala wa barakatuh.